السلام عليكم ورحمة الله وبركاته أركبكم الله وبا الله وبا تي ó tún wù nínú àánú ẹ̀ àti nínú ọlá ẹ̀ láti ṣe ẹni kọ̀ọ̀kan wá kù títí di ọjọ́ òní eléyìí tí ṣe ọ̀kan nínú àwọn ọjọ́ Ramadan pàápàá jùlọ nínú àwọn ọjọ́ tí ó tún lọ́lá jùlọ nínú oṣù Ramadan tí ṣe ìkan nínú àwọn mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù Ramadan tí a wà yìí a tó ṣe dédé ọjọ́ kẹrìnléní sọ́ 23 àbí ọjọ́ kẹtàlélógún inú oṣù Ramadan tó ṣe dédé ọdún ọgọ́rùn-ún mẹ́rìnlá ó lé ọgbọ̀n àti mẹ́jọ lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam láti ìlú Makka lọ sí ìlú Madina a dúpẹ́ fún ọlọ́ọba lórí oore ńlá láti ọlọ́ọba àríkẹ́lá sí fún wa nítorí pé pẹ̀lú oore ṣíṣẹ́kù lórí ilẹ̀ yìí a ma lékún ní dáadáa a ma lékún ní iṣẹ́ rere ilé tó yẹ sí pé àwọn tí ọlọ́run bá alékẹ́ láti pèsè ọ̀dọ̀ wọn ní àǹfààní wélé tí a wá níyìí ẹnu bí tí wọ́n láǹfààní àti ṣe dé tọ́lọ́run bá alékẹ́ láti pè wọ́n sọ́dọ̀ ibẹ̀ náà ni àǹfààní wọn ma àyàfi tó bá ní àwọn nǹkan mẹ́ta àyàfi tó bá ní àwọn nǹkan mẹ́ta ilé tí a mẹ́lì sallallahu yóò máa ṣẹ́kù fún òkú lẹ́yìn tí òkú bá kú tán ó nìkan ni wọ́n tún láǹfààní nígbà tí wọ́n ti kú tán tí ó tún máa bá wọn ní inú sàárì wọn ṣùgbọ́n àwa ọlọ́run lè gbá fún wa ní àǹfààní kátó àti àlékún ìwú òsùnwọ́ ẹnìkọ̀ọ̀kan wa nígbàtí a bá lọ àǹfààní náà gẹ́gẹ́ bí ọlọ́run bá lè kẹ́lá ṣe fẹ́ká lù so adúgbẹ́ fọ́lọ́run bá lórí orí àmàrírí orí náà abẹ́rọ̀n ẹni tí ọlọ́run bá lè kẹ́lá rán bilhuda wa dinil haqq ọlọ́run bá rán pẹ̀lú ìmànà àtẹ̀sìn òdodo babalabar risalata wa addal amanata wa nasaha al'umma anabi sallallahu alaihi wasallam a ó jẹ́ iṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá àríkẹ́lá gbé lọ́wọ́ ó jẹ́ lógúngó ó sì pé àmánà tí ọlọ́run bá àríkẹ́lá gbé anábi sallallahu alaihi wasallam sì fi wálẹ̀ sórí ojú ọ̀nà ilé tí ó kúkú gbò layluha kanahariha ilé tó yẹ́ sí pé òru rẹ̀ àtọ̀sán rẹ̀ bákan náà ni wọ́n rí wọ́n dọ́gba la yazidu anha illa halik ẹnìkàwò ní gúrígbò lórí ìlànà nábi sallallahu eléyìí tí wọ́n ní kí a dìjọ gbé yẹ̀wò òun náà ni haqqullahi ala al-ibad wa haqqul ibadi ala Allah kí ni àwọn ẹ̀tọ́ eléyìí tí ọmọ ènìyàn ní lọ́rùn láti fún Ọlọ́run bá àti wípé kí ni àwọn ilé tí ọlọ́wọ́n bá ilé tí ọmọ èèyàn náà sì ní ìgbà lọ́dọ̀ ọlọ́wọ́n bá lẹ́yìn tí ó bá pé àwọn ẹ̀tọ́ rẹ̀ àti àwọn ọ̀ràn ẹ̀yà rẹ̀ tí ọlọ́wọ́n bá lẹ́gbẹ́lá pípọ̀ ọlọ́run kan ọba pín fún ni ọmọ èèyàn náà máa retí látọ̀dọ̀ ọlọ́wọ́n ọ̀rọ̀ yìí ó lọ ṣe dédé hadithu annabi sallallahu alaihi wasallam kan eré tó jẹ́ sí pé àfáwọn Mu'adh bin Jabal radiyallahu anhu tó gbà wá látọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam àfáwọn Mu'adh bin Jabal radiyallahu anhu ó ní kuntu radifa nabiyyi sallallahu alayhi wa sallam olóhun jẹ́ ẹni tó jẹ́ sí wípé òun wà lórí nǹkan gùn lẹ́yìn annabi sallallahu alayhi wa sallam òun àti annabi sallallahu alayhi wa sallam àwọn jẹ́ wà lórí nǹkan gùn ọyọ́kan lẹ́ni tó ṣíkà annabi sallallahu alayhi wa Ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé ìrẹ́ Mu'adh atajri ma haqqullahi 'ala al-'ibad wa haqqu al-'ibadi 'ala Allah inji o ma haqqullahi 'ala al-'ibad in tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ala Allah àti àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ tí ọmọ èèyàn náà nígbà lọ́dọ̀ ọlọ́run bá anábi sallallahu alaihi wasallam ó béèrè lọ́wọ́ afọ́wà Mu'adh bin báyìí a Mu'adh bin sọ pé Allahu wa rasuluhu a'lam ó ní ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ àwọn anábì sallallahu alaihi wasallam sọ wípé haqqullahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a wa haqqul ibadi ala Allahi an la yu'adhiba man la yushrik billahi shay'a anábì wá sọ fún Mu'adh bin Jabal pé ìntọ́ jẹ́ ìwọ̀ tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ ọ̀ranyàn lọ́rùn ọmọ ẹ̀dẹ́ nìyàn sí ọlọ́run bá rẹ̀ tó ń láti fún ọlọ́run bá òun náà ni pé an ya'buduhu wa la yushriku bihi shay'a òun náà ni pé wọ́n gbọ́dọ̀ máa jọ́sìn fún ọlọ́run bá gbogbo èèyàn pátápátá wọ́n gbọ́dọ̀ máa jọ́sìn fún ọlọ́run bá nínú ìjọsìn yìí wa haqqul ibadi ala Allah Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ó wá rí ìwọ̀ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà nígbà lọ́dọ̀dọ̀ Ọlọ́run Ọba ẹ̀tọ́ tí ọmọ ènìyàn náà tí ó gbà òun náà ni pé kí ọlọ́run bá àdéjẹ́lá kọ́ mọ́ fìyà jẹ gbogbo ẹnikẹ́ni tí ò bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bá tó kú tó lọ bá ọlọ́run bá lẹ́ni tí ò ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bá eléyìí báyìí ni ẹ̀tọ́ tí ọmọ èèyàn náà ní gbà látọ̀dọ̀ ọlọ́run bá náà tí a bá wo hadithu yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ gbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ idán afọwà Mu'adh bin Jabal wá sọ afọlá ọba ṣeun náà rẹ̀ anábì tí ní lọ máa fún àwọn èèyàn ní ròdò ní pé nǹkan tó wí fún mi níbi qala la tubashshirhum fayattakilu anábì sallallahu alaihi wasallam sọ pé mọ́sọ̀ fún wọn kama bá wà lọ kí ẹ má wà fa ìkọ́lẹ̀ wọn kí ẹ má fa àìní gbìyànjú wọn sínú ẹ̀sìn dáadáa tó bá ti mọ̀ ní pé nǹkan tí ó pàtàkì jù lélé ìbáyìí tó ti mọ̀ pé táwọn bá mójú tó lè dáadáa àwọn ti là ó ṣe é ṣe ká máa fẹ́ fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ mú àwọn àlámẹ̀rí ẹ̀sìn míì má sọ fún wọn bẹ́ẹ̀ tí ó pamá kọ́mbà wa jẹ́ sí wípé wọ́n lọ gbára lé ọ̀rọ̀ yìí tí wọ́n mú wọn sí ọmọ wọn yá wọlé so hadithu yìí àìmọye ẹ̀kọ́ ó ní ó wà nínú hadithu tí a kàfọ́ra wa yìí hadithu yìí àfọwà muslim rahmanullahu ta'ala wọ́n gbà wá nínú sahihu wa àwọn arbabu sunan ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n kọ tírà sunan àwọn náà ń bá wá nínú sunan wọn tí ń bá gbàgbé alimam ahmed rahimahullahu ta'ala àwọn náà gbà wá nínú musnad wọn rahimahullahu ajma'in kọ́lọ́wọ́ bá lè kẹ́lá kí ó bá wa kẹ́ gbogbo àwọn afá wa pátápátá náà hadithu yìí tí a bá ní ká wo dáadáa a rí wípé àwọn ẹ̀kọ́ pọ̀ mẹ́gàn ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ jẹ́ ká lọ síbi àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú àkórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ torí pé kèsì pé ṣẹ́ṣù hadith ni a wá ṣe ní báyìí kèsì pé a wá sàlàyé hadith yẹn lódìdí a nǹkan kan ó jẹ́ hadith kan tó jẹ́ pé afẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ púpọ̀ jùlọ nítorí wípé àkórí ọ̀rọ̀ yìí tí afẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ yìí wọ́n fàyọ nínú hadithu ta kàí gẹ̀gẹ̀ náà ni so òun lọ́pàá ló jẹ́ sí pé a fìwò pé ó yẹ kí a ṣe àgbéyẹ̀wò hadithu yẹn náà anabi sallallahu alaihi sọ fún Mu'adh bin Jabal tanabi sallallahu alaihi máa fẹ́ nínú àwọn ọ̀nà tí yẹn máa ń gbà kọ́yàn lẹ́kọ̀ọ́ náà dẹ̀ lọ́wà tó jẹ́ sí wípé ẹ̀kọ́ tí yẹn bá kọ́yàn pẹ̀lú ọ̀nà yẹn ẹ̀kọ́ yẹn máa wọnú ọpọlọ gan èyí sì sábà gbàgbé ẹ̀ o ní pé kí ẹ kọ́kọ́ ti béèrè ṣáájú ẹsẹ̀ fẹ́kọ́ lẹ́kọ̀ọ́ náà pé tí o mọ nǹkan báyìí yóò prepare mind yẹ yóò pèsè ẹ̀mí rẹ̀ láti mọ̀ nǹkan tí ẹfẹ́ kọ́ ohun yẹ nítorí pé ó ti mọ̀ kóhùn nímọ̀ nípa rẹ̀ yóò wà fẹ́ mọ̀ pé etí rẹ̀ wà yóò tẹ̀sí kalẹ̀ láti tètè láti gbàgbọ́ yẹ pé kílẹ̀ fẹ́ sọ̀gàn pé ní tẹ́ẹ̀bí nírètí mọ̀ yìí òun fẹ́ ṣàǹfààní pẹ̀lú ẹ̀ so eléyìí báyìí nínú àwọn ọ̀nà tó fọ́n jẹ́ sí pé èyàn tí ẹ̀fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tó fi máa ń fi ọkàn sí ẹ̀kọ́ tí ìyànbá fẹ́ kọ́ dáadáa o ní pé ẹ̀kọ́ gbé wá lójú ọ̀nà béèrè náà nígbà tó náà bá ti mọ̀ pé wọn ò nímọ̀ nípa nǹkan yẹn so ẹ̀mí rẹ̀ ó fẹ́ máa fàṣídì fóun fẹ́ mọ̀ lànàbí sallallahu alaihi ẹ̀tọ́ tí Ọlọ́run bá ní kẹlẹ́ ní lọ́rọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn

ibi tí wàhálà wà lélẹ̀ tàbá sọ wípé ẹ máa jọ́sìn fọ́lọ́run ọba ẹ sì máa sí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba eléyìí ẹ̀ka tẹ́ ń pè ní àtàwíṣẹ́jù nìyẹn ẹ máa jọ́sìn fún ọlọ́run nìkan ẹ máa jọ́sìn fún ọlọ́run nìkan àyíyá ẹ̀dùn ẹ máa jọ́sìn fún Ọlọ́run Ọba wala yushriku bihi shay'a ẹ sì gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba torí pé nǹkan tó bá tawhid jẹ́ òun náà ni shirk ashirku ibadallah ó sì mú ẹ̀já ní kúrú Islam ọyọ ọsán ẹ̀dì kìí pátápátá so kí wọ́n ń pè ní ìbádà kí wọ́n ń pè

tá ń pè ní ìjọsìn kí láà ń pè bẹ́ àwọn èèyàn gbọ́yé àìgbàgbọ́yé nǹkan tá ń pè ní ìjọsìn ọpàdé bí wípé ọ̀pọ̀lọpọ̀ yẹn ń ṣẹbọ lónìí fún ọmọ pẹ́bọ làwọn ṣe torí pé nítọ́ jẹ́ ìjọsìn yìí gan wọ́n ti ń gbé fún ẹlòmíì àwọn torípé tí èyàn bá ti gbọ́ nǹkan yé tí èyàn bá ti ma tí nípa nǹkan ó ṣe é ṣe kíyàn sí kí ni o kíyàn ma ṣe nǹkan yẹn bí ọlọ́run bá lè kẹ́lá òṣè fẹ́ náà nǹkan tó pẹ̀lẹ̀ ìbáadà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n gbìyànjú àti ṣàlàyé kínan pẹ̀lẹ̀ ìbáadà fún wa a rí òun náà ni ghayatul hubbi ma'a ghayatil dhulli lillahi subhanahu wa ta'ala ghayatul hubbi ká ní ìfẹ́ tó dógóngó jùlọ tó dé gọ́yà tó dé pík ìfẹ́ tó dé òpin ká ní ma'a ghayatil dhulli pẹ̀lú ìyẹpẹrẹ ara ẹni dé òpin dé ìparí dé ògóngó ká ní fún ọlọ́ọ̀bá ìgbàtà bá ti ń ṣe ilé ìbáwọn ìbádà là ń ṣe yẹn ìbádà ní ká nífẹ́ ọlọ́ọ̀bá dógóngó ká yẹ pẹ̀rẹ ara ẹni fún ọlọ́ọ̀bá dín góngó eléyìí túmọ̀ sí pé a pé a lè nífẹ́ ẹ̀dámi náà kò túmọ̀ sí lè nífẹ́ táa bá ti lè ní irú ìfẹ́ táa ní sọ́nà ọba sí ẹ̀dá kan àti ṣe àti gbé ẹni yẹn àtọ́ àti fi ẹni yẹn sí akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run bá ní ẹ̀ ló fi jẹ́ pé nínú aya Qur'an nínú Suratul Baqara bàtọ́lọ́run bá nígbẹ́ ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ọ̀nà tó pàjẹ́ ìbádà mahabba tánkẹ́ ni ọlọ́run bá ní wà mílẹ̀ náà sí máa yẹ tẹ́kìdù mi dúnì láyé àndáadà ọlọ́run bá ní ó ń bẹ nínú àwọn èèyàn máa yẹ tẹ́kìdù mi dúnì láyé àndáadà àwọn tó jẹ́ sí pé wọ́n lọ mú àwọn míì lẹ́yìn ọlọ́run wọ́n fi wọ́n sí ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run torí pé àníjú òun náà ni almafilu wà nàvíru ẹni tó jọyàn ẹni tó rí bíyàn akẹgbẹ́yàn náà pè ní àníjú jami rẹ̀ ní andad ọlọ́run bá ní wa minan nasi man yattakhidhu min dunillahi andada ọlọ́run bá ní oun bẹ nínú àwọn èèyàn tí wọ́n lágbọ́nyẹ́ ẹ̀sìn oun bẹ nínú àwọn èèyàn tí wọ́n kí ń ṣẹrú ọlọ́run bá gidi man yattakhidhu min dunillahi andada àwọn ọlọ́wọ́ bá nítorí wípé wọ́n nífẹ́ àwọn ẹ̀dáwọn yìí kàṣóbìlá gẹ́gẹ́ bí irúfẹ́ tó wọ́n ní sọ́lọ̀ ọba káàfù tó wà mẹ́yẹ káàfù tẹ̀sbíhì ni tí a fi ni ka wọ́n nífẹ́ wọn gẹ́gẹ́ bí ìfẹ́ tọ́lọ́ọ̀bá ó túnmọ̀ ní pẹ́tẹ́ yẹn bá bilé nífẹ́ ẹ̀dá kan irú ìfẹ́tẹ́ ní sí ọlọ́ọ̀bá irú ẹni bẹ́ẹ̀ ó ti fi ẹ̀dá yẹn ó ti dẹlẹ́bọ̀ nìyẹn ó ti fi ẹ̀dá yẹn dọ́gba ọlọ́ọ̀bá nìyẹn ọlọ́ọ̀bá ní walladhina amanu ashaddu hubban lillah ọlọ́ọ̀bá ní àmáwọn tó jẹ́ múmi nínú àwọn èèyàn ashaddu hubban lillah ilé ni ghayatul hubb ghayatul hubb ìfẹ́ wọn sí ọlọ́run ọba wọn ìfẹ́ ọlọ́run ọba lọ́kàn wọn ló ní agbára bí ìfẹ́ nǹkan mí lọ aṣáájú mọ̀bálàbọ̀ nìyẹn àbí tafdil àtẹ̀fùdìl káfún nǹkan lọ́lá ìgbàtà ń pè ní àtẹ̀fùdìl òun ni wípé kí nǹkan méjì kí wọ́n papọ̀ níbi nǹkankan kíkan wá lékún nǹkan méjì kíkan wá lékún jẹ ó túnmọ̀ sí pé ọlọ́run ọba àti àwọn ẹ̀dá wọ́n lè jọ kẹgbẹ́ nínú ọkàn wa níbi ìfẹ́ tẹ́ pé a nífẹ́ ọlọ́run ọba a tún nífẹ́ nǹkan mí àtọ̀kọ́ ọlọ́run àwọn kẹta nífẹ́ ni Ànábì sallallahu n'ife ni kódà tí ọlọ́wọ́ bá àdíkẹ́ láti wá sí ìjọ rẹ̀ ká nífẹ̀ẹ́ wọn nítorí pé nínífẹ́ àwọn nǹkan wọ̀nyí nínú ìmáàni nínú ìmáàni lọ́wà so a sì nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá náà ó túnmọ̀ sí pé àwọn ẹ̀dá wọ̀nyí wọ́n pàdé pẹ̀lú ọlọ́wọ́ nínú ọkàn wa agbọ́dọ̀ fọ̀gbọ́lá ọlọ́ọ̀ba agbọ́dọ̀ gbé ọlọ́ọ̀ba agbọ́dọ̀ gbọ́lá kún lékè gbogbo ẹ̀dá ó túnmọ̀ sí pé gbogbo ẹ̀dá yòókù pátápátá ìnífẹ́ wọn ó ń tẹ̀lé ìnífẹ́ ọlọ́ọ̀ba ni tí wọ́n bá ti nífẹ́ ọlọ́ọ̀ba tí wọ́n wà lórí ìlànà tọ́lọ́ọ̀ba láàmà nífẹ́ wọn tí wọ́n bá ti sí

na ìbáadà òní ká nífẹ́ ọlọ́wọ́ bá lóògbò ma ẹ̀gọ́yà ti dùl gbogbo ẹnikẹ́ni tó wá nífẹ́ ọlọ́wọ́ bá ó gbọdọ̀ jẹ́ pẹ̀rẹ ara rẹ̀ fún ọlọ́wọ́ bá dé ògóngó ó gbọdọ̀ ara rẹ̀ fún ọlọ́wọ́ bá dé ògóngó o gbọdọ̀ jẹ́ pẹ̀rẹ iye ara ẹni ọba bá ó fi para torí pé tó bá yẹ pé tẹ̀mí wa ní tó bá yẹ wa lá ẹ̀mí wa lá nífẹ̀ẹ́ jùlọ ni àsìkò tí ní ń pa wá tínú wá gbígbóná tẹ́ tínú ń ta wá yẹn in tẹ́mi wá fẹ́ ní ọyẹ ká jẹun ni ọyẹ ká mọ́mí ni ọyẹ kí á fún ẹ̀mí wa ní sẹ̀mí ni àbẹ́ẹ̀kọ́ ni àmọ́ nítorí pé fẹ̀tọ́ náà bá ní kí ọlá àti ìyẹ́pẹ́yà rẹ̀ ní fọ́nà bá ámọ́ wàláyì yẹ pẹ̀rẹ̀ rẹ̀ ní fọ́lọ́run ní ká mọ́ fi rí para wa nítorí àṣẹ ọlọ́run tí è bá ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè mú èèyàn mọ́ fi rí para ẹ̀ tí kì bá ṣe wípé àfi yẹ pẹ̀rẹ̀ ara fọ́lọ́run so yìí fún ọlọ́ọ̀bá àpẹẹrẹ ìyẹ́pẹrẹ ara ẹni jùlọ nìyẹn fọ́lọ́ọ̀bá ló fi jẹ́ pàdébí sallallahu alaihi wasallam sọ wípé aqrabu ma yakunu al-abdu aqrabu aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajidun Ànábì ní àsìkò tí ẹ̀dá súnmọ́ ọlọ́ọ̀bá jùlọ ìgbà tó wà níbi sujúd fa akthiru fiha fihi as-du'a Ànábì ní ẹ̀pọ̀ ní ìyẹ́ yẹ pẹ̀rẹ̀ ara yẹn jù gan fọ́lọ́wọ́ bá pé kí yẹn fi gbangba wájú yẹn kí yẹn fi gbogbo ẹ̀ lélẹ̀ tolú fi jẹ́ pé rọ́yà tó ṣubí ma rọ́yà tó zulli lillahi subhanahu wa ta'ala tààrífù kan nínú ìbádà jami'in mani'in wọ́n ní definition kan ni tó yẹ kí gbogbo ìtumọ̀ tó yẹ kókó sínú gbogbo tó yẹ kókó sínú nínú ìtumọ̀ ìbádà nínú àgbọ́yìn ìbádà nínú àgbọ́yìn ìjọsìn ló ti kó sínú ó wà jámẹ́ ó yìí tó wà mẹ́rẹ́ gbogbo tí ó yẹ kó sínú ẹ̀ pátápátá ó ti lè jáde gbogbo tí ó yẹ kí a mú papọ̀ mọ́ ìbádà ó lè jáde gbogbo tí ó yẹ ká gbọ́yìn nípa ìbádà ó kó sínú kí ni tààrífù náà òun náà ni tààrífù tí àfáwà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n ṣe nípa ìbádà wọ́n ni kàtàkùn ní ìbádà wọ́n ni ismun jami'i ismun jami'i li kulli ma yuhibbuhu Allahu wa yarda ta bá sọ pé ìbádà ìjọsìn ìjọsìn ismun orúkọ kan la ń pè lẹ́nu yẹn náà ni orúkọ ni nínú ajza'ul kalam nínú part of speech nínú àwọn ẹ̀yà ara ọ̀rọ̀ àwọn ẹ̀yà ara ọ̀rọ̀ tó kórajọ tí ń sọ́ra ẹ̀dí ojújí ọ̀rọ̀ nínú àwọn ẹ̀yà ara ọ̀rọ̀ yẹn tá bá sọ wípé ìjọsìn ṣé ọ̀rọ̀ iṣẹ́ nìyẹn ni àbọ̀rọ̀ orúkọ ẹ̀rìpọ̀rọ̀ orúkọ

nǹkan tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí pín sọ́nà méjì a ń pẹ̀kẹ́ níka ní almahabbatu alkauniya adé ń pẹ̀kẹ́ níka ní almahabbatu ashir'iyya ìtọ́lọ̀wọ̀ bá alékẹ́lá nífẹ̀ẹ́ kọ́ máa bẹ àti nǹkan tọ́lọ̀wọ̀ bá alékẹ́lá nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí tọ́lọ̀wọ̀ bá ṣe lófin méjèèjì ọlọ́wọ̀ nífẹ̀ẹ́ sí kẹ́lẹ́ mẹ́rẹ̀ alìmọ̀hábàtù tàuníyà gbogbo tí ń bẹ ní ayé pátápátá ọlọ́run bá fẹ́ kọ́ ma bẹ níbi bẹ tọ́lọ́run bá ní pẹ̀lẹ́ ọ̀bá fẹ́ kọ́ ma bẹ kò sí ẹ̀dá tó lè ní kọ́ bẹ láíláí ló fi jẹ́ pé ma sha Allahu kana wa man lam yasha lam yakun ìtọ́lọ́run bá ní kẹlá bá fẹ́ òun ni ó ma ṣẹlẹ̀ ìtọ́lọ́run bá ọ̀bá fẹ́ kò lè ṣẹlẹ̀ láíláí innama amruhu idha arada shay'an

tọ́lọ́wọ́ bá bẹ́ tó bá bẹ́ kí nǹkan máa bẹ kò túnmọ̀ sí kọ́nà fẹ́ ká máa ṣe eléyìí tọ́lọ́wọ́ bá nígbà fẹ́ ká máa ṣe yẹn náà ń pè ní al-mahabbatu shar'iyya Ọlọ́run bá fẹ́ kó máa bẹ ó sì fẹ́ ká máa ṣe Ọlọ́run bá fẹ́ káwọn kan máa bẹ àmọ́ kò fẹ́ ká ṣe now tó bá yẹ pé tààrífù ṣe tìrìpọ́lọ̀wọ̀ bá ní kí lánàá fẹ́ ẹ̀tí ọ̀nà sáà àmá ọ́ìdù ẹlẹ́ẹ̀kejì wá ní wípé wàyàrùbọ́ ọlọ́ọ̀bá tó wáyọ́ ló sí wà láyàrùbọ́ lè ìbádì ní kúf ọlọ́ọ̀bá ò dẹ̀ yọ́rú sí kúfùrù ajẹ́bẹ́ kò sínú ìbádà ibi tó ti wà mẹ́rin ìyẹn ó wà jáde ó kó gbogbo nǹkan tó ni ó ti lé àwọn kankan jáde tó ti manáà tó ti tó ti negate àwọn nǹkankan wípé eléyàn gbọ́dọ̀ sí wọn ìbádà tó pọ́nà ọba àríkẹ́lẹ̀ tó kéde ọ̀yọ́nú sí àmọ́ ọba àríkẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ mo rò pé ẹ̀rí jami látara wípé gbogbo tọ́nà ọba àríkẹ́lẹ̀ bá fẹ́ náà pè ní ìbádà ó wá tí wọ́n wà mani lábára wípé wàyàgbọ́ gbogbo kọ́ ìlú ẹlẹ́kejì pé tọ́nà ọba tó wáyọ́nú sí now الأقوال من الأقوال min al-aqwal nínú àwọn ọ̀rọ̀ tá ń sọ gbogbo ọ̀rọ̀ tọ́nà ọba àdékẹ́lá bá yọ́nú sí tọ́nà ọba àdékẹ́lá bá fẹ́ tó sì yọ́nú sí ọ̀rọ̀ yẹn ìbáadà ni gbogbo ẹ̀ tó bá sọ ìjọsìn tọ́nà ọba ní ilé náà ń pè ní al-ibadatul qawliya al-ibadatul alkọ̀ọ̀lìyà àwọn ìbádà àwọn ìjọsìn tá ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ ẹ jẹ́ jọra fún alápẹẹrẹ díẹ̀ kátó bẹ̀ lójú insha Allah tọ́lọ̀bá ní káyẹ gbà wà níbẹ̀ nínú ẹni al-adhan ìrun nínú ẹni al ìmọ̀ rántí ọlọ́wọ̀ba ilé tó yẹ́kẹ́ ti láwátún kùránì náà wà mẹ́ ilé tó yẹ́kẹ́ kọlu la ilaha illallah wà mẹ́ tó pé afdalu ma qultu ana wa nabiyyuna qabli la ilaha illallah arábìnilé tó lóore jù nínú gbólóhùn tí mo sọ tí mi àwọn ilé ìbáyìí al-ibadatul qawliyya ni

ló jẹ́ bá nábi sallallahu alaihi wasallam majtama'a qawmun fi baytin min buyutillah yatluna al-Qur'an wa yatadarasunahu fima baynahum illa nazalat alayhim as-sakinah wa ghashiyatuhum wa ghashiyatuhum wa ghashiyatuhum ar-rahmah wa ghashiyatuhum ar-rahmah wa hafathum al-mala'ikah wa dhakarahum Allahu fi man 'indah Ànábì àwọn èèyàn kan wọ́n ní máa kójọ papọ̀ sínú ilé Ọlọ́run ba ilé tó pé ìtànkù ilé ọlọ́ọ̀bá òun náà ni almasaji àwọn masalasi tó pé ahabbul biqa'i ila Allahi almasaji ayé bí tọ́lọ̀ọ̀bá àríkẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ lórí ilẹ̀ òun náà ni almasaji arábìnrin yatluna al-Qur'an wọ́n kúra wọn jọ tí wọ́n kí al-Qur'an nínú ilé illa nazalat alayhim as-sakina àbí kó jẹ́ pé sakina ìfọ̀kànbalẹ̀ ó máa sọ̀kalẹ̀ lé wọn lórí àtọ̀dọ̀ Ọlọ́run wa wa ghashiyatuhum wa ghashiyatuhum ar-rahma wa ghashiyatuhum ar-rahma ìkẹ́ Ọlọ́run bá yóò sì bò wa hafatuhum al-malaika àwọn malaika ó dẹ̀ wa dhakara umullahu fi man indahu ọlọ́wọ́ bá alékẹ́lẹ́ òdí ẹ̀mà sírántí wọn yóò máa fi wọ́n yẹgà lọ́dọ̀ àwọn almana'ul a'la àwọn ìjọ tó ga jùlọ ìjọ àwọn màláìkà wọ́n kọ̀ bọ́ ìlú mẹ́rẹ̀ rí so in ka tàbí alẹ́rẹ̀ ní pé minel aqwal gbogbo àwọn ọ̀rọ̀ tí yẹ ń sọ tọ́lọ̀ bá alékẹ́lẹ́ nífẹ̀ẹ́ tó yọnu sí ìbádà ni wal af'al gbogbo àwọn tí yẹ bá ń ṣe pátápátá tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí tó yọnu sí gbogbo iṣẹ́ yìí iṣẹ́ tọ́lọ̀ọ̀bà àríkẹlá nífẹ̀ẹ́ sí ni ìrìbádà ni kí làpójúwé ilé ìbáyìí nínú àwọn iṣẹ́ tàn forí kìríkì ara ṣe nínú àwọn ìbádà tọ́lọ̀ọ̀bà àríkẹlá yọ́nú sí ẹ ká mú àpójúwé ilé wa ó ní ká dárọ̀ bà sí sẹ́pẹ́ tàbí ká kí òun sì gbogbo ẹ̀lọ́mọ̀ yóò ẹ̀ẹ̀ká gbáwẹ̀ gbogbo ṣùgbọ́n nínú àwọn tí oríkèríkè ara tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́ bá yọ́nú sí òun náà ní kádàrà mọ̀ sí báwo la ṣe máa nínú hadith annabi sallallahu alaihi wasallam tó pé ká tó mọ̀ nǹkan tọ́lọ́wọ́ bá lè kẹ́lá yọ́nú sí nínú ọ̀rọ̀ àtẹ́lé tó nífẹ̀ẹ́ ẹ̀rí òun ládùmáàmá òun ló fi jẹ́ sí pé mawduu ẹlẹ́ẹ̀kejì yìí òun

Ntọba ti wa ntọba ti wa lójú ti ti wa wallahi òun ibada. A ìbádà a padà sí ni ìpìlẹ̀ láti mọ́ ìbádà tàbí máa jíyàn ní gẹ́gẹ́ wa ní ẹ̀sìn kò sí ní ẹ̀sìn ọlọ́wọ́ fa in tanaza'tu fi shay'in ń se ìfàǹfà nípa fa in tanaza'tu fi shay'in ṣe yí tó wà ń bẹ̀yẹ nẹ́kìrọ̀ ni ó wà nínú síyákù ṣẹ́rù ó wà nínú ọ̀rọ̀ ó wà níbi inú ọ̀rọ̀ tí ó ti ń sọ̀rọ̀ mẹ́jẹ̀mú ṣẹ́rù lọ́dọ̀ àwọn oníbù usulul fiqh wọ́n sọ wípé anẹ́kìrọ̀tú idha waradat fi síyákì nafyi tufidu al-umum tí a bá ti ní nẹ́kìrọ̀ in tó wà indefinite tó ti wá nínú ibi tó ti ń sọ̀rọ̀ ṣán ọ̀rọ̀ mẹ́jẹ̀mọ́ ìdájọ́ rẹ̀ in máa ń túmọ̀ ni pé gbogbo nǹkan ni wọ́n gbà lérò ìyẹn fi ṣe ìhìn tẹ́ bá ń eyi ìfàǹfà níbi èyíkéyìí gbogbo fi ṣe ìhìn ó nǹkan tó tóbi ni nǹkan tó kéré ni tẹ́ẹ̀bá tí ń ṣe pàpà ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó wọlé kò wọlé ó bá mú kò bá mú farudúhu ila Allahi wa rasul ẹ dá padà sí pìlẹ̀ ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́hun Ọba ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ar-raddu ila Allahi ar-raddu ila kitabillah ìdáwọ̀rọ̀

mọ́kàsáré yá nítorí kọ́rọ̀ tí mìíràn sọ kó lè bá nítùmà ní kò ní bá ní sí pé ìbádà ìjọsìn ìjọsìn tọ́nà ọba nífẹ̀ẹ́ sí tọ́nà ọba yọ́nú sí ń bó láti mú kéèsì inú làkáì kéèsì pé in tí làkáì wọ́n bá pé tọ́bá sọ fún akódà àápadà sínú ẹ̀rí ni àwọn ọ̀rọ̀ wo awá nínú àwọn sẹ́ tọ́nà ọba àríkà ó pa wá rẹ̀ látòrí ahán nàbí sallallahu alaihi وفر اللحى وأرخو وأعفو الشوارب أنا بني ẹ̀dá irùngbọ̀n yín sí kópọ̀ ẹ̀dá sí kópọ̀ kẹ́ẹ̀sì máa gé nínú túbọ̀ mú yín àti Ànábì sallallahu alaihi wasallam ní ẹ Ànábì pa wá láṣẹ ká dá sí ká túbọ̀ mú wa tánàbí bá lè ti pàwá láṣẹ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ní kátẹ̀ láṣẹ rẹ̀ tó páyà kùrán ti díkò yàrí pé fàlìyàṣìdárí lẹ́bídẹ̀ yóò kọ́lì fún àmúrí an tusibahum fitna aw yusibahum adhabun alim ọlọ́ni àwọn tí wọ́n jáde kúrò ní wàsí ànábì torí pé yùkọ́lìfù níbẹ̀yẹ bí máa na yá kúrújù ní eléyìí ni wọ́n pè ní àtẹ̀gùmín àtẹ̀gùmínù náhwí lọ́dọ̀ àwọn onísọ̀rọ̀ àtẹ̀gùmínù ní pé kí a rí fẹ́ìlù kan kó ní ìtumọ̀ fẹ́ìlù míì nínú sẹ́ sọ́rfù tẹbá ń sàlàyé fún wa nínú sẹ́sọ́ nípa tàìdíyàtù láàzìm bá sí máa ń sọ mùtàádì di láàzìm àyí bá sí máa ń sọ láàzìm di mùtàádì méjèèjì náà lówà wọn a lè sọ mùtàádì di láàzìm a lè sọ láàzìm di mùtàádì nínú àwọn ọ̀nà tí a máa ń gbà sọ mùtàádì di láàzìm ó ní àtẹ̀gùmí ká kó ìtumọ̀ lázìmù sínú fíìlù mùtàádì tá bá ti kó ìtumọ̀ lázìmù sínú fíìlù mùtàádì fíìlù mùtàádì yóò di lázìm automatically ẹlẹ́pẹ̀lẹ́ at-tadmin now it khalafa fíìlù mùtàádì ni

àwọn tí wọ́n ń jáde nínú àti ànẹ́bì tọ́láwò ní tẹ̀lé àtùsíbàhùn fitna ọlọ́wọ́ bá ní kí fitna mọ́wàá ìntánẹ́kẹ́ sọ́ra fún ní pé kí fitna mọ́wàá bá wọn kẹ́ sọ́ra fún fitna fitna ó tẹ̀lẹ̀ sí wọn Imam Ahmad sọ wípé àtàdìrúnà mal fitna tí ẹ gbàgbọ́ yẹ tọ́wọ́ bá lẹ́gẹ́rẹ́ ń pèlè fitna yẹn ó ní la'allahu idha radda ba'da qawli an-nabiy sallallahu alaihi wasallam an yaqa' fi qalbihi Imam Ahmad ní tọ́ ọba lọ dá apákà padà nínú gbónúwà nẹ́bì sallallahu alaihi wasallam tó ọlọ́ọ̀gbá tó ní ṣe bá nẹ́bì lọ sọ kọmọ ajẹ́ sí pé ìgúrípù omi òdodo yóò bọ́ sínú ẹ̀mí rẹ̀ tó wà parun fitna ṣẹlẹ̀ sí ọ̀nìyẹ arínú àwọn olùmọ̀tẹ́ ní ẹgẹ́ bí àbí kí ìyà ẹlẹ́ta ilérò kọmọ́sẹ̀lẹ̀ sí wọn látara méjì ni wọ́n ìyà pàṣẹ ànẹ́bì a jẹ́ sí wípé ìyà pàṣẹ ànẹ́bì yí máa ń fa ìyà fún yàn a jẹ́ pé ìtẹ̀lé àti ànẹ́bì wájìbù ni torí pé ń tẹ́yàn ọba ti fílẹ̀ tó bá jẹ́ pé ń tẹ́yàn bá fílẹ̀ èyó jìyà rẹ̀ wájìbù ni máa ń jẹ́ báyẹn torí pé tarkul wájìb ipa ìtọ́jọ́ràn yẹn tí kéèyàn máa ṣe ìmá àtrákì ìyà ni èyó jìyà ẹgbẹ́ bó jẹ́ pé fẹ́ìlùl muharramat ìmá ṣe tọ́nà ọba àríkẹ́lá sí ilé wọ̀ náà ìyá ní ẹ̀tí ìdìmígbọ́ ìtọ́nà ọba àríkẹ́lá sí ilé wọ̀ tánàbí sí ilé wọ̀ kí ẹ máa ṣe èyó jíyà ìtọ́nà ọba àríkẹ́lá paláṣẹ tánàbí paláṣẹ kí ẹ máa yapa rẹ̀ kọ́ mọ́ṣe yóò jíyà tó ń pa wá láṣẹ pé ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé Ànábì ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé Ànábì tàbí bá ṣe pàṣẹ wọ́n ní tàbá wò áyà tó yẹ kó wá straight bẹ́ẹ̀ yàtọ̀ fáwọn áyà mi tó yẹ pé ó túmọ̀ rẹ̀ àmáwọn ilé tó wá straight wọ́n ní 35 nínú Al-Qur'an bẹ́yẹ̀ bá rí áyà ẹyọ kan lásán bẹ́yẹ̀ bá ìtakò wàhálà ní àìmẹ́yà àwọn ìdájú ẹ̀sìn lọ jẹ́ pé áyà kan ló wà fún áyà kan ló wà fún àwọn míì áyà bí méjì òun náà ló wà fún okay ọ̀rọ̀ nípa káyọ̀ zaka zaka nǹkan oko zaka nǹkan oko wa ọ̀nà kan pẹ́lẹ̀ ló ti wọ́n lálùkùrá ní òsì gbọ́rọ̀ mẹ́yọ <laughs> ọ̀nà kan ló ti wọ́n lálùkùrá ìtẹ̀lẹ̀ nẹ́bí àti ànẹ́bí wọ́n lọ́nà 35 <laughs> wàláhì èmi ò mọ́ dáhùn yẹn bá orí ara wọn rù láwùjọ yìí pẹ̀lú ọ̀rọ̀ súnnà àwọn tààrífàtù àwọn àtààrífàtù bàtílà àwọn definition burúkú wọ́n ti fi kọ́ àwọn èèyàn ní kéwú ló mọ̀ bí tú súnnà so ọlọ́wọ́ bó sàánú wàlé now ní tí mo bá débẹ̀ ní pé gbogbo tánà yìí bá ti paláṣẹ ọ̀ràn èèyàn ni ẹ̀sìn ni so ó láwọn tàfàsílù ó now àwọn iṣẹ́ wọ̀nyí gbogbo tẹ́tẹ̀yìn bá ti ń ṣe tọ́lọ́wọ́ bá àríkẹ́lá bá ti lè yọnú sí tọ́lọ́wọ́ bá àríkẹ́lá nífẹ̀ẹ́ rẹ̀ ìbádà ni kò yíra ní sí nínú ẹ̀ náà ni ká gé sókòtò ara ẹni ká gé sókòtò kọ́ mọ́kànjá gbogbo ni tírípọ́lọ́wọ́ bá àríkẹ́lá pàṣẹ rẹ̀ ọlọ́wọ́ bá yọnú sí ọlọ́wọ́ bá pàṣẹ rẹ̀ látòrí قل إنما قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا الله أباني إنما إنما أداة حصر وقصر إذا دعوا من شنفه ó jẹ́ kó yọ wípé ẹnu nǹkan tó fẹ́ wá lẹ́yìn rẹ̀ yẹn náà ni ọmọ nǹkan mí ọ̀wọ́lé síbẹ̀ mọ́

tó bá pè mọ̀mí nílọ sí wípé ẹjẹ́ adájọ́ pẹ̀lú ọlọ́run bá wí ànẹ́bì wí àyàkúlú ọlọ́rin gbónú ẹ̀yọ kẹyìn náà rẹ̀ o in tó gbọ́dọ̀ máa sọ ní pé tẹ̀mí iná wà àpọ̀ àìnà àti bọ́ àti ìbẹ̀rẹ̀ sí máa tẹ̀lé fẹ́lá ní sí so ọlọ́run bá nígbẹ́ pé in كنتم تحبون الله فاتبعوني ọlọ́rin alẹ́ ìmọ̀ sọ fún ẹgbẹ́ tó bá jẹ́ pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run èmi àmẹ́bì ni ẹ tẹ̀lé a jẹ́ pé tó àti rọ̀súlì sallallahu alaihi wasallam min maghayiri wa min mazinnati mahabbati Allahi subhanahu wa ta'ala nínú àwọn àmì pé yẹn nífẹ̀ẹ́ Ọlọ́run yọ ma tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam aya Qur'an là ń ké yóò àti débi àdísọ̀ ànábì yóò aya àwọn iṣẹ́ tọ́nà ọba yọnú sí ìbáadà ni tí ẹ̀bá fi ń ṣe az-zahira wal-batina a ní àwọn al-aqwalu zahira àwọn ọ̀rọ̀ tó hàn àwọn náà ni qawlul lisan ọ̀rọ̀ tá ń sọ lórí ahọ́n wa tó bá jẹ́ fọ́nà ọba ní tó gbé tàbá sọ̀rọ̀ nípa kọ́wù a ní kọ́lù lisan wà kọ́lù qalb ọ̀rọ̀ tá ń sọ lórí ahọ́n wa àtọ̀rọ̀ tá ń sọ ní ọkàn wa gbogbo ẹ̀ ìbádà ni wà min aqwalil qalb nínú àwọn ọ̀rọ̀ tá ń sọ ní ọkàn wa o ní àníyàwá ìbádà làníyà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣùrútù ìbádà wọ́n ni àníyà nínú àwọn ṣùrútù ìbádà wọ́n ni ẹ̀dà níyà àníyàn wá sínú tí ẹ máa ń dà pẹ̀lú ẹnu nítorí pé náà àkọwàlù ọkàn lọ́wà ẹ̀ẹ́dà níyàn ìbádà ni tẹ́ẹ̀ bá ti ní àníyàn ní gbogbo ẹnikẹ́ni tí bá kó ń fẹ́ látàlẹ́ kò láwẹ̀ kò sì gbọ́dọ̀ jẹun lọ́jọ́ kejì yóò ṣe ìsáàk àmọ́pọ̀ láàrẹ ọjọ́ ẹ̀ ẹnu kò dàníyàn lásán ni ẹ̀wọ̀ ẹ́ a jẹ́ pé èyí ò sí ní lẹ́dẹ̀ máa kọ́ àníyàn allahumma inni nawaitu an asuma ramadan thalathina yawman ta'abudan lillahi ta'ala òsìbí tẹ́jìrì òsìbí sílà àgbélẹ̀ ohun ìhun lárúbáwá lásán ni ó bá jẹ́ wọ́n kájú pé ohun lárúbáwá rẹ̀ so gbogbo eléyìí régbè ní fún èjà lẹ́nu inú ọkàn ni ẹ ti mọ́ndà mọ́kà fún wa ní pàtàkì mọ́kà bẹ́ sàlàyé fún wa nípa pé tó bá ní az-zahirati wal-batina ilé tó hàn àti ní tó pamọ́ ǹjẹ́ a ní àwọn al-aqwalu zahira àti àwọn al-aqwalu batina náà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni a nínú àwọn àfàán àwọn sẹ́ta ṣe ìbáadà yìí sẹ́ta fi kìrìkì ara fi àzọ́hírọ̀ ilé tó hàn bẹ́ẹ̀bẹ̀ wàlbáfínà ilé tó wà mẹ́mẹ́ tó pa mẹ́mẹ́ a ní àmàlù jawari àti ní àmàlù kọlù nínú àmàlù kọlù àmàlù jawari yìí clear sí wa dáadáa àwọn sẹ́ta fi kìrìkì ara sí òun clear alkhọ́ṣíà amánú ìkọlùbí alkhọ́wù amánú ìkọlùbí arọ́gbà amánú ìkọlùbí arọ́hàbà amánú ìkọlùbí àtàwákùl amánú ìkọlùbí ẹ́ gbogbo àwọn ilé tí wọ́n ń sáyé àwọn ìran ìbádà ni o àwọn ìran ìjọsìn ni o gbogbo tí wọ́n sáyé pàápàá iṣẹ́ ọkàn ni àbí ìgbáralọ́lọ́run níbo ní ma wà ẹ́ tẹ́mí ìgbáralọ́lọ́run pé tàtà lọ́gbáralọ́lọ́run àìmí ni tó mọ́ fara tó sẹ́wọ̀n <laughs> pé a bèèrè pé sọ́lọ́run lò pó o ti fẹ́ bẹ̀rẹ̀ wájá tí mú júrì díẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn o tó ti fẹ́ bẹ̀rẹ̀ kúfúrú nù a mẹ́ ìgbára lọ́lọ́run inú ọkàn ni ma ń wà pé á ah, ẹni ìgbára lọ́lọ́run isi ọkàn ni àbí kò kèé hàn ní kèé ṣe sẹ́ta ń fèrí kèrí kèé àti iṣẹ́ tí ma ń wà nínú ọkàn tí yóò jẹ jáde ní bẹ́ẹ̀ ni al-mahabba ìfẹ́ kíyàn nífẹ̀ iṣẹ́ ọkàn ni àríwẹ̀kọ́ ni amẹ́rin kọlù so eléyìí báyìí al-batina ni al-iman ìnígbàgbọ́ iṣẹ́ ọkàn ni kò yí bá ní ṣe al-ikhlas ni àbí ló fẹ́ pé ẹ̀ ní mẹ́rin tí ń ṣe ríyá tó tẹ́nu ọkàn ní mọ́wà pé ààrẹ ah, ní bàbá ilé ṣe ríyá òun ṣe ò kẹ́lì bàbá fọ́mọ kí ó ní o à á lè ti tayọ àlà àti èdè nìyẹn tálọ́ sọ fún ọ bẹ́ẹ̀ ó dé nu ọkàn rẹ̀ ni ìgbàdẹ́ nìkan sọ bẹ́ẹ̀ lásìkò alẹ́bí sọ̀rọ̀ bá sọ́nà tó pààyà àwọn àwọn ọ̀sọ́fà lẹ́bi pé ẹni yìí pààyà báyà àkọọ́lẹ̀ láìláha anẹ́gbẹ̀rún gbọ́ ó ní ìnáma qalahu khawfan min as-sayf ọsọ ní pẹ́kẹ́ ń bẹ̀rù ń bẹ̀rù ìdà ní orípọwọ́ ti káwọn tẹ́ pé ìbẹ̀rù tó sọ nínú ọkàn lọ́wà ẹ̀ẹ́ anẹ́gbẹ̀rún allah shaqaqta qalbah ó sọ prison fọ́kàn rẹ̀ ló fi rí bẹ́ẹ̀ tó pé iṣẹ́ ọkàn lọ́sọ mú wáyé so sọ prison fọ́kàn ọpálẹ́yìn tó sọlá ìrẹ́lọ́lá kìí fatasna ìlà ìlàhà ìlàlọ́ yọmọ kìyàmà kìí fatasna ìlà ìlàhà ìlàlọ́ yọmọ kìyàmà kìí fa anẹ́bí wa ń tẹnumọ́ nítorí pé in tó fi mú yìí sí ọkàn ní olè rí kẹrin bẹ̀rù

wọ́n ma tẹ̀síwájú àwọn táwọn náà ń sọ kò sí báwọn náà sí tó ní wọnú torí pé ìtọ́ mẹ́sọ ìtọ́ fẹ́ establish nǹkan tẹ́mi sọ ìlànà ni gbogbo ilé ìtọ́ bá tọ́lọ̀bà rẹ̀ kábá fún wa láǹfààní àti sọ ìtọ́ pàtàkì ní kọ́lọ̀bà rẹ̀ kó dípò òun ni góngórí in pàtàkì jùlọ tọ́lọ̀wọ̀ bá lékẹ́lá fi dáwà tọ́lọ̀wọ̀ bá lékẹ́lá jẹ́ ní tọ́lọ̀wọ̀ fi ṣeré rárá ọ̀rọ̀ ìbádà ni ọlọ́wọ̀ bá lékẹ́lá sọ ní Al-Qur'an Karim nínú sọ́ọ̀tù Dàríyà ọlọ́wọ̀ bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizq wa ma uridu an yut'imun inna Allaha huwa razzaq dhul quwwatil matin ọlọ́wọ́ bá ní wà máa ń kọ lẹ́kù dínà wà ìs ṣe rí nínú ma bàlágọ̀ tẹ bá mẹ́fì kankan rí rẹ̀ ọ̀nà tó hapla tó dé gbogbo jùlọ nínú ma bàlágọ̀ tẹ bá mẹ́fì kankan rí rẹ̀ ní pé kí ẹkọ́kọ́ sí náà fíìmù ẹkọ́kọ́ negate ẹkọ́ ní kò sí nǹkankan ẹkọ́kọ́ kò sí ẹni kankan nínú mọ́sálásí yìí àyàfi àwọn olórí rẹ̀ sẹ́mọ̀ ẹgbẹ́ ìdáhùnsọ ní pé ẹ̀lẹ́ rí olórí fún mọ́sálásí ní ẹ̀ àìbẹ́ ọ̀kọ́ ni ẹ̀ àwọ́kọ́ ti ná fíwú kárí olórí fún ní èyí sọ o kí tẹ́ ẹ bá bẹ́ fi nǹkankan rí lẹ̀ ní nǹkan yọ kan pé ẹ̀rọ́kọ́ ti ná fi gbogbo ti mẹ́lẹ́ ọlọ́wọ́ bá ní gẹ́gẹ́ máa ń ṣe púpọ̀ ní Al-Qur'an kò yí bá ní fi so al-manhaj rabbani ọ̀nà tọ́lọ̀ tó fi ń bá wa sọ̀rọ̀ ní tọ́lọ̀ máa fẹ́ ká gbogbo yìí kan pàápàá jùlọ tọ́lọ̀ bá ká bá kí a máa pé nǹkan yọ kan pàtàkì ju gbogbo nǹkan lọ ilé náà fi ní al-manhaj rabbani ìlànà tọ́lọ̀ bá ti máa fi báyẹ̀ sọ̀rọ̀ ọlọ́ni wà máa ń sọ láti dínà ọlọ́wà kọ múná fi wà ọlọ́ni èmi ọlọ́wà bá ní ìdá àwọn àjẹ̀nú wà ní ìsà ìsì dá àwọn èèyàn ẹ̀sí ọ̀nà sábà yìí nítorí nkẹ́kẹ́ èyí wọ́n ti kọ̀dáwọ̀ sínú júmlà yẹn wọ́n ti fi pamọ́ sínú júmlà yẹn ọlọ́wà bá ní ìdá èèyàn àtàlìjẹ̀nú ìdálìjẹ̀nú àti nítorí nkẹ́kẹ́ ìlà àyàtí nkẹ́yọkẹ́ pírí nítorí nǹkan yọka pé ló fi dá gbogbo ìyàtà ìjẹ̀lú nítorí ìbádà ni nǹkan yọka pé ní nítorí ẹ̀dáwọn ilẹ̀ ìbádà ni tó bá ti yàtọ̀ pé ìbádà ọlọ́ni èmi ọlọ́wọ́ bá wùn dáwọn nítorí pọ́pọ́sì kan tó jù máa nílọ ni àmọ́ wọ́n payáwò yẹrẹ bá ṣe ń kọ mọ́sá wọ́n wá tó wá fi kẹ́sọ́rọ̀ sí di nínú yẹn tọ́bálọwọ́ ayà ẹnu sọ́tọ̀ ìzàríyà wọ́n fi kẹ́sọ́rọ̀ sí parí nínú yẹn lájí kú yíwa wípé yáwó wà bẹ̀rọ parẹ́ ayé lè wà ìdú ni nítorí kẹ́lìbà sí ìní ọlọ́run bá ní ẹyọ kan níbi ìbádà ìlú fídáwọ̀ ìbádà ọgbọ̀dọ̀ yẹ́pọ̀ lọ́wọ́ bá lè kan là ń ṣe fún tawhid nítorí tawhid ló fídáwọ̀ kẹ́mẹ́jọ́sí fún nǹkan mímọ̀ àfi ìní ọlọ́run bá lè kan kò yí bá nìsìn ìtọ́lọ̀ wá ṣúrí ẹ̀dá wa nílẹ̀ nítorí ẹ̀ ìbádà a jẹ́ sí pé gbogbo tá ń ṣe pátápátá tó bá ti jẹ́ tó bá ti lè yàtọ̀ fún àlámọ̀rí ayé ìbádà ní jẹ́ ẹ̀rí mi gbọ́yé tó bá ti di yàtọ̀. ọkọ̀ wa lè jẹ́ sí pé ìgbà míì ó lè jẹ́ ìbádàtun mahdọ̀ ó lè jẹ́ ìbádà pọ́nbélé ìgbà míì ó lè jẹ́ ìbádàtun ghayru mahdọ̀ ó lè jẹ́ ìbádà pọ́nbélé tí yẹ sí pé a kàn padà sọ́dọ̀ ìbádà pẹ̀lú àníyàn àmá ẹ̀kà jẹ́ ká sọ àwọn nǹkan kọ̀kọ̀kọ̀kọ̀ tó jẹ́ nǹkan kókó tó jẹ́ olórí náà ẹsáyà ẹsẹ̀ yìí lákọ̀ọ́kọ́ nínú àyà náà nínú àyà ní nínú Suratul Baqara ọlọ́wọ́ bá ní sọ nǹkan kan fún pàtàkì gan òun gbé pẹ̀lú àwọn ní 83 83 náà ni alhamdulillah ọlọ́ọ̀bá wà ní àkọ́dùnà ní ìsáàkọ̀bà ní Isra'il ọlọ́ọ̀bá lè rànẹ́dì rántí ìgbà tí a gbé àdéhùn alìmẹ́sà orílẹ̀ ni al-ahadul muwassaq àdéhùn ta kàn nípa àdéhùn tún ní agbára ọlọ́ ni agbá àdéhùn yẹ lọ́dọ̀ àwọn bànú Isra'il lọ́dọ̀ àwọn Isra'il wa idh akhadna mithaqa bani Isra'ila la kí ni mìtàkọ̀ lákọ̀ọ́kọ́ la ta'buduna illa Allah ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan ní àkọ́lọ́ ọlọ́run nìkan lẹ gbọ́dọ̀ wọn jọ́sìn fún al-mithaqul awwal yẹn al-ahdu al-muwaththaq àdéhùn ta kápámá tó ẹgbẹ́ ọlọ́run bá rígbẹ́lá kan pàgà alla ta'budu illa Allah wa bil walidayni ihsana àwọn yòókù wá tẹ̀lé torí wàbí zikr bá wàlì yàtàmà eléyìnlẹ́pẹ̀ ní zikrul khas ba'da al-'am zikrul khas ba'da al-'am ọlọ́ọ̀bá ní kẹsẹ̀ ìbádà ọlọ́ọ̀bá ní kẹsẹ̀ wá fà àwọn kẹyọ nínú àwọn ìwọ̀n ìbádà nítorí kálìbà ń bọ́ pàtàkì tó nínú ìbádà àwọn ọmọ tí máa ń ṣe dáadáa sí yàrá kí ní ṣe ń jọ́sìn fọ́nà ọba ni ń jọ́sìn fọ́nà ọba kò ní báyìí sí gbogbo tọ́lọ bá kà bí ìbádà náà ni mo pé ìbádà gẹ́gẹ́ ni so ní báyìí sí na kódà àwọn àjísọ́kàtà ní ìtànpẹ̀ ní àkídà ìbádà ni àbí ìsinlọ́ ni ìbádà ni àkídà tawhid ìbádà ni gbogbo gbogbo pé bá ní sí gbogbo pé ìbádà ó kó gbogbo nǹkan sínú so ibá ní sí yìí so ala kulli hal ẹ jẹ́ ká wo àyà ẹni àbúṣe lágbára tó ẹ jẹ́ kí tó fún wa níbi àyà kan sí àyà yẹn lọ́wọ́ bá yíká sọ pé wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́wọ́ bá lè kẹ́lá pàwà láti wípé Allah ta'budu illa iyyahu pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan àyàfi ọlọ́wọ́ bá nìkan eléyìn náà lọ́dọ̀ oní bàlágọ̀ ó ní tó jẹ́ o fẹ́ni Allah ta'budu illa iyyahu sẹ́fẹ́ náà nìyẹn so a ẹ Joseph jọ́sìn fún kankan láyé àfọ́lọ́wọ́ bá nìkan wàbí wàlídéyìní ihsana ìgbà yẹn ní ìwọ tòbí tó wá tọ́wá lọ́tọ́ tó tẹ̀lé nítorí ìwọ tó ga jù lórí ọmọ ànẹ́bì adama òun náà ni wọ ọlọ́run bá ló fi jẹ́ pé kí wọ so nítorí pé in tó bá lágbára òun náà lámọ́ ń ti síwájú á fi lè tó ọlọ́run bá nígbà sọ ànábì sọ wípé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq tó bá jẹ́ wípé ta'atu al-makhluq yu'addi ila ma'siyati al-khaliq aw tu'addi ila ma'siyati al-khaliq ìtẹ̀lé ẹ̀dá yóò padà mú ìyànlọ sí ká tẹ́lọ́ ọba àjẹ́pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq ẹ̀tọ́ ọlọ́ọba àtẹ̀tọ́ èèyàn fẹ́ borí kódà la ta'ata li yà ìmú gbogbo èèyàn tó bá wù kó jẹ́ kó bá jẹ́ bàbá rẹ̀ kó bá jẹ́ ya rẹ̀ kó bá jẹ́ lórí ìlú yín ọ̀gbọ̀rọ̀ tẹ̀lé anybody tó bá jẹ́ pọ́sẹ̀ lọ́wọ́ bá níbi ìtẹ̀lé rẹ̀ ó jí máa ń sì ẹ̀tọ́ lọ́wọ́ bá forí gbárí pẹ̀lú èèyàn ni kò sí bí ìyànṣẹ́ lẹ́ka tó now ah nítorí àsìkò ìṣẹ́jú mélòó lókù ó fi ṣẹ́jú márùn ok ah ẹjẹ́ jẹ́ lọ síbi anwar ilẹ̀ ìbádà àwọn èèyàn nǹkan tán pè ní ìbádà ká lè bá mọ ibi tí àwọn èèyàn ti táwọn yẹn ti jìtá aláwùjọ wa ní àmọ́ nǹkan tán pè ní àwọn nǹkan ìran nǹkan wo lábẹ́ fi ṣe ìbádà àwọn ìran ìbádà pọ̀ gan màákàkà díẹ̀ fún wa kò yí báyìí wọ́n pọ̀ gidi gan gbogbo àwọn nǹkan tàbí jọ́sìn fọ́lọ́wọ́ wa so mele tó ga jù nínú àníwárin ìbádà tó yẹ pé kò sí tíra àwọn afásún náà tẹ́ kà láyé àbíkọ́jẹ́ pé lè yọ ọkọ̀ mú wa tó kóhun ló ga jù nínú ìbádà òun náà ni òyìnbá rẹ̀ sí èyàn gbọ́dọ̀ sí pẹ̀lú míyàtọ̀ fún ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ pé ẹlòmí yàtọ̀ fún ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tí bá ń pè ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba fàwọ́ mú ṣìkú ẹlẹ́bọ ni ká ìlọ́run ká gbogbo ẹnikẹ́ni tó bá wùkú jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá wùkú jẹ́ tó bá fi pè ẹlòmí yàtọ̀ fún ọlọ́run ọba ẹbọ ló ṣe kọ̀bá jẹ́ wípé àwọn àlẹ́bí màláíkà lèyàn pè ní kọba jẹ́ àwọn àjẹ̀nú lèyàn pè ní kọba jẹ́ àwọn wòlí tààrù ní tààpẹ̀ ní wòlí lèyàn pè ní àbáwọn ṣéwù tí ẹ̀bá fi lè pé ẹnu ní yàtọ̀ fọ́lọ́ọ̀bá wallahi ẹ̀kọ́ ló ṣe ẹ̀sìmá wo nínú dáàfi ń pè yàn nínú dè lárúbáwá òun náà ni yáwà wọ́n pè ní hafun nìdá yá hafun nìdá ni ẹ̀

orúkọ tó gbọ́nà tẹ̀lé ọgbọ̀nà tó kọ́lọ̀ ọba tó bá jẹ́ sí pé dùáwù pé a ń pẹ̀lẹ́ kó se nǹkan fún wa ní kò ní bá ní sí èyàn lè pè yẹn gbà mí tí o sì bá ń pè pé a fi ń se dùáwù ní ìbádà fún bí àpẹẹrẹ mi mi ń fi mi ń sì bèèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ àmọ́ kí yẹn máa bèèrè kí yẹn fi yá Abdurrazzaq àgíf ni yẹ Abdurrazzaq yọmí kú ònú wàhálà tí wọ́n wà yìí ẹ̀bọ̀n ni torí pé al-istighatha ìbádà ni yá Abdurrazzaq maddi àà kò yí bá ní sí gbogbo àwọn nǹkan tí yóò máa pè báyìí tó yẹ sí pé ìrẹ lágbájá fún mi lálàáfíà ìrẹ tàmẹ̀dùn fún mi lọ́mà ìrẹ lágbájá rọ̀ mí lọ́rọ̀ ìrẹ lágbájá wò mí sàn ẹbọ nìyẹn tó pàá sí pé ẹlòmí yàtọ̀ fún Ọlọ́run bá nìyẹn ẹ́ kò lílẹ̀ ilẹ̀ zílẹ̀

òní àdọ́bì kí a máa pa ẹran láti ṣe tàkọrù yẹn máa pa ẹran fún kankan láti fi jọ́sẹ̀ fún ọ̀rọ̀ láti fi súnmọ́ kankan tí yẹn bá yẹ pa ẹran fún ẹ̀dá ní ìyàtọ̀ fún ọlọ́ọ̀bá ẹbọ ló ṣe ó dá jẹ̀ nínú pa fún ní o ó jẹ́ nǹkan bọ́rọ̀ gidi ó pa fún ní o èyàn bá fi ẹ̀pẹ̀rẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọ̀nà ọ̀wà tó rí pé kúl ẹ̀yìn sọ̀láàdì kúl iná sọ̀láàdì wà núsùkì wà máa ṣíyáyà ọ̀rọ̀ máa so nusuku ń bẹ̀yẹn ó máa túnmà sí zabṣ ó sì máa túnmà sí kíni o àìbáadà now a nínú ẹ̀ nínú àwọn àìbáadà òun náà ni annazar ìlérí ìjẹ́jẹ́ pé á tọwà bí lè ṣe ìkàbá fún ọ fún mi lálàáfíà a ah, máa ti ṣe àìtíkáàfù kódà oṣù kan máa fi ṣe àìtíkáàfù ó yàtọ̀ fún àìtíkáàfù ọmọbọ ó ṣe tọ́nà bá nípa láti fún ọlálàáfíà ó gbọ́dọ̀ mọ́ sí oṣù kan àìtíkáàfù yẹn nọ́fẹ́rù nìyẹn ó wá ní à ah, ìrẹsẹ́wù ẹ̀yìn bàbá tẹ wà ní sàárè tí máa fi gbádùn ha wàláì sàárè ní yọ mọ̀ pé ah,

ọlọ́bọ̀ sàánúwà aláwọn tẹ́jẹ̀ tí àwọn tẹ́jẹ̀ pé àwọn jẹ́ ń pè Ọ̀ṣun wọ́n ń pè Ọbàtálá ẹjọ́ ọ̀nà sáàmà ìsì alẹ́ Ìlọrin wọ́n tó lọ ẹbọ mẹ́ẹ̀sìn lọ́rùn ẹbọ wọ́n tó lọ mẹ́wàá láì kíyàn tó lọ ẹbọ mẹ́ẹ̀sìn lọ́rùn ọlọ́bọ̀ sàánúwà nítorí jẹ́ pé ẹbọ sòrújà lógún nílọrin nìyẹn ọlọ́bọ̀ sàánúwà nínú àwọn ìbádà òun ní al-khawf kíyàn máa bẹ̀rù kan ní àtọ̀kọ́lọ̀ wà pé nǹkan yẹ yóò farẹ́ kan yẹn àbí yóò àbí yóò káyẹ̀ ló sí pé àwọn bàbá wọ́n burú o wàláì bẹ́ẹ̀ bá ta fẹ́lẹ̀ fẹ́lẹ̀ ẹyọ́ mẹ́yẹ mọ́ wára yìí ẹkùn wùlẹ̀ pàáyí dànù ni wàláì bẹ́ẹ̀ bá wá ń bẹ̀rù wọn nítorí ilé ìbáyìí ẹbọ ló sí ẹbọ ni tọ́lọ́lọ́wọ́ bàlẹ̀ kẹ́yẹ̀ mọ́ ìyẹn mọ́ ń gbérù bẹ̀rù yìí fún ìbẹ̀rù pé sí méjì kọ́ọ̀fù ìbádà ń bẹ alkọ́ọ̀fù tọ̀bí ń bẹ ìbẹ̀rù àdámá mọ́ ń bẹ̀rù kènìyàn ìwé ṣẹbọ àmọ́ mẹ́rin bàbá ká mẹ́yà ní wèrè àhẹ́ ẹbọ̀nù àwọn bàbá yà mí nígbẹ́ ẹbọ̀nù ìmáàmù kan ládùgbò wa ìmáàmù tí lè jáde lè dáadáa mọ́ àmọ́ tó kù bá kú ládùgbò wa báyìí òun lọ́gbọ̀nà wá kírun sókù lára kìí jáde kírun mọ́ àmọ́ bó ṣe ó sí wọ́n lọ pípé jáde ní o òun lọ́gbọ̀nà wá kírun ó wá níjọ́ kan ó wá retí ìmáàmù fàá wọn tètèlé ìmáàmù tètèlé ẹ̀kọ́lá bá jọ kírùn náà bá ń tangala tangalatangala abúrúkẹ́dìmù bọ́ bá ya yẹn a ti kí ti ẹ̀rẹ́ láìpẹ́ yìí wà láìpẹ́ yẹn sì bẹ̀rẹ̀ pé ó kí bọ́ bá a kí ti ẹ̀rẹ́ abúrúkẹ́dìmù ń pẹ́ fi dá akọ́bọ́ wájú wà láì ẹbọ́ bọ́ bá sí lókè ọmọ sáré kìyàmà bó sí lókè ọ yàgbẹ́ ẹ̀rọ irú punishment wo nù bó bá yìí sí lókè yọmọ sáré kìyàmà bí ọ̀bá tó wá sí lókè yóò tún jàgbẹ́ kí ni kó sí láì nínú wọ́n àwádé ìmọ́mọ̀ ẹ̀dákùn ìmọ́mọ̀ ẹ̀dákùn lórí òkú wọ́n àdé inú àwọn ọ̀bẹ̀rù báwọn yìí ẹbọ ni àti ìsì àánà ẹbọ ni ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá lórí tẹ́dà ò ní kàpá lórí ẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in al-istighatha ká máa wá ìyọ lọ́fìn lọ́dọ̀ ẹ̀dá ẹ̀bọ̀ ni lórí tẹ́dà ò lè yọ̀rẹ̀ lọ́fìn rẹ̀ kò yí ni ẹ̀kí mú ni gbogbo àwọn ilé ìlú lára yìí fọ̀sú ẹnu tó yí bá ní sí bákan náà nínú rẹ̀ ẹbọ òun náà ni kama araka ore ka oore lọ́dọ̀ ẹ̀dá kẹtẹ́dà ò àrọ́hàbà kama níbẹ̀rù wípé ẹ̀dá ṣe kí ni ó lè fi nǹkan kanyà so ibà ní sí gbogbo àwọn ilé ibáyìí àlùwárẹ̀ ìbádà tó yẹ pé a gbé fún ẹ̀dá mi ìyàtọ̀ fún ọlọ́ọ̀ba nínú ẹ̀ ó ní as sùjúdù ìbádà àgbọ̀dọ̀ sí fún ẹlòmí yàtọ̀ fún ọlọ́ọ̀bá àti sùjúdù tàhíyà àgbọ̀dọ̀ sí fún ẹlòmí yàtọ̀ fún ọlọ́ọ̀bá dájọ́ ní ìṣìkẹ́ ìyàtọ̀ kò ní bá ní sí àgbọ̀dọ̀ sí fún ẹ̀dá mí yàtọ̀ fún ọlọ́ọ̀bá so ala kulli hal ó ní pé àwọn anwa ìbádà púpọ̀ gidigan so abe lohun ba le kira kolon ko sanu wa se wa di ne parí ìbádà yìí nítorí e lohun ba le kira fi da ọlọ́run bá fi dá jẹun fi dáná nítorí ọlọ́run bá ní kílá fi pín àwọn èèyàn sí méjì fàríkùn ní jannati wa fàríkùn dáná wà lè ájìlì ha ṣúrí ájì jihad nítorí ọlọ́run bá ní kílá fi ṣe jihad ní òfin àjihad ṣúrí àti min hajjìlì ìbádà nítorí ìbádà ni kò yí bá ní nitori ibada so ìbádà yìí ó tóbi lọ́dọ̀ Ọlọ́run Ọba gan ó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run so n tán pè ní ìjọsìn Ọlọ́run Ọba lẹ́kẹ́lá òbí ṣeré tó pé hakùtọ̀ Ọlọ́run Ọba nìyẹn so ní parí tàbátúwá mú hakùtọ̀ Ọlọ́run Ọba ṣe àwa náà ká máa rí tí hakùtì wà lọ́dọ̀ Ọlọ́run ní pé wẹ́nkẹ́ni ti sí ẹbọ tí ò dá nǹkan nípa kan Ọlọ́run Ọba tó ń jọ́sìn fọ́nà ọbẹ̀ ẹkọ́ jọ́sìn fún Ọlọ́run Ọba lẹ́kẹ́lá òní fìyà jẹ kò yí báyìí nìsìn so yí so àìnífìyà jẹ́ yẹn ó pín sọ́nà méjì so àmá ní àgbọ́yé eré tó jẹ́ bọ̀rọ̀ gidi torí àsìkò tó ti lọ o ní pé ẹni tó bá ti mójútó ẹ̀yìn bá dáa rẹ̀ ẹgbẹ́ bó ṣe yẹ kó mójútó tó yẹ sí ohun tọ́nà ọba ní kó jìnà sí ó ń jìnà sí gbogbo tọ́nà ọba ní kó máa jìnà sí ni ṣe bá ní sí ẹni tí ò bá ṣe zìnà pọ̀lọ́ ìbáadà torí pé tárùkù yẹn ó fi ń ṣe lọ́wọ́ bá ní ó fi tẹ̀láṣẹ́ ọlọ́run bá àbí ẹni tí ò bá mutí ìbádà ní ṣe kò yí bá ní ṣe ẹni tí ò bá jalè wallahi ìbádà ní ṣe ẹni tí ò bá ṣẹbọ ìbádà ní ṣe kò yí bá ní ṣe tó pẹ́ tó bá ṣe ó jíyà ẹni tó bá gbé lẹ̀ yóò gbarada ní tó bá yẹ pé tẹ̀yàn bá ṣe yóò jíyà bẹ́yàn tí ò bá yẹ pé tẹ̀yàn bá ṣe ṣe قال باكو كسادن فقال قال باكو وقالوا أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا àdúgbò fún àbá tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ ọba kí ó wà sí ìlú dáadáa fọ́nà bá àgbẹ̀rẹ́sì sọ̀rọ̀ mo lérò pé a ti di àwọn nǹkan méjì sí mẹ́ta fún tó pé ní ọ̀rọ̀ tí wọ́n bá sọ ọ̀rọ̀ lówó ibi tí kò ṣe é gbé dàgbà abẹ́rẹ́ lọ́wọ́ kí ó dákú kí ó jẹ́ tí ó sì wá ní àpàdé láyé ìgbàlùkà fọlọ́ ló sì balẹ̀ yọ fún wa. ṣùgbọ́n ní kúkúrú mo ti máa kàn sọ lórí ẹ̀ náà ní pé mo lérò pé bá a ti gbọ́ yé máa ní sọ́mi fún àwọn tá a bẹ̀ níbẹ̀ tá a bá wọn bẹ̀ ó náà ní pé ní tó jẹ́ tọ́kìtì wa kò ní pé ní kí ni ìwọ̀ kí ni ẹ̀tọ́ tí a ní fún ọlọ́run bá kí sì ní tí ọlọ́run bá tó bí wọn bá ti tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé sáré bí èyí ó jèrè ní sọ́mìrì náà yẹn olóòrò pé ẹ̀sìn bọ́ yìí dáadáa abẹ́lẹ́kọ́lọ́ ń dàbò tó sáré fún dáadáa wa. so màá gbé máàkì fún àwọn ṣèkù wa láti bá wa yàn náà kí ni à ń pè ní pé padà sípìlẹ̀. wúrà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gẹ́ bí àwọn sàtánà ti sọ síwájú àwọn ọ̀rọ̀ tó wà tó ní ó yẹ ká mọ̀nyẹ́jú rẹ̀ káyé nàná rẹ̀ ó mọ iye ọ̀pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n àwọn ọ̀gá ọ̀wà aláìyàn ọmọ ẹ̀kọ́ jù ọ̀wà aláìyàn ọmọ ìdíbò kiri wa ṣùgbọ́n tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ka tó dá nípa padà sílẹ̀ ó yá ọmọ ìjòkó sí wa láǹfààní abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أدعوكم الله وبركاته إكرام الصلاة والقربة صلى الله عليه صلى الله عليه وآله وسلم وعلى النبي والصحابة والتابعون والتابع التابعين أبرهم في كي كل قلبها سبقنا وعزية وعلي إنه مشلسل في àwọn ìfi àsìkò wa kalẹ̀ láti fi tẹ̀lé àṣẹ ọlọ́mọba ọ̀dọ́lọ́mọ ṣàṣọwá ní ẹ̀sán rẹ̀ ṣùgbọ́n náà kí àwọn ọ̀sán tí wọ́n ṣe lẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ àwọn ṣẹ́fọ̀ ọ̀dọ̀rọ̀zá ìfẹ́sàn ìdìbò ọlọ́pọ̀lọ́ àtàwọn ẹ̀sán ọmọ rẹ̀. ẹ̀yìn tí ń jẹ́ kókó ọ̀rọ̀ tí náà ni àtìgbọ́ yìí wípé pípadà sí ìpìlẹ̀ ọ̀rọ̀jú rẹ̀ ilẹ̀ ọ̀sùn pípadà sí ìpìlẹ̀ táwọn sọ pé ìpìlẹ̀ ìpìlẹ̀ òun náà ni nǹkan tí ó wá látọ̀dọ̀ ọlọ́run ọba tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba tí a bá sọ pé kí nǹkan tí ó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ayé alukur'an tó ń ṣe àlàyé rẹ̀ fún wa ní àwọn oríṣiríṣi ààyè ẹni pé ọlọ́run máa sọ fún wa nínú sọ́dọ̀tọ̀ àwọn ará ayé àwọn seventy two àwọn ìbùdó ìdáhìn ìṣẹ̀lẹ̀ ìgbà mọ̀rọ̀ ọlọ́run wáyé dẹ̀ afọ̀dà rọ́pò ga ìbẹ́ni ẹ̀ẹ́dẹ̀rẹ̀ lóyún من بني آدم من ظهورهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلون قلوا بني نبتي وجاء أن آدم نكلم tọ́lọ́wọ́ bá dáa tán ó ní bí gbogbo ẹni tí ń jẹ́ àwọn ọmọdọ́mọ tí ó wáyé látara lórí adam wà á ṣáàdáwò àyà àǹfóṣì níbẹ̀ lọ ṣàyè ìgbé bí ọlọ́run ṣe tó gba ọmọ ànábì adam ní pé ọlọ́run fọwọ́ wọ́ ànábì adam ní ẹ̀yìn gbogbo nǹkan tí ó wà jẹ́ ọmọ ẹ̀gbẹ́ ènìyàn láyé wọ́n wá sọ̀kalẹ̀ síwájú ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ bá ní màá fi àṣáàdáwò àyà àǹfóṣì ẹ̀yin náà lè bá wọn kí ń jẹ́rìí ara yín o kí mo fẹ́ gbé nǹkan lé yín lọ́wọ́ tó fẹ́ sì bá mi ṣàdéhùn kí ni kan náà alẹ́sítọ́dọ̀ bíkùn ṣé nìkan ni ẹ tí ó jẹ́ ẹni tẹ́ máa sìn bí ọlọ́run ti ṣe lé fún ọmọ ẹ̀mí nìyẹn ọlú ṣẹ̀yìn náà gbogbo ẹni tí ó wáyé níjọ́ yìí tí ó wá lẹ́yìn ẹ̀mí Ádámù gbogbo wa la sọ pé àjọ ìdìbò ṣe wí yìí wọn náà ni ẹni tí a máa sìn. yẹn kí ni àti ẹ láti ìpẹlẹ náà láti fún ọlọ́wọ́ bá ní àdéhùn kí ni àdéhùn tó wá fún ọlọ́wọ́ bá náà òun náà ni pé láàánú ìrìnà àjẹrí ní ogún ìyẹn ti là gbogbo wa náà la jẹ́wọ́ láti gbà ọlọ́wọ́n bá yìí fún nìkan tó ní àmà sí ọlọ́wọ́n ní an taqulu yawm al-qiyamati inna kunna an hadha ghafilun olúwa ní ẹgbẹ́ tó kó dijọ́ tó bá jẹ́ gbẹ́dẹ̀ kíyàmà o tẹ́wàá sọ pé ẹ ti gbàgbé o pé ẹ̀rọ tí wọ́n lọ́nà yọ̀ bàbá sọ bẹ́ẹ̀ o ṣe pé ọ̀rọ̀ yìí àpòjú ètò súnmọ́ yẹn ibi nǹkan yẹn ó ṣẹlẹ̀ lóòótọ́ torí pé ọba tí ó fún wa lórí yìí wọ́n mẹ́rin ọ̀sìlẹ̀kùn mi lọ wọ́ yìí kéèyà kò sẹ́ni tó lè sọ dúdú tí ìbá ṣe gbọ́ lọ́wọ́ ọba tí òmìnira tó fi pa fún ẹ̀dá nínú oyún àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sọ́nà èèyàn kúrò ọ̀pọ̀ mi ní ẹ̀rọ tẹ̀lẹ̀ lọ kò tí ẹ̀mí rántí mọ́ bẹ́ẹ̀ sì ni nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ kọ́nà nígbà òbí ọmọ ní ọmọ sọ fọ́mọ ipe ńgbà tó fún wa nínú báyìí ọ wà nínú oṣù mẹ́fà ń bà wọ́n nínú oyún nìkan báyìí ṣẹlẹ̀ ní kíní kan ṣẹlẹ̀ tí a yàn wọ́n sọ. so bẹ́ẹ̀ náà ni àwọn ìtàmì náà máa ṣẹlẹ̀ sọ́nà yẹn nínú oyún tó ṣe pé ẹ̀rù lápẹ̀jù lè lọ́sì kò ní lè sùn ìyẹn lè lọ sí scan tí wọ́n ṣe scan yẹn mú rí òkùnṣe sọ ọmọ àkọ́kọ́ sí ní ṣe gbogbo nǹkan yẹn ọmọ òní ọ̀nà tí ẹ̀ lọ ìdílé ayé bẹ́ẹ̀ náà ni àwọn àdéhùn tó kó kálukú wá fún ọlọ́wọ́n ọba ẹ wà ní ìsìn kódà owó rọrùn tó bá fẹ́ rẹ̀ tó bá fẹ́ rẹ̀ kọ́ ju ìtọ́mọ oríṣi tó bá ń sáàdì rẹ̀ nínú olóró gbogbo ń kọjá lẹ́kọ̀ọ́ lórí ìgbà tó fi six months scan tá ṣe lè ìgbà tó fi eight months scan tá ṣe lè tó bá fẹ́ kọ́ ọmọ tó bá tó bá rẹ̀kọ́dù rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tọ́lọ́wọ́ wa ẹ̀mí wọlé láì má sẹ́lú àpòjúwe tọ́lọ́wọ́ bá ju léyìí lọ ọlọ́run tó máa ń sọ fún wa kó kálukú wa láti fún ọlọ́wọ́ bá ní àdéhùn ní ìpẹ̀lẹ̀ látara kékeré òun nìkan ṣoṣo náà ni a máa ṣe. sábà ní ìpìlẹ̀ tí àwọn sọ̀rọ̀ ká padà sí òun náà nìkan tó wọn tó ṣàlàyé rẹ̀ nínú àyà mi ipe ṣáwà àìlẹ́kùn ilẹ̀ bíi máa wọ́n sọ ìfi inú ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تفرقوا فيه الذي شرع لكم من الدين أتشني وفي من ويسر فريني مسلمين بين الرجال هما النبي صلى الله عليه وسلم ما وصى به نوحا da ṣe lásọ̀ọ́lẹ̀ fún ànábì náà yẹn pé kánikánàbí ń wá ṣe nípìnlẹ̀ nílẹ̀ nílẹ̀ wọn lè ní taara ẹ̀yìn náà tó bẹ̀rẹ̀ ṣe. wọn lọ sọ yìí wọn lẹ́rìí àwọn ṣẹ́yìn náà lè náà la fún wa lẹ́yìn náà kíkọ́ ọmọ náà lè ṣàlàyé rẹ̀ fáwọn wọn lọ sọ yìí lẹ́rìí Ibrahim àlàyé náà lọ́wọ́ fún ànábì Ibrahim tá a sọ fún wọn Musa wa Isa àtàlẹ́ Musa àti Isa fi ìkànnà ẹni àkíyí ó dì kágbé ẹsẹ̀ dúró kọ́mọ jẹ́ kí ẹsẹ̀ kó wọ́ kọ́mọ gba ẹ̀bọ láàyè. ẹ wá rí tá a bá sọ pé ìpìlẹ̀ pípé gbà ó ṣèlè ni pípé ìsinmi lọ́wọ́ lọ́nà oṣù òun náà lè jẹ́ ìpìlẹ̀ wa. torí pé kí ni tá a bá padà sọ̀rọ̀ lórí ọmọ ìlú ọ̀ṣọ́lẹ̀ ìsìnkálẹ̀ síwájú káàdé nínú kótó dé látòrí ìlẹ̀bí ọmọ ìlànà àtàwọn ẹlẹ́bí tó wá kótó kò sí tí ń jẹ́ ẹbọ lórílẹ̀ ayé eléyìí ó rìnlẹ̀ nínú ṣèlérí àbọ̀mọ́ ibn Abbas nínú Sahih Bukhari àtàwọn kútù sínú mi ó ní pé pàtí وقالوا لا تذرون آلهتكم ولا تذرون ودا ولا سواعا ولا يغوث ويعوق ولا tó nígbà tí àwọn ìjọ ànábì náà tí wọ́n sọ fún ànábì náà pé ẹ má da ẹ má da ànábì náà fi lóhùn o ní tí wọ́n pè yín sí òun ipe kẹ má ṣẹbọ má kẹ má sin ẹlòmíì má kẹ má bẹ̀rù ẹlòmíì má kẹ má lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ míì má ẹ má da lóhùn lẹ́ẹ̀kẹtẹ lóhùn wà ìgbàlẹ̀ ẹ gbọ́dọ̀ tó wọ́n dà kalẹ̀ wọ́n dà sùwà sùwà ẹ gbọ́dọ̀ tó kalẹ̀ yẹ àwọn òṣàmá àwọn ìmọ̀lẹ́ gbọ́dọ̀ pa wọ́n tí ó lọ pàtàkì ẹ gbọ́dọ̀ pa wọ́n tí wọ́n dá lórí lọ́wọ́ tó lóru. Ibn Abbas rọ́bì ọlọ́wọ́ wọn ni àwọn rìjálù sọ̀nṣù. Oúnjẹ bá lórí àwọn ẹni òrìṣì àwọn márùn-ún tí ọlọ́wọ́ bá dábọ̀ tí wọ́n ti di òṣà yìí. Ọlọ́run ẹni ìrìnàwó ẹni ọlọ́run tó bá lẹ́ni ọlọ́run nìyà. Ibn Abbas ní ẹni rí wọn nígbà tí wọ́n kú àwọn ìjọ wọn wọ̀ pé á ah, àwọn ẹni rí wọn lọ yìí nítorí wọ́n máa ń ṣe ni pé ọ̀gá ló ń ya ẹ̀kún fún àyà kòkó rè hìn wọ́n máa ń dúró níbi sàárè wọn lọ́wọ́ tí wọ́n kọjá lọ wọ́n bá ti lọ lọ́wọ́ tí wọ́n kà dúró níbi á ah, bàbá wọn jáde tọ́ba tó mọ̀ tọ́ba tó fi sọ̀wá àwọn bàbá sọ̀wá àyè tọ́ba tó fi yọ̀ ọ̀rẹ́ kọ́ àwọn bàbá yọ̀ ọ̀rẹ́ kọ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni náà sọ̀rọ̀ ọmọ ìgbà tó yá owó ìgbó yìí ọ̀fẹ́ la tó ọwọ́ àwọn ẹni bá wá bí àwọn àìsàn tó ń sin ọ̀pọ̀ sí wà ìjọ ìlẹ̀ ọwọ́ náà sọ fún fi òwúrò ní àwùsọ àyè wọ́n á fi àwọn àmì sí bàbá wọn ní àmì yóò dáa ثم صور صورهم الذي كان يقول ثم يخطوها كما يخطوها وإلى المدير أنا أريد أن أقول وقد يوم الانتفاع رفع من المدير Sebabnya mungkin ìjàpẹ́ lọ́jọ́ lọ lọ́ba ń pè á àwọn ilé yìí àwọn tí ó gbàdúrà lọ náà gbogbo àwọn tí wọ́n ya mọ́tò yẹn kalẹ̀ àwọn dìde ẹ̀yìn tó kù láyé wọ́n tán làwọn ọmọ tó bá dé وجاءهم الشيطان من شبه الله wọ́n ní àkẹ́kọ̀ọ́ tó tán bàbá ilé ṣe àyẹ̀wò láwọn máa ó ní àwọn táwọn bá yẹn tọrọ ọlọ́wọ́ rẹ̀ o wọ́n lẹ́gbẹ̀ẹ́ ló sì rẹ̀ rẹ̀ rúùmù àbúlẹ́gbẹ̀ẹ́ bàbá ṣe pípa tí ó sì máa tí àwọn tí ó kìlọ̀ fún wa tí ó sì wọ́n ṣe bẹ̀rẹ̀ sí Nuh ikú ya lè sọ fún ọ pé kan pa àwọn ilé yìí sí kan máa ń sìn wọn máa kan máa ń sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ wọn máa bí wà láti ṣẹlẹ̀ lórí ayé yẹn ni pé tá bá ní pé ìpìlẹ̀ ìpìlẹ̀ náà ni àṣìṣe lámà ní fún ẹgbẹ́ ìlẹ́nu mùsùlùmí kí wọ́n ní ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àwọn àbáláyé ẹ̀sìn oníṣẹ́ àbáláyé tẹ́lá tẹ̀lé náà tẹ́lá ní ẹ̀sìn àbáláyé nílẹ̀ Yorùbá àwọn tó ń lè tó bá ti ní ẹ̀sìn àbáláyé wá ní ẹ̀sìn àwọn ẹlẹ́kọ̀ọ́ ló ń sọ àbí àwọn àwọn onífá sọkùnrin ní ọ̀rọ̀ ẹ̀sìn tí jẹ́ ẹ̀sìn àbáláyé náà ní ẹ̀sìn àtàwọ̀ṣìt ìsìn ọlọ́wọ́ ẹ̀kọ́ ìṣòṣì láti sọ̀rọ̀ sọ́lá sọ alẹ́gbẹ̀ẹ́ olùkọ́ ìṣòṣàn ìdàgbà olúwa ní adáwọn ẹ̀ alẹ́gbẹ̀ẹ́ sọ́lá فاجتالهم الشيطان شيطان هو الذي ذاك سنة كالفوة هو الذي وبدا وأشركوا بالله وما ذلك سنجده ثم يقول لي هو الذي وبدا سيدي ẹ̀sìn ọlọ́run ọ̀gá náà ni ìpìlẹ̀ tí ọlọ́run bá sọ fún wa. Tọ́ta bá tún ká padà sí ìdí ìpìlẹ̀ ẹni ká padà sí ẹ̀sìn wa. Àwọn mùsùlùmí ẹni tí wọ́n jẹ́ ìyẹn pàtàkì wọn lọ́wọ́ wọn. tó bá kan náà ẹ̀sìn wa gẹ́gẹ́ ẹ̀sìn tó wọ́n wá pàtàkì ló wá ń sọ fún wa wípé owó ẹ̀dá lè lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ òdòdó òdì ẹ̀sán lè gbẹ̀sọ̀rọ̀ rẹ̀ tí wúlì yìí wọ́n lọ kẹ́rẹ̀ lẹ́yìn káàkiri. olùwàlú ìdí mọ́ òṣèṣẹ́ لذلك صلى الله عليه وسلم بالهدى لمن يتدرب الجنوى ودين الحق يسلم الهدوى ليظهره على الدين كله كنس الاسلام يواجه اليوم ويسلم البلاي ولو كان الكافر قرأ في بلا مرة لو رأى الإسلام به ọlọ́wọ́ sọ pé ìzúnkà kọ́ọ̀lù wọn lẹ́yìn gbogbo ọ̀gáwọn ẹ̀ bá sọ pé ìgbọ́gbà wọn lè jẹ́ pé ìgbọ́gbà wọn lè jẹ́ ìnà ìrìnlẹ̀dá lílá ìwà ẹ̀ gbogbo jẹ́jẹ́ pé ẹ̀ pàtàkì ìwọ ọ̀gá lórí pàtàkì wọ́n ti lè láìpẹ́ olúwa lọ́wọ́ sí ọ̀wọ́ sẹ́ni orí ìwà yẹn lọ́wọ́ wájú ọgbọ́n táwọn èèyàn sọ̀rọ̀ ó sì mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ayé ẹni kọ́ lọ́wọ́ máa wọlé ayé ẹ̀yìnza iyì òbí sọ́dọ̀ ara rẹ̀ bákan náà ọlọ́run wọn sọ pé يقولون لا يرجعن إلى المدينة لا يخرجن منها الأعز الأعزل ولله عزة ولرسوله وللمؤمنين قل ولي أعوى توجعنا فيه tábẹ́lẹ́ padà bí mọ̀dínà báyìí àwọn ata jẹ́ èèyàn ọmọ mọ̀dínà láti lè gbogbo àwọn tí wọ́n jẹ́ àjòjì fún bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ni wọ́n lè sọ fún un pé wọ́n lè la ìlà ìta èmi ni mo ní wọ́n yẹ wọ́n sórí òjíṣẹ́ ní nígbà tó sọ lọ́wọ́ sọ wọ́n ní wọ́n lè lò mí àwọn òmìnir ẹ̀yà bíi ìdúrà ìdí mo fẹ́ lónìí ayà yìí wọ́n ní bí láti sọ̀rọ̀ bó ṣe pàtàkì ẹ̀sìn táwọn ń ṣe bẹ́ẹ̀ náà ló pàtàkì àwọn mùsùlùmí tó ìjẹ́ mùsùlùmí yìí òun náà ni yóò máa túmọ̀ sí pé ìyẹn padà sí ìdí ìpìlẹ̀ mùsùlùmí táwọn ń sọ yìí kìí ṣe mùsùlùmí àforúkọjẹ́ kìí ṣe mùsùlùmí àforúkọjẹ́ nígbà tó bá ti di pé mùsùlùmí orúkọ ni mùsùlùmí fi ń jẹ́ mùsùlùmí ntí àwọn yẹn jẹ́ pẹ̀lẹ́ tó ṣe pé tí àwọn ti kúrò wípé àṣírí ìmọ̀ ajẹ́ mùsùlùmí dèdè táwọn ènìyàn wọn ń ṣe náà ni mùsùlùmí wọn ní ó kọ ní ṣèṣe náà tó rẹ̀ yẹn ní tí àwọn mùsùlùmí ń rí onírúurú ẹ̀ iyì oníjẹ́sẹ̀ àpọ́nlé oníjẹ́sẹ̀ láyé àti ní àlùkàyà náà. Ibn Umar radiyallahu anhu. Oníṣẹ̀mí ìṣòro tó làwọn àìsàn ọ̀nà àìsàn ìdá tàdáyà ìdílẹ̀ẹ́nà tó bá ti kẹ́ ìjẹrẹ owó owó owó rìbá owó sọgbóṣù lógójì iná ni tó pé bákan náà wà àkọ́kùn wọ́n ní òun náà ni òun ṣe pé

kọ́lọ̀ ẹni ò gba one thousand five hundred lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ níbẹ̀. àwọn kan wá ní òfin àtìgbọ́ àmọ́ àwọn ọmọ táwọn àdá sí i. tó àlùbẹ́rù pẹ̀lẹ́ nínú àwọn máa ní pípé mọ́tò yìí mo fẹ́ tà. tẹ́lẹ̀ ń bá wá tó wá ní òun ra mọ́tò yìí lọ́dọ̀ rẹ̀. ṣé àkóso ìrọ̀lẹ́ ní ọ̀tá fún túmìnà lápòjú yìí. ẹ̀dùn náà lójú ẹsẹ̀ náà ní ní ìta fún padà owó ló níbi o lọ́fẹ́ yá ọfẹ́ yẹ ìyẹn lówó ni o mọ̀jọ́ wa ni tó ṣe ni pé àwọn kọ́ ọjà yìí náà tó bá wá rà á tó tó bá ra ní two million náà o ò ní kówó fún mi o tìyàn ara ní one million padà lọ́wọ́ rẹ̀ ní wàá kó one million fún ọ padà wá fún mi ní two million mọ́tò tó rà á. وشغل دنيا البيع بالعين الذي ما تدل كما إلى قلبي وأخذت أبناب البقر تشكين توابا هنا يقول تشكين تسعد في إلهي تجوم كيجيت الإنسان الذي بكى ومبيت بالزرع تجوم كتدم تروبه من الإنسان ويوسي وتركت الجهاد tẹ wá fi ìgbìyànjú ìjagun títọ́lọ́run ṣẹṣẹ ọlọ́run ẹ̀pá sí i. Àlẹ́yìn sọ́kọ̀tọ̀ mọ ọ̀rẹ́ ìgbóná ọlọ́wọ́ tẹ ìyẹpẹrẹ sí i ìyẹpẹrẹ ọlọ́wọ́ kọ́ tẹ sí i. Tó ti pé tó bá tẹ ìyẹpẹrẹ sí láàyè ọ̀dẹ́lù ọlọ́wọ́ máa ní ìyẹpẹrẹ kò ní ká ìyẹpẹrẹ kú. Àìdá ọ̀rọ̀ ìrẹ̀lú ìlànà àti pípẹ́ padà síbi ẹ̀sìn síbi ìpìlẹ̀ ẹ̀yìn. tẹ́lifíṣẹ́ bá wò yé láàyè ìbéèrè tó mùsùlùmí lódodo ní àyíṣẹ́ mi a sì wà ní àwùjọ àwọn tí a bá rí ní àwọn ìgbà kan tí mùsùlùmí ti lò kọjá pẹ̀lú bí mùsùlùmí ṣe ń jẹ́ alágbára ó ti yàtọ̀ irú àsìkò táwọn yìí kí ló ti ẹni mùsùlùmí kó kí ìsirẹ̀ kódà ló ń gba wà yìí ìgbà kan ló dé pé bá ké máa ń fi ó wọ́n yìí ṣe wọ́n sì máa gbọ̀n wọ́n máa gbọ̀n lónìí tẹ bá ń ké bá ti kọ́ bá rí wọ́n fẹ́ẹ́ di wàhálà yẹ́yẹ́ náà ni wọ́n tó gbọ̀n tí bá ṣe rẹ̀ wọ́n kọ́ mọ́sálásí ẹgbẹ̀ kan àwọn sì ní same seat yẹn tí ìwé ju bóyá bíi five feet lọ wọ́n náà wọ́n ti bẹ̀rẹ̀ church lọ́rẹ́ sílẹ̀ lónìí tí ó ti di pé nǹkan yẹn ó túmọ̀ sí pé wọ́n ti kó sáré kan lára tí pé kò sì rí báwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kí ló pàtàkì àwọn olówó dáwọn ìsìlámì àti Andalus Andalus lẹ́yìn ìgbà tí wọ́n ní sọ̀sọ́nà tó kú tán ní nǹkan bíi ninety two ìjọ alẹ́sọ̀gbọ́n àwọn ẹ̀rẹ̀ wọ́n mú Islam wọ Andalus Andalus gbogbo àwọn tó jẹ́ kékeré bẹ́ẹ̀ náà ni wọ́n lé jáde níbẹ̀ bá tó yá tó ti nǹkan bí àwọn àsìkò kan ní àwọn ìbòrí yẹn tó gba ńlá láti wọn padà mùsùlùmí tó kọ́ ṣèjọba bẹ́ẹ̀ kọ́jà dáwọn ìsàlẹ̀ àwọn ìmẹ̀ tí ló máa ní ìsàlẹ̀ gómìn ọwọ́ àmì àwọn padà kú bẹ́ẹ̀ gbàgbé ya. Ìwọ ní Jandalus. Jandalus náà ń pè ní ìsìn olùdí Spain is right fi pé wọ́n ń lo ṣẹ̀rẹ́ à fúlì nílẹ̀ ìgbà tó yàtọ̀ ní ìpadà bọ́ lọ́wọ́ àwọn mùsùlùmí. ṣùgbọ́n kan náà pé ìgbà tó di sọ̀rọ̀ ádámùsù yẹn ìgbà tó di kọ́rọ̀nù sáàbẹ̀ yẹni pé nǹkan bíi eight century náà ni ó ti pé ádámùsù wo. ẹgbẹ́ bẹ́ẹ̀ ní Baghdad náà Baghdad ó mẹ́ ìpínlẹ̀ bá wọn tí islam ń lò lọ́dún tẹ̀lé years mẹ́tò ní dáńtì dáwọ́lá islam yà lẹ̀ mo gbà pé yá wọ́n padà lé owó mùsùlùmí jáde kó lẹ̀ tó bá kan náà sábà sọ̀rọ̀ lé owó Baghdad Baghdad náà so islam kọ́lá ilẹ̀ ni wọ́n á lè ti lo ìlàbà rẹ̀ ní ẹ̀rọ tó gbà pé islam padà di pé ọ̀nà lẹ̀ ó ti gbá àwọn tí wọ́n ń lágbára nílẹ̀ wọn kò ṣe ìgbìmọ̀ náà tó gbogbo eléyìí kò tó máa sí nǹkan tí bá ṣe pé èèyàn wà pé á ah, wọn mùsùlùmí yẹpẹrẹ ń bá wọn yẹpẹrẹ ń bá wọn tó bá kan náà kìláfà Osmaniya ní tọ́kì ní turkiya ní tọ́kì tó wọ́n tún pé ní ìgbà tó ti gbẹ́bí nine century náà ni kìláfà yẹn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìgbà tó yá òun náà padà padà wú tó tẹ́ bá ń lo bọ́ọ̀kì lórí yìí nínú ìlú pé kò sí ẹ̀sìn bẹ̀rẹ̀ rárá ìyẹn ti sàn kí òye rí àwọn onípa níbẹ̀ tó náà ní tọ́kì yìí wà kí ló fà òun náà ní kí mùsùlùmí wọn ń sọ iyì wọn àdéhùn sọ̀rọ̀ àti sọ̀nà àdéhùn mọ̀kàdọ́ yìí á rí pé àdéhùn ti fún wa ní mọ̀nà ibi yóò mú wa padà síbi ìwà lọ́dọ̀ padà síbi ẹ̀sìn wa. Tábà ń sọ́ká padà sí ẹ̀sìn wa, eléyà ló lè jẹ́ ìṣòro lọ́la pé ẹ̀yà padà síbi ìpẹ̀lẹ̀. ini mi lè wọ ọmọ ẹni sèké àhà. Ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ní báyìí, à ń tẹ́tì. Àmọ́ sí ìpìlẹ̀ ẹ̀sìn wa ti náà làwọn ṣe. Síbi ẹ̀sìn wa ṣe ó jẹ́ kó yẹ wá kó ní lọ́sí ẹ̀sìn yìí bẹ̀rẹ̀ o tí Islam dé dada ọ̀rẹ́ ìbáyìí ó dé níjọ kálukú lé níbi èyí ìwé ni Muhammad tó bí wáyé títí ìwé ni Ànábì sallallahu alaihi wasallam ló tó bí wáyé Ànábì wáyé wọn sọ jẹ́ wùdú kàmá bẹ̀rẹ̀ a Ànábì yóò padà ṣẹ́rí yóò tún dájú fún fásitì lásìkò kan gẹ́gẹ́ bó ṣe rẹ̀ ẹ̀rọ ọmọ owó lọ́rọ̀ lẹ́sìn táwọn ń sọ àwọn oríṣiríṣi nípa ẹ̀sìn táwọn èèyàn ń sìn nínú rẹ̀ tẹ́ bá ní kẹ́ wá dá padà sí di alukur'an àtẹ̀sí ẹni wọ́n sọ lẹ́ẹ̀kan wípé ìpínlẹ̀ wa òun náà ní ẹ̀sìn wa ẹ̀sìn wa nìyí ìtàkùwà máa wá dá ìpínlẹ̀ wa ẹ̀yẹ mọ̀ òun náà ní alukur'an àti hadith sallallahu alaihi wasallam tábàlọ́dẹ wọnú àyà ìfọ̀hán àwọn àyè oríṣiríṣi ọlọ́run wa ní kíkó yé wa kíkí báwo la ṣe padà sí ìdí ẹ̀sìn wa ẹjẹ tó mú àdéhùn lọ́wọ́ àdéhùn lẹ́yìn padà lẹ́yìn náà ni lọ́dọ̀ yẹn lọ́wọ́ àyè lókè tó lè yẹn kíkí padà sí àwọn àyà ìfọ̀hán tí ọlọ́run wa ti ti mú yé pé bá a padà sí ẹgbẹ́ mi torí ẹsẹ̀ owó àpòjú ìlú nínú àwẹ̀ yìí bí ṣe máa rí lẹ́nu náà àwẹ̀ ló ti rí sí o tẹ́ bá wo ní wàláì Ìlọrin tí wọ́n bá ní kòkó tí wọ́n bá ń ronú nípa àwọn ni wọ́n pe àtìkọ́lọ̀ kó sàmùwà kọ́lọ̀ kó sàmùwà mo máa ń sọ pé nínú àwẹ̀ ní gbogbo òru ìbádọ̀ náà bá máa ń lé kó sí i àmọ́ ẹ̀ṣẹ́ máa pọ̀ ẹ̀lẹ́mìnira ọ̀gbìn àá bẹ́ẹ̀ ni ọmọ ìlọrin náà ní bọ́ sọ̀rọ̀ gbàgbé àbíyí kò lọ́wọ́ sọ́dọ̀ ìlú ìlú ní ìhà ọmọdé ìlọrin ọmọ ìlọrin náà ní sọ̀rọ̀ tẹ́ bá mú ìlọrin gbogbo àwọn ọmọ fúra ní òye jáde ní tẹ̀tẹ̀lẹ̀ tí ò bá sáwẹ̀ táwẹ̀ bá dé àwọn oníkúrò tó jáde tó dìná wá sí ẹni tí ìlú wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ọ̀gbọ́n tó wà sí alẹ́ jáde wọ́n obìnrin oṣù jáde ẹwà ní wọn ló bá ẹtún àwọn ìlú wọn ń ṣe láti pẹ̀lú olómẹ́rin wọn lè tẹ̀lé wọn lé wọn nínú àwọn èyí náà sọ di advantage fún wọn lórí rédíò láti máa da ẹ̀sìn ọlọ́wọ́ wọn online láti máa da ẹ̀sìn tó lọ́jọ́ báwọn yẹn máa ń concentrate gan pẹ̀lú rédíò rédíò yẹn náà wọ́n ń lọ bọ̀ sókè láti máa fi ta fún súnà lẹ́yìn ọ̀gbọ́n ọ̀dọ̀ sẹ́yìn tó àlàyé ìlú àti ọgbọ́n tó kò sí kankan tí wọ́n rí ṣe lórí rẹ̀ lórí nígbà tó ti sọ́nù sí àwọn ọ̀rẹ́ nìkan pé náà àbúrò àwọn tí ó kúnlẹ̀ mọ́ o èdè kúnlẹ̀ yìí àti oṣù náà kan tí kúnlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti wá bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kúnlẹ̀ bọ́yẹ̀ ni pé àwọn tí wèrè mú kúnlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ pé àwọn sọ nínú àti ìbéèrè ọ̀pọ̀lẹ̀ nípa yóò ti wọ ọ̀pọ̀lọpọ̀ tó tó wọ̀ kìí sọ̀rọ̀ fúnlẹ̀ nìkan kìí sọ̀rọ̀ fúnlẹ̀ lọ́kọ̀ọ́kọ́ béèrè tòkòtò yìí kọ̀dá kó máa kọjá púpọ̀ ẹ̀sẹ̀ ní ẹ̀ ẹ̀ ẹ̀sẹ̀ ní fúnlẹ̀ lè lé yóò náà òun náà rí ọ̀rọ̀ fúnlẹ̀ lọ́ba wá o lọ́ba ìgbà tòkòtò yìí fún ìjọba fúnlẹ̀ mọ́ o lọ́ba fà bí o ti gbé yìí nìyẹn àwọn ìmúra ọ̀pọ̀ nípa máa ń sọ̀tọ̀ ń tà máa ń gbọ́ ẹ̀ ń bá gbọ́ wàláì lè ní wọ́n gbà fún orí tó kí ni tí wọ́n tí wọ́n wọ́n wẹ́ ah, ó ṣe pé táwọn ìbáni wá bẹ̀rẹ̀ lẹ́bẹ̀rẹ̀ wọ́n ní àwọn kúlẹ̀ mọ́ wọ́n ní àwọn kúlẹ̀ mọ́ wọ́n ní àwọn tí ìkúlẹ̀ nìkan náà lẹ́ni náà ní tí ọ̀dà ni tí ń bẹ táwọn èèyàn ń ṣe láwùjọ ẹ wo bí lọ ṣe ń para wọn láwọn ọmọ kéde láwọn ọmọ kọ́ọ̀tì tó ń para wọn ní ojú lọ ní gẹ́gẹ́ ní sọ́ọ́ gbogbo àdúgbò wa ní lọ́rẹ́ òkè kẹlọ lè wọ́n bá wọn ẹsẹ̀ ń para wọn dàmbàrí mọ́ọ̀dì àbáńdà máwọn lè lè sàlùmí mọ́ọ̀dì àbọ̀dì àbáńdà wọ́n má lè lè lè ní dàbọ̀ mọ́ọ̀dì sàlùmí máa gbẹ kẹlọ lè wọ́n gbẹ ìjọ mi bẹ yí lámà palu tó kálù kó tilẹ̀kùn lápò méjì alẹ́ wọ́n ni wọ́n bọ̀ wá lọ́sọ̀ kẹkẹ wọ́n ti gbé ìbọn kọjá báyìí nílọrin táwọn ẹ̀yìn jáde ọ̀rọ̀ bọ́ọ̀lù lọ́wọ́ àsìkọ́ mo ń yọjú wípé sí ẹ̀ ẹwọ́n mọ̀ yìí náà tọ́jú pé ìbọn náà dáa ké ẹ̀wọ̀n sáré gidigidi kan tà pápápápápá nílọrin so kò sí ẹlẹ́kankan tó rí wà sí eré yẹn sí inú ìlú rédíò wípé lọ́dún yìí secret court abẹ́bà yín sọ̀rọ̀ kò sí tó kúnlẹ̀ nídọ̀ta ẹ̀ẹ́dẹ́ wọn kúnlẹ̀ mọ́ nídòrò náà ní àwọn kúnlẹ̀ mọ́ lọ́dún náà ní àwọn kúnlẹ̀ mọ́ tò ní àwọn ọkùnrin ó jẹ́ pé ní tí ò bá darí ẹ̀yẹ́ jẹ́ mo máa ń gbé jáde nínú ọ̀rọ̀ tó wà tó pé ìtakò lóló tó ẹ̀tọ́ wá sí ní ọ̀nà àti àbùsí ní mo ti lọ òun ni pé ọlọ́run máa sọ fún wa ibi bẹ́ẹ̀ ọdẹ ṣe dá òdodo ẹ̀ sí náà ọlọ́run bá ní kún àti rí ayọ̀ lẹ́rìí náà hàn mí olúwa ní wà àti ọ̀rọ̀ súnmùlù ẹ̀tẹ̀lẹ́ òjíṣẹ́ wọ́n ni wọ́n ó múlò ámùrẹ̀ ní kòmù ẹ tẹ̀lé àwọn tó bá ń jẹ́ àwọn aláṣẹ bóyá àwọn àfà àbáwọn tó bá ń jẹ́ àwọn ìjọba ẹ máa tẹ̀lé àṣẹ wọn ọlọ́run kó ọ̀rọ̀ mẹ́ta kalẹ̀ ní káwọn tẹ̀lé wọn ọlọ́run á ní àbá o mẹ́tẹ̀ẹ̀ta náà kọ́lọ́ ló ní agbára dínkù kẹ́ẹ̀mà tẹ̀lé wọn yányá o wà ní tàná záàtún ìṣe yìí tẹ́bà tí wọ́n ń fa nǹkan kan ẹ wá padà sí pẹ̀lẹ́ kí pẹ̀lẹ́ mọ̀jú ilẹ̀ wọ̀nyí wọ́n ẹ ti dá padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹ padà sí ọ̀dọ̀ anabi sọ́ọ̀bù ọ̀gbọ̀n àríwọ̀ tó yẹn ni pé kẹ́ ẹ padà sọ́dọ̀ anabi sọ̀tọ̀ sọ́lọ́ wa ni ǹjẹ́ ti lè padà ni pé ńkúntún tó kù nínú nàìjíríà tó ẹ fẹ́ bá nígbàgbọ́ nínú ìlú ẹ tó bá nígbàgbọ́ tẹ́ ẹ bá ti ń pa nǹkan kan ẹ wá padà títí kí ọlọ́run kí lànà ìṣọ̀tọ̀ ọ̀sán náà ẹwùn lọ́rọ̀ kúnlẹ̀ ó lè sí tẹ́ bá ń bi wọ́n àbí tọ́ bá láwọn mú ẹ̀rí wẹ́ẹ́ kàmọ́ rẹ́rìn ní ẹ̀dàpọ̀ ẹ̀yìn wọ́n pín wọ́n bí kan jọ ní nínú rédíò wọ́n ní aláwọn ènìyàn sọ pé ẹmọ́ kúnlẹ̀ kíyàn àbí ẹkúnlẹ̀ kíyàn àdìsẹ̀ là ń béèrè lọ́wọ́ yín àmọ́ pẹ́tọ̀ anẹ́tiwájú kó àwọn kan wá wá ẹ̀ fàjásá àlẹ́ àrùn tó bá tẹ̀yìn ẹnìkan wá lóṣù pẹ̀lú eékún rẹ̀ níwájú àlẹ́sọ̀ náà tọ́lá fẹ́ wá nítọ̀ ẹ̀rí ìkúnlẹ̀ nù wọ́n sì dáwọ́ kúnlẹ̀ ẹ bá wo lápòjú ní ìsìn ẹ wo tá a máa ń kírun àdísìn bẹ tí àlẹ́sọ̀ náà ẹ̀sán náà ó ní ẹ gbọ́dọ̀ tutọ́ sí kíbla tẹ́ bá ń kírun àmì òwẹ̀lẹ̀ tú sí ẹ̀gbẹ́ yín àbíkẹ́ tú sí bíi lẹ ìkẹtùkẹtù ẹ ẹgbẹ́ òsì ìkẹtù sí so tí n bá dúró sí ìkírun nísìnyí mo lè lè tọ́ sí mo lè tọ́ sẹ́ níbi ẹ̀ tí n bá kírun ẹ̀yìn pé tí n bá tọ́ sẹ́ níbi ẹ̀ nísìnyí nígbà tí n kírun àwọn àti wọ́n ti dé rí irun ń gbọ́dọ̀ ṣe kí ni kí wọ́n á ní à bóòlù ṣe lè máa ní pé kí n máa tún tán lórí irun àtọ́bá dúró tòmí òlè tọ́jú tó tẹ̀wá ti rí àdéhùn ti dé ti eré ìròyìn bẹ́ẹ̀ náà ni wọ́n ní ọ̀rẹ́ wọn ní àwọn tó kú lélẹ̀ káwọn ti kiri kan kí a tèmi náà ní ẹnìkan bẹ́ẹ̀ kí àná ló kú rẹ̀ lẹ́nìkan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ yìí àbí lójú òkú ti ló gbé kú rẹ̀ lélẹ̀ yìí ṣé ìwà ń kì ni ìdààmú ti gba ó ń tú ti ọ̀rọ̀ rẹ̀ ìta ni ẹmu wá ní kí n tó lẹ́nìkan àbókúnlẹ̀ kí àlejò sọ̀rọ̀ ìsọ̀rọ̀. àwọn arígbé tó ṣe pé ẹnì kan ti dé ó fẹ́ kí àlejò sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ó fẹ́ pọnlé àlejò káì mọ́tẹ̀kìlì mọ̀ẹ́mù ìjọba àdínkù sọ̀rọ̀. tó àdínkù ti níbẹ̀ nínú sọ́nà Ibn Majah ṣe pé àwọn ìlú sọ pé fíìmù kan tó ti bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn àfáàlájì kò sí tó ṣe àdínkù pàtàkì jùlọ níbi tí wọ́n bẹ̀rẹ̀ wáyà ní ilẹ̀ bá nínú mùsùlùmí alhaki tí ó ń kílẹ̀ yányá tó ìlú wáyà rẹ̀ yàtọ̀ sí iye òyànyá mọ̀háàbù kàyínà ni tó lọ sí sàn ó sì dé ọtẹ rẹ̀kí àlẹ́sọ̀ mọ́ ìsọ́nà láti kí àlẹ́bìnrin rárá kọ́nà tó wọ́n sọ àlẹ́bìnrin kiri léyìí wọ́n sọ ìjọ́ bá gbọ́dọ̀ fẹ́ ṣe fà àlẹ́bìnrin nígbà tó ń délẹ̀ òun ni pé àwọn arábẹ̀ ti jẹ́ àwọn àfa àwọn àwọn èèyàn ńláńlá wọn wọn máa ń tẹ̀lé wọn. òun wá lọ kí ló dé wọn ni bí àwọn ṣe máa ń ṣe fáwọn ìlẹ́bí ọlọ́run bí fáwọn ìlẹ́bí ọlọ́run ṣe máa ń jọ àwọn tó ń tẹ̀lé àwọn ìlẹ́bí wọ́n ṣe máa ń ṣe lò. a ìlẹ́bí ni kájúdàbú àìlẹ́ ìyá ìlú irọ́ ni wọ́n pa àwọn ìlẹ́bí wọn o kàmá àìrọ̀ fún kótóbà bí wọ́n ṣe kí wọ́n ṣe wọ́n ṣe yí síra wọn padà bẹ́ẹ̀ ni wọ́n parọ́ wọ́n ti tọ́lọ̀ yọ kílẹ̀ wọ́n ti fi àròjú rẹ̀ ilẹ̀ wọn wà nílẹ̀ wọn. kápára sọ́dọ̀ òṣìṣẹ́ kápára sọ́dọ̀ ọlọ́wọ́ba tó ti ń jẹ́ ìpìlẹ̀ wa ní tábàdà fẹ́ẹ́sẹ̀sì. tó bá kan náà ọlọ́wọ́ba kò sọ nínú àyà Al-Qur'an nínú sọ́dọ̀ tó lè sọ àbákan náà àyà sixty five olúwa ní kálá wa bí láàyò òní olúwa ní mo fi ìyẹn ọlọ́wọ́ fúra mi fúra àwọn èèyàn ló ti jẹ́ mọ́mí ní o wọn ò lè ṣe wọn lòdì ẹ̀dáyọ̀ ìmúrúka bí máa ṣàjà ọ̀bẹ yìí àdúgbò jẹ́ pé gbogbo nǹkan tó bá ń fà pé kí ní ìdá kí ní yọ̀ọ̀bá ń àti kí wọ́n padà kó pé wà nínú ìlọ́ba àwọn ibi wọ́n náà dájọ́ fún pé ara pé tún mẹ́lẹ́ ayé ti fún ti àǹkóṣe pé ojú ojú ṣẹlẹ̀ tó bá ti rí ẹ̀dùn tó ní ní lẹ́gbẹ̀ẹ́ yẹn sẹ́sẹ̀ ọlọ́wọ́ bá náà ló fi ń sọ ní ìjẹta pé wàláhì tàláhì ẹ̀sìn ọlọ́run kìí ṣe pẹ̀lú súnà náà kìí ṣe pẹ̀lú kìí ṣagídí tó ẹni tó bá ń kọ̀ǹtínú súnà náà pẹ̀lú pẹ̀lú pẹ̀lú agídí àwọn náà rẹ̀ sàgbákò nù tẹ́ ẹ bá lẹ́ẹ̀lì mo fi ọlọ́run bá búra kò ní mí lára láti sọ pé á wọ́n lẹ́rìí o ìfúnlẹ̀ dá o nígbà tí ò sẹ́ẹ̀lì àwọn bàbá tó fi gbá ti wá ní àwọn bàbá tó fi gbá ti wá sí ní àwọn bàbá wọn láì rí àá ní wọ́n lọ́sọ kí ní pé wọ́n ní ẹ wọ́n tàbí àwọn àgbàlagbà ìwọ yí gẹ́gẹ́ bàbá ilé yóò sínú lé àwọn àgbàlagbà lọ́rin gbogbo àwọn sọ̀rọ̀ yìí kò sí lé wọn kò sí ẹ̀ńtọ́ sọ pé ilé àgbàlagbà lé ní èwo nínú wọn ìsàbàjà tó rí wọn tó náà bá ní tọrọ ọmọ kéwù ju alẹ́ kò jẹ́ tàbí ọba bẹ pé lọrẹ ni tàbí tó tẹ̀yìn nù pé ẹ̀yìn àgbàlagbà náà tako ọ̀dọ̀ ọmọdé kan lórí ọmọ àgbàlagbà yẹn yẹn ni. a máa ń gbà tí nǹkan ọba òfin ọlọ́wọ́ bá mu ọba òfin àtọ́jú ọmọ ọ̀dọ̀ sánà mu tó náà ní pé ọlọ́wọ́ bá tó sọ nínú suratul Qasas àyà sixty eight ọlọ́wọ́ ni ọmọ ìtọ́nà lè mú kùnìyàn wọlé àgbègbè kọ̀lẹ́tọ̀ fún kùnìyàn kan àbí mú mi nínú bẹ̀rẹ̀ ìdá kọ́dọ̀lọ́ wọ̀rọ̀ fúlù àmọ̀ tó bá ti gbọ́ pé àṣẹ ọlọ́run òfin ọlọ́run ẹ̀sìn ọlọ́run ẹ̀yìn ẹ̀kú lọ́lẹ̀ òkè ọ̀rọ̀ ní àmì kọ́lá wọn tó ní kankan bí a sì ní yọ ọ̀gá mi lámì sí ni olúwa ni wọn yà fún wọn fún òun nínú sọ́rọ̀tù nìsá 65 nínú sọ́rọ̀tù nìsá 69 àti sọ́rọ̀tù kọ́sọ̀ 68 ní tí gbogbo ẹ̀ ń sọ náà ni pé àfikẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà sọ́dọ̀ àlẹ́bí sọ́rọ̀ lọ́wọ́ ìsọ́nà tó túmọ̀ sí pé lára ṣe nínú ẹ̀sìn àkójẹ pé ẹ̀sìn ìpìnlẹ̀ lára ní ẹ padà sípìnlẹ̀ ẹ padà sípìnlẹ̀ náà ni ká padà sí Al-Qur'an àti sunnah àlẹ́ sọ́nà wọn wọ àlẹ́ ìṣẹ́lẹ̀ ẹni tí a bá sọ pé lójú ọyẹ ọlọ́wọ́ bá sọ pé ẹni tí ẹ̀mọ́mọ́ ayẹ̀ wọlé ti pé ẹni yàhìyẹ ni yàhìyẹ àtàhákùn إلى الذي إلى إلى الكتاب والسنة نعم طبعا صوت وني الرجوع إلى الكتاب والسنة ثم لك سيدي الكتاب والسنة الرجوع إلى الله والرسول ارجو الله من يأتيه الله ويأتيه الرسول ولو يصدق وأقول الأمر منكم ولا تعالى تنازعت في شيء فردوه إلا الله والرسول الرد إلا الله والرسول قال صدق الله وأخذ tabala para sọ́dọ̀ الله ọba ẹnìkí ìlànà ìjáde أو ni القرآن sọ tabala mẹ́pàdà sọ́dọ̀ ìṣẹ́ إلى sílẹ̀tì apàdà sí súnà pé kí ni súnà lẹ́yìn ọ̀sọ́lá kí ni ó wí ilé ní jẹ́ pé èèyàn ṣe islam jẹ́ lẹ́yìn ọ̀sọ́lá pé ká ṣe tó bá kanáà Tawban tó jẹ́ mọ́wọ́lá sallallahu alaihi wasallam ó ní òun sọ nípa lẹ́yìn ọ̀sọ́lá sọ fáwọn pé yóò ṣe al-umam an tadaa alaykum anábìnrin ó súnmọ́ ó fẹ́ tó ṣe ní gbogbo àwọn ayé gbogbo ayé iná ni wọ́n gbélé ní lérí hmm. ẹ̀yà ló ń bà yìí tó ṣe pé ká máa dàda àlẹ́ tó àlẹ́ ọ̀sáàdì ha gẹ́gẹ́ bó ṣe pé àwọn tó máa fẹ́ jẹun tó bá tó oúnjẹ sórí tébù báyìí ó kàlùkọ́ kàbọ̀ oúnjẹ bó ṣe wù bó ṣe máa kú ẹ̀yìn mùsùlùmí jẹ tó bá yà lọ lẹ́yìn mùsùlùmí ó ní kúlẹ̀ yà Rasulullah àwọn àjà lẹ́yìn ike ah, àmì ìkìlẹ̀ lẹ́sìnà ṣé àgbèrè gbà wọ́n ànábì ní bẹ́ẹ̀ antum yawma idin kathirun ah, ẹ̀pọ̀ gbogbo àwọn ẹ̀pọ̀ walakinnakum takununa غثاء كغثاء السيل alẹ́bí ní ẹ̀kọ́ àbọ̀ pípọ̀ yín yóò dà gẹ́gẹ́ bí ìfòfó níjẹ́ òfò ní kíni fóònù tó mi bá ń lu kí ló ń lórí ẹ̀dí ọ̀ṣẹ́ o alẹ́bí ní ẹ̀ṣẹ̀ rí mi ẹ̀kọ́ yẹn lẹ́kọ́ gba báyìí ní ọkọ̀ gba báyìí kò sí kò yẹn lókè ẹ̀dẹ́ lágbára kàkà wọ́n wá bí alẹ́ sọ̀rọ̀ bá wọn lẹ́sọ̀ náà kíkẹ́ kó lè ya ọ̀sùnlọ̀pọ̀ kí ni ọ̀pá alẹ́bí ní tó ń zàkùnmọ̀ kò ní sí payà àwọn táyé òní bẹ̀rù yín náà wọ́n yẹ ṣáà ń tí kúrú ní kúmọ̀lù wà ẹ̀yin gẹ́gẹ́ ẹwà ya ọ̀lẹ́ wọ́n wá bí ànáyè nké kúlù náà wọ́n mẹ́lẹ̀ wà nínú àwọn ni kí ni yẹ ọ̀lẹ́ gẹ́gẹ́ ànáyè ni ọkùnrin tó ní yá ìfi ayé tí bá wo bó ti ń dá sí ìlà ìkàlẹ̀ ibi àná padà sí ti ìpínlẹ̀ pé à ní lọ là ní padà sí ẹni pé kódà wọn mọ sọ lórí rédíò wípé àìbáwọn fẹ́ dá wọn ni wọ́n dá kíní kankalẹ̀ ìgbà tó wọn sọ wọn wá sọ ní Markaz Ihya Turab Sheikh Ali tí kí n ṣe Turab Sheikh Ali mú náà fẹ́ máa yìí so ìgbàjẹ́ ni wọ́n sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ní kọ́kọ́ bá fẹ́ ṣe fìtá ó ní gbogbo orúkú ọ̀yẹ́ lẹ́sìn àwọn máa kọ́ sí mọ́tàlá síbẹ̀ táwọn èèyàn gbàgbé rẹ̀ irú àwọn àyè lálálálá àwọn kàkiri tó sàn fún oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ sì ni wọ́n ní pa ọ̀ ẹ̀yáwó ṣíṣe alẹ́ nìkan lọ́bẹ̀ ṣe ọbẹ̀ ṣe ẹ̀yáwó ara rẹ̀ ni ọbẹ̀ ṣàbíṣe ara rẹ̀ ni sáwùjọ tí wọ́n fẹ́ kán mọ̀ pé òun bẹ ní inú ìlú tí wọ́n fún àwọn àkàkà wọn lọ́mà tuntun pé kí ni tó ṣe lè dé ìfẹ́ ẹnu rẹ̀ iná ni tí wọ́n bá rí ìgbẹ̀fẹ́ pé àbáyé ní ṣe báyìí àbáyé ní ṣe báyìí tí bá ṣàlàyé fún ọmọ ọmọ nígbọ́ kò ní gbọ́ àìmọ́ iná ń ṣe lónìí tó gbé tó wáyé wákà jùlọ tó bá bá wọn láyé lónìí yóò lù wọn lẹ́gbà ni tó rẹ̀ tó gbé jihad tó gbé jihad tó gbé wá sí lọ rẹ̀ tí rẹ̀ ni wọ́n bá ẹnìkan kú lónìí ẹ wá lọ lé yakótó rẹ̀ ìmọ̀ mọ̀ bá wọn yakótó rẹ̀ sínú bá náà ọwà tó wà tó wà tó wà tó kọ́ tòsírù yóò ní apá nílé ọba yóò ní ẹ̀ṣẹ́ dà kí á ẹ̀yìn ìlú ìlú ìgẹ̀gẹ̀ lẹ́yìn torú àwọn ẹ̀yà ọkọ̀ nígbà apá nílé yìí nígbà tí wọ́n lórí àbíkúra nílé kàrí ní kí apá nílé tí wọ́n lórí gbogbo lọrin lọ́rìn ẹ̀wọ̀ lẹ́tọ̀ pé tó pé wọn ni wọ́n ń ṣe tó pé wọn náà ni wọ́n ti nínú ẹ̀sìn ní tó ṣe bí ọjọ́ sì mú ìwà fún wa náà yìí tó ní pé alẹ́sọ̀gbọ́n sọ́nà nígbè tí ó fa ìyẹn pẹ̀lú báwọn èèyàn wọn lè ṣe òjò nígbà fi ayé tẹ bá wọn àwọn ẹ̀sìn lórí ló kílẹ̀ ẹ̀sìn lórí ló wà sí àmọ́ tí wọ́n fẹ́ràn lè fi kíláwà jẹ báyìí kíláwà wá jẹ yà tòun ti ń dá wà lálẹ́ fẹ́lẹ̀ lórí wọ́n sọ àwọn gbogbo táwọn ó lò ń pe àá wọ́n ti fọ́n ọ̀rọ̀ náà lọ́jọ́ láti ní so kọ́lá yìí fún láti tún náà ń fọ́ ọdẹ wípé àdínkù sí ìjòkó ìkó máa torí bẹ́ẹ̀ ló ń bí àti ìmọ̀mù sínú wọ́n ni àá wọ́n á lè tún náà ìwọ́n gbọ́n gẹ́gẹ́ tí yí abátúndégídégá tó ní kò sí gbádégídégá ní kò sí nígbà tí ò bá sí nínú ẹ̀sìn tálẹ́ tó tapò rán pàdé bá rọrí kò sí kò sẹ́ tí ó tapò dúró wà ní ẹ̀sìn wa tálọ́ tapò ẹ̀rọ kìí jímọ̀ rí kò sí torí mẹ́nu ẹ̀sìn wa ní tí ò sí náà là ń tapò ìpele yìí ò sílẹ̀ ilé ẹ̀rọ bá lè fi àwọn agbáfẹ́ àti ìdíwá àgbókọ̀ ọmọ ìjáde àbí àwọn bákan ló bímọ lọ́wọ́ ní ọdún bá mi pé àwọn àfáànù àbẹ̀lẹ́bẹ̀ mọ̀sùlùmí àfáànù ọ̀lẹ́ mi wá àbẹ̀lẹ́bẹ̀ mọ̀ ló bá wù ẹ bá ń pè é zẹ́lì mọ̀ zẹ́lì mọ̀ fáàlì àwọn àfáànù tó yá àtọ̀lẹ́ mọ̀ kò sí tó gbé àwọn àtọ̀lẹ́ àlùbáríkà fún mi kò tó sí òun àìrá àlùbáríkà fún mi a sì dégbà ó sì níye táwọn eh, fi síbẹ̀ ike tí wọ́n sọ lẹ́rẹ́ ìkùnà ní àgbáríkà tí wọ́n ní kàtọ́ pé àìmọye lórí tó ti yẹ lórí látara pé wọ́n àgbáríkà káàkiri àgbáríkà òsì lọ́rẹ̀ nìkankan o bàbá àwọn kọ̀ lágbáríkà ẹ̀rọ ojúlówó tọ́fíìkì wa gan-an bá a ti parí láì lọ́ba ń pè ní ọmọ kọ́ ni ah, ẹtú ní òtá àgbàlẹ́jà lára àgbàlagbà ah, ẹtú ní àlejò àgbàlagbà yẹn ẹ kiri kan àlejò àwọn ọkọ ni pé kiri ta ni ta ni ta ni ó fún yàrá àgbàlagbà tó tẹ́ bá mú kókó tí ń dà mọ́ àwọn èèyàn fún olùjọ́ nìyà ìfi ayé ni arínú àwọn tó gbé ó ti fìgbà kan sọ pé òun súnà ló gbé pèsè kiri kan kankan àwọn àbáwọn bá pè é ìgbé apàtẹ̀jẹ́ lórí òtúrí gbígbà erékéwú rẹ̀ yóò tú inú kẹ̀kẹ́kẹ́ ló bá wọ́pẹ̀ àà ẹ̀yìn bàbá yìí ṣe o tó kù jù ní à ìràpọ̀ tí wọ́n ní kó nílé kéwú tábọ̀ tó bá fẹ́ràn lè á máa rẹ̀ tí wọ́n ní kó nílé kéwú òun lè kéwú àtẹ́wò tó wà ní tó tóbi kó ti dàbà rẹ̀ níjọba ìdàgbà ìyáma sọ tó kù jù ní à tó tẹ̀lé wọn wò ẹwà yìí nígbà bá wá ń dára padà sí fi ọ̀rọ̀ ẹ̀sìn wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tábà ní ẹjá mọ̀tí ara padà sí pínlẹ̀ ágbé ìṣúlálá ni yóò bẹ̀rẹ̀ pé gẹ́gẹ́ ìṣúlálá ni sọ ó ní kọ́nìlá tẹ̀jì ìlàdàtà nínú ìlàdà lámtúrùkọ̀ sí ìdí nítorí ní káwà ṣe láyé ẹrin náà sọ́lẹ̀ kan nínú àwọn kátà wọn ṣe kó tó lè rí ìwò òjì sílẹ̀ fún ilé àṣìlẹ̀ ó kéré tẹ bá bọ́ sí ilé ẹjẹ́ ká wo àsàlátù kí àsàlátù ṣe ẹ bá mi bí abẹ lọ bá mú ní àsàlátù anabi sallallahu alaihi wasallam ló ti àyà sọ̀kalẹ̀ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كان النبي صلى الله عليه وسلم لكي المباشر الطلبة سيوم قوانين ويا قوى كيف نسلم عليه كيف نصلي عليه قل أجمل صلاة أدعو أقوى لا صلاة لكي قولوا أسوقي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنا اللي قوم بام تو إفلوانو إفلوانو في الصلاة ẹni ká wo àwùjọ lónìí tẹ́ bá kó mùsùlùmí mẹ́wàá yọ tẹ́ bá yọ ẹ̀ kàṣàlátù tó jẹ́ àṣàlátù tiwa kódà obìnrin ní pé táwọn yẹn bá fẹ́ kí òun kú àti bẹ́ẹ̀ ìjọba sàlàyé fáwọn èèyàn ibi ọkọ̀ pé bá jẹ́ àlejò lẹ́yìn tẹ̀síbílà alákọ̀ọ́kọ́ bá jẹ́ àlejò o lẹ́yìn náà wà kí á sàlátù ti sàlátù ibrahimiya kódà lóbi lé ní ọ wà sàlátù bá wù mọ́ mi mọ̀ bẹ́ẹ̀ yà sàlátù bá wù ọ ní ṣe ewu la fẹ́ fi ṣe ní ní padà sí pẹ̀lẹ́ nù ṣẹ́ẹ́rì kí ni ẹni òyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rí bí ọ̀tá náà mọ̀ rí ẹni tó máa ń jẹ́ àlùfíà sí bí ọ̀tá bí ọ̀tá bẹ́ẹ̀ ni tó bá ti gbọ́ yíṣọ́ àwọn ẹni yìí ń tán dá wa sí ni pé ẹ padà sí pẹ̀lẹ́ ẹ padà sí pẹ̀lẹ́ ń tán dá wa sí ni bí tán dá wa padà sí pé a nílò làlẹ́ bí ìlú yìí ẹ tọ́lọ̀ fi rán kú ní ṣe pé dáhùn táyé padà sí lò fẹ́mi ó bá ti wà lásán kìíní yẹn inú kéèyàn bọ́ sí ìdí òdodo Tiap itu orang tadi, jadi dia ni misalnya pakai pada si, so ini kalau mau apa ni? Tiap orang mau apa salah tu, so itu anak itu lontar, mungkin 500 years, na na tu itu business tu tu dah leh, orang tua baju baju, kita ni kerja mawana, salah tu pagi, orang baju baju salah tu dah leh. Tiap anak itu kalau ni kan so pun pun, orang tu lagi abang kawan jauh kiri olókìrí fájì àtọ́bá yìí títí ti sọ̀rọ̀ àtọ́bá sí ilé olúwa táwọn akírun náà wà lọ́lẹ́ bá ń fẹ́ láti aha ẹsẹ̀ náà sọ̀rọ̀ àtọ́bá sí ilé ó ní púpọ̀ púpọ̀ náà lẹ kàlérò lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni náà mọ̀ kàlérò ẹ̀rọ ni. aláìsí ẹ̀ ní ìrù ọmọ ìfọwọ́ ẹ̀yìn ìrù ní ìpínlẹ̀ àbáyé ẹ̀ olùkọ́ òun tó wọ́n kọ́ bá mẹ́ta ah, ní àṣẹ́gbẹ́ náà láti bá nígbẹ́ bá tó ń kìsà láti bá ń kìsà láti bá nílé rẹ̀ ẹwọ́ sí bá jọmọ̀ gbogbo ah, náà àmọ́ bí ẹ̀sọ́ láti bẹ̀rẹ̀ níyà láti bá ní ti gbogbo tí ló pọlọ lórí ala àwọn ayé ala àwọn tẹ́ bá lórí yín wọ́n kọ̀ yẹn nígbà tó kọ́ ini, akẹ́kẹ́ yìí wà láàbí níbo ni títà náà ti kọ́ gbólówà gbólówà gbogbo ayé láti bẹ̀rẹ̀ níyà àgbàlá bí máa kí kí láti gbọ́dọ̀ láti bẹ̀rẹ̀ fàájì lọ́sẹ̀ fàájì tí ẹ wo àdánwò ní mẹ́lẹ́ bí àìmọ́ padà sí pẹ̀lẹ́ o àìmọ́ dá àwọn padà sí pẹ̀lẹ́ tuntun náà ti mẹ́lẹ́ lẹ́wọ̀ rọ̀mọ̀dá ti láti lọ já àwọn ti kà so yíwu ìwọ̀ tí mo fún sọ̀rọ̀ sí pé òun kúta mẹ́lẹ́ sọ̀rọ̀ àkọ́lá wọ́n fún já àwọn ti kà mẹ́lẹ́ fàájì ìkan tó lára wọn wípé tó bá ní àwọn àtàlátù kan bí àwọn àtàlátù ràgó ó ní ìwọ́n tó bá ka sàlátù bá ti kàn ó ní ò lè fi wé ìrùn ó ní kò sí fífẹ́ ìrùn nítorí ìrùn tó bá kírun ẹyọ kan tó bá ká ìlà ó ní dáadáa márùn-ún ó ní kan bọ́ kálátà yìí ó ní dáadáa kan bọ́ kí mọ́gá yìí ó ní dáadáa kan bó kí ìṣá ìkó lára kan lára mélòó bó bá kó bá kásùbá lára kan mo lára máa ń pẹ́ náà lónìí ní àwọn tó lé kéṣọ láti fà sí ẹyọ kan ó ní lára ọgọ́rùn-ún lára hundred tó ń kálukú sí ń wò tó sọ torí pé kí àwọn àpá àwọn gbogbo ọkọ̀ máa bẹ́ẹ̀ òfin sọ jáde lẹ́nu náà àmójọ ayé kí àdánwò yóò kílẹ̀ sọ pẹ̀lú ìhun tí sọ̀látù fàájì ń lè sinmi ẹ̀lẹ́ ní bóyá wọn ọ̀gbọ́n sí ilé sọ̀látù fàájì wọn bẹ́ẹ̀ jẹ́ sọ̀látù bẹ̀rẹ̀ ní yàrá àmọ́ ìrùn ìjẹ́ ní fi ń wé sọ̀látù fàájì ní sọ fáwọn èèyàn pé ìrùn 20 days náà ló ti lè sọ̀látù fàájì ẹ̀ọ̀kan ìrùn wákàtí márùn fún ogún jọ ló ti lè sọ̀látù fàájì kan so kí ń fa àìpadà sí pẹ̀lẹ̀ wa ó ń kájú gbogbo ọgbọ̀dọ̀ padà sí ìpínlẹ̀ kálọ̀dé mà ẹni tí ò bá padà sí ìpínlẹ̀ tí ń tẹ́sí bá a ṣe bá a láwùjọ wà láì gbogbo nǹkan ní ẹgbẹ̀rún ọmọ wájú ẹ̀wọ̀n nínú ayé gbogbo nǹkan ní ẹgbẹ̀rún ọmọ wájú tó bá ti bá báyìí wájú pé ẹ̀ ń kọlọ̀ lè irun ẹwọ ẹwọ ẹwọ fún ọlápọ̀jú rẹ̀ ẹwọ irun ẹ̀tàráwé nẹ́bílá ìlú ní nìkan tẹ́tàrà méje àwọn àtàn pàdé àkàn ǹjẹ́ ẹlẹ́nìkan kọ́ lóun wá sọ́n sọ pé ẹ̀rọ àpòbámi àtẹ́sọ̀tàwọn èèyàn nínú rédíò tàràwé amọ̀kì ní amọ̀fẹ́ta òru tó bá gbọ́ máa wá síbẹ̀ o tó lẹ́nu bá fẹ́ kí lámúfẹ́tò àǹfààní rẹ̀ ẹ̀ lẹ́gbọ́n ẹwà ni wọ́n sọ́n sọ nẹ́bílá òru ní ẹwọ alájà wa kìnnì kan wọn ni ká sọ́ọ̀tọ̀ náà fi lòun ní kìnnì kan kìkan náà wọn náà sọ́ọ̀tọ̀ náà fi lòun ní ní ká ẹ ọjọ́ ní nǹkan tó wá sọ́dọ̀ àná ju sọ̀rọ̀ bọ́ọ̀ ìsọ́nà àti kí wọ́n padà sí ìpínlẹ̀ wọn gbogbo kan ẹgbẹ́ sí ìyàwó ọdún wà ní gbogbo làná fi ṣe ń ṣe ìdọ̀rí yáyì púpọ̀ níbi yóò sí ní lẹ́sìn ìlọrí yáyì sí ah, ẹjíká padà sí ìpìlẹ̀ ọ̀hún pàlá ìpìlẹ̀ ìgbẹ̀gbẹ̀ òun ni ìwòsàn ìgbẹ̀mọ̀sùn ẹni tó bá padà sí ìpìlẹ̀ rẹ̀ òun ni gbogbo táǹkà látẹ̀kẹ̀ yìí wípé ìyà ẹ̀tẹ́ nínú ọmọ ṣẹlẹ̀ síyàn ẹ̀tẹ́ ẹni tí táwọn náà bá ti rí àwọn táwọn tó yà wọ́n tó ṣe òṣèlú yìí tó bá ti rí ẹni tí òun ti tọ́ ti rí àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ làwọn ilé ìlú mú ẹni wọ́n ni kọ́ ni wọ́n ni pè wọ́n lé ní àwọn àwọn fundamentalist àwọn olóòwò tó fundamentalist ni wọ́n náà àbíkẹ́ ló pẹ̀lú extremist náà ni wọ́n tó wá ẹ̀rí gan-an ah, ah, àti wọ́n ti mọ̀ so ó ní ìtumọ̀ fundamentalist yes kó tó dáa ní ẹni bíi ẹni tó ń padà sí ti pẹ̀lẹ̀ ti pé pẹ̀lẹ̀ làwọn ọ̀sán ọgbẹ́ ẹja padà sí ìpínlẹ̀ ẹja padà ẹ wọ̀rọ̀ wà sí náà ẹ padà sí ìpínlẹ̀ ǹjẹ́ pàtàkì sọ̀rọ̀ sọ́lá ń bẹ̀rẹ̀ wà sí kí ló fi tí mo dábì sí nílẹ̀ tó ráwọn èèyàn ti fẹ́ kúrì sínú ẹbọ ẹ̀sọ́ bá ń lọ́la tí wọ́n yọ wọn ó dábì sí nìkalẹ̀ sọ alẹ́ tó ń bá mọ̀ pé ìpìlẹ̀ lélẹ̀ ìwé jáwọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì mọ̀ pọ̀ wọ́n sí mọ̀ pọ̀ wọ́n sí ẹ̀dàpọ̀ ẹ wo bí wọ́n ṣe ń ní àwọn ọmọ ọmọ gbé lórí ṣé ọ̀yẹ́ kan ti ẹ̀sà láì pé ọ̀dà irú ẹjọ́ wà lórí rédíò kọ́ wá ní ọ̀ lọ́dún kí ni àwọn olóògbé rábà sọ̀rọ̀ wọn àwọn tí ó kúlẹ̀ ní orí sọ ẹ̀rọ àtàlẹ̀ ìdídí àwọn tẹ́lẹ̀ káwọn ìdídí àwọn ẹgbẹ́ wo àdó àṣìṣe wọ́n bá ní kí wọ́n lè ní tó kílẹ̀ tí yóò rújú èèyàn ti ń sàdó àtọ́rẹ́ tó ní àdúgbò ẹran ẹran tó bá ti àdó àti jọra wọn wọn á ní kò sí kankan ìbádà ní ẹran tó bá ìbádà náà ní náà ní àdúrà kí wọ́n jọ rẹ̀ papọ̀ mọ́ra wọn bí kíta ní nípínlẹ̀ bí ìtàlélé pélẹ̀ tó ó wà fún ìtàlé sọ̀tọ̀ sọ́lá òfin ní sàdúrà ṣe pẹ̀lẹ̀ sí ẹwà sọ̀rọ̀kán mẹ́lẹ̀ sí àkùránù ní ọ̀jẹ́ ní òfin mọ́ kò jẹ́ tí ń jẹ́ ní pélẹ̀ má ibi àdúrà ló ti nìsí tó bá ti fẹ́ gbé lọ́wọ́ báyìí wọn lọ bí àdúrà lọ ẹwọ́n yà sí tí wọ́n bá ń kà ìdáwọ́pá tí wọ́n bá ń kà tó pé wà lọ́wọ́ iṣẹ́ bá mọ̀ tó wọ́n wí yóò pè é ìgbà àwọn ọmọ àṣírí wa kí àgbẹ̀gbẹ̀ pé àwọn olùsúrò ìṣẹ̀lẹ̀ ìpẹ̀lẹ̀ yìí mà tágbẹ́ tí wọ́n tẹ̀sẹ̀ ìpẹ̀lẹ̀ yóò pè à ó ti jẹ́ pé lẹ́lẹ̀ ayé ní àmọ́ kà fún yẹn pé ó fẹ́ ó fẹ́ kọ́ ní àwọn àlọ́ kà fún ó fẹ́ yíyàn ó fẹ́ sí ní àlọ́ kà àwọn ọmọ àṣírí wa kí ẹni pé jókòó ìjà kìí àwọn kọ́ọ̀tẹ́bọ̀ fún yọ́ọ̀rẹ́ àwọn kan lọ́lẹ̀ rọ́ọ̀bí àìkún ló gba àwọn ìgbàga ìdàrú jẹ́tẹ̀lẹ̀ àrùkọ̀ ọ̀rọ̀ ìjà bàtà bá mi nílẹ̀ nínú wọ̀bù sẹ́tẹ̀lẹ̀ ti bá lọ́gbà sàkàkú àwọn òkè sàkú gbogbo òkú ọ̀kadà ní àdá án mọ̀ bàtà gbogbo wájú tó fọ́ká tó fọ́ká tó di gbúlúgbúlúgbú ọkùnrin tó mọ àzọ̀wájà ẹwà wà ní oríṣiríṣi ìjọ sàlẹ̀ àgbàdà ẹ wà nínú mẹ́ta ẹ̀wọ̀ká ẹ̀dàkùn tí lọ́jọ́ àdúrà ló lé tó láti mọ̀ pé ìpẹ́lẹ̀ láti máa tún tẹ́kọ̀lẹ̀ bókun kú kò sí pẹ́lẹ̀ fẹ́ dá pé kò láti ẹni ní pẹ́lẹ̀ sọ̀rọ̀ borí títí títí àdúrà ní sọ̀rọ̀ bá ti kí òun dábàá mú náà lọ́gbọ́ rántí rántí ọmọ àǹtàbí mùsùlùmí ẹ̀rín máa ń fi kòbò tó bá ti bá sọ̀rọ̀ kò ní gbọ́ tó irú eléyìí ẹ̀kú tẹ̀ sílẹ̀ sí ẹ̀fẹ́ ah, ìpìlẹ̀ yìí ìlú tó kílẹ̀ ni ẹ mọ̀ rí ẹ̀rí tó mọ̀ kílẹ̀ tó máa ń sọ ọmọ kìíní yọ̀ọ̀dá ọyẹ́ sì rí ẹ̀rí pé kìíní yọ̀ọ̀dá àwọn ọmọ sọ tó dẹ̀ tó bá tó pẹ̀lẹ̀ lè máa padà sí ẹ̀tọ́ wà wò tó bá tó wá jẹ́ ọkọ̀ òkú mọ́lẹ̀ kan náà iná lọ́wọ́ da hákùnù ayàtàkù sí ìwúlò jọmọ́tò gbogbo kàṣí ìwúlò jọmọ́tò gbogbo ẹbá jọ hákùnù tó wá lè ní àdáhákùnù yìí àdáhákùnù orí tó bá rẹ̀ níwáyé ó ti kó gbàgbọ́ àtàkáàkù sínú ayé tó sí ó ti tó wá pẹ̀ tó kójọ tó pọ̀ tó jọ wọlé àtàkáàkù tó rọ̀ tó kójọ wọ́n tàrí báyìí kàlá sọ́kọ̀tà àyè ثم كلا سوف تعلمون وقد تعلمون سأزال عن الوجود أن كلا لو تعلمون علم اليقين لترون الجحيم قولنا جحيم سأزال عنه ما جوانا كنا وقد أسيبك منه إن قال المنزل اللهم اغفر له اللهم ارحمه ثم إلى tó ìpínlẹ̀ náà ní ká padà sí tó náà ní mùsùlùmí òfin ní máa jẹ́ mùsùlùmí òfin gbádá ìdílé wọn jẹ́ mùsùlùmí òkúrú gbádá ẹ ọlàdìlẹ́bí ọlàdìlẹ́bí ọlàdìlẹ́bí tọ ẹbí wọn pé sáà lẹ́bí gẹ́gẹ́ ní kọ́lá ara rẹ̀ tọrọ gbàdọ́ àlàyé lépèlẹ̀ sáà lẹ́bí gẹ́gẹ́ ní kọ́lá ara rẹ̀ tọrọ lépèlẹ̀ ẹbí wọn ẹ̀ lè rí tó ní ọdún náà fúnra lẹ́bí ọmọ ìyàlẹ́bí náà ń tẹ̀lé náà ń tẹ̀lé tó ìpínlẹ̀ láwọn dáyé padà sí kalẹ̀ tí ń kẹ̀lé yìí báyìí tẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ sì ni a máa ń fara wa jẹ ọ̀rọ̀ ayé gan ìpínlẹ̀ yẹn àìpáàtì ẹ̀kọ̀rọ̀ ayé wa hmm. àìpáàtì o tó bá ra kankan lè sìn bóyá lọ́lẹ̀ lọ́lọ́ sí ṣọ́ọ̀bù lọ́lẹ̀ ra kéde kan lórí tẹ́kì ó retí manua manua pé ah, ni so ẹmọ ìṣẹ́ báyìí ọkọ̀ ṣáàjẹ̀ ní ilé kẹfẹ́ fóònù lọ́ra wọ́n sọ pé kọ́ ọkọ̀ ṣáàjẹ̀ ní 3 hours ẹ̀sì láwọn èèyàn dúró 3 hours ó kù pérépéré yóò pé ìpínlẹ̀ náà fọ́ọ̀nù ìpínlẹ̀ náà fọ́ọ̀nù gbogbo lọ sí fúnlẹ̀ ìṣẹ́ ó sì mọ̀ ṣẹ̀ṣẹ̀ pátipàti so náà tó wájú ọgbẹ́dà lọ́kẹ́ àwọn ẹni ọ̀pọ̀lọpọ̀ ní ní oṣù ìṣòro lọ́nà tó láwọn kan tó gbé ìgbésí ayé ẹ̀ gan owó mo ó ṣe sùúrù fáwọn tí wọ́n ní tán ṣe é kó sí pẹ́sẹ̀ ní kó sí òṣèlè àwọn òṣèlè ó jẹ́ bí àlẹ́ sọ̀rọ̀ ọ̀sán tó mẹ́sìn wà fún ọ kó ṣe é sùúrù kó padà sí ìdíyẹ kó padà sí ìdíyẹ. tó náà ni ẹran lè mú múra ìmúra ọkùnrin ìmúra obìnrin ẹ̀dá padà sí pẹ̀lẹ́ ìtúwájẹ́ pẹ̀lẹ́ yẹn ti làwọn ọmọ ajá lóko lónìí ọmọ ajá lóko ọmọ ìjà ìjà lóko ni mo bí ní ṣẹlẹ̀ láwùjọ yìí ní ní tákẹ́yà lọ́wọ́ tẹ́ bá wọn owó lọ tẹ́ bá ní bàbá mi báyìí àwọn ọmọ kọ́ọ̀tù àwọn ní ṣe títí kọ̀ tí wọ́n wá ń lé rẹ̀ kò sí ní sọ wọn pẹ̀lú wọn ọmọ tó wà ń lọ ìjáàbù ọmọ tó fà sùkúrú tó ti sún náà lọ́wọ́ dára rẹ̀ ọgbẹ́ ìyọmọ kọ́mọ ìyọmọ tàbí ìyọmọ tẹ́lẹ̀ ìyọmọ àwọn abá àti ìròyìn àwọn abúròyìn àwọn ọmọ títí kọ̀ tó àdúgbò yà á ìdílọ́rùn òjìlé lórí ọba aláyé ẹ̀kọ́ lè bá aláyé bá láàbùn tó gbúrú àwọn òfin kan lẹ́wọ̀n agbóre náà bàbá rẹ̀ tó wọ́n ti wọ́n bá tí wọ́n bá wọn kọ́ tó wọ́n bá wọn tó ṣe ń lọ́gbà ọgbọ́n ilé tó yóò ti ṣe wọn la ìpìlẹ̀ yìí náà ni tó rà ní tó bá wọn sáńdà ó ti ṣàlàyé fún wa o náà làbí ti wọ́n kó tẹ̀ kàdé tàbí òwúrẹ́ náà tọ̀rọ̀ bí ọmọ wa ni ó ní bẹ́ẹ̀ ẹ̀ ìsìlámù wọn ni ìgbà yìí ó ní bí ó ti ìsìlámù yìí bẹ́ẹ̀ àjòjì mọ̀rí èyí ìlú ẹ nǹkan ìpé a yóò gbà kó sí iná nù nígbà nígbà nígbà táwọn ìbọn tó yé tó àwọn obìnrin táwọn síra kalẹ̀ wọn síra kalẹ̀ mọ́ wọn bu ojú wọn wọn dáhùn mọ́ yà á ẹ àwọn adágbájáwá èyí bẹ́ẹ̀ ni òun náà lè ìyàwó ìwà nínú ọ̀gbìn bó ṣe bẹ̀rẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ gọ́ríbà ní ó jáde sáwọn èèyàn alẹ́gbẹ̀ẹ́ ni wọ́n sọ̀rọ̀ kí ló dá lójì àlejò wa wá yọ̀rọ̀ pípọ̀ dúró lérò rọ̀bà ẹni tó lọ́wọ́ ń jáde kì lásìkò rẹ̀ àpọ̀ kú oríire o kú oríire o tó àlejò wa tó sọ̀rọ̀ títí nígbà yẹn àlejò lásìkò kan bọ̀ tó gbẹ́ nípa fẹ́ padà sí ìpìlẹ̀ yìí alkaadido alẹ́dìní ẹgbẹ́ fẹ́ mú ẹ̀sìn yẹn ni ó anabi kalqaabidi ala jamra anabi wọn dàbẹ ìfẹ́ mú iná ògbóná ọkọ ìlọ tó gbé tó ju ògbóná wáyé kọrọ suna ní suna anabi sọlọ ọsẹsẹ kìí ṣe nǹkan tí ìyẹn ní ní máa ń ṣe ní màá káàrin yọ máa ń yẹ káàrin yọ fẹ́ràn gbogbo yìí gbogbo yọ fẹ́ràn yìí káàrin wọn kò jẹ yọ bí tani bí tani gbogbo yọ máa fẹ́ràn yìí so àmọ́ tó ti bẹ́ẹ̀ náà mo gbọ́dọ̀ wá ṣàṣe mo gbọ́dọ̀ kọjá àlà lórí ìṣẹ́ náà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sẹ́yìn tùmọ̀ ṣe ń dáná sí òfin fún un lálẹ́ tó ọ̀nà ìṣẹ́ náà má fún un dídí tó ṣe yẹn náà ní òṣì kó kó ló sọ àbẹ̀lẹ̀ tó ṣe padà fún àwọn sàhábà lẹ́yìn kẹmẹ́ta tó fẹ́ darí wájú náà Al-Qur'an Sunnah fún àwọn sàhábà kíkó làwọn sàábà ṣe gbọ̀kún náà ṣe lórí yìí máa ti súnà ẹgbẹ́ súnà tẹ̀lé kánà máa ṣe o àwọn èèyàn ti sún ní ìyàn o ẹgbẹ́ wọn ti súnà ẹni súnà wọn ló ṣe ẹni súnà àwọn ìwọ́n ti sùn mú àwọn èèyàn tó ń kúra wọn gẹ́gẹ́gẹ́gẹ́ káàkiri ẹgbẹ́ mi súnà wọn ti káàkiri àbáwọn tmc àwọn kílé kan àwọn tàdánwó àwọn dàáwó àwọn kílé kan nígbà wọn kó a àdánwó Tuntun tó bá wo gbogbo àwọn èyí wọ́n ní ẹni tó wọlé ilé ìtàn ọ̀rọ̀ ilé ẹ̀tọ́ dáwọn ilé ẹ̀tọ́ kì í ṣe àlẹ́ yìí bẹ́ẹ̀ làwọn tẹ̀síìkì náà ní ìjọba ẹni pé ẹ ẹ tó tàwọn tẹ̀síìkì ẹnì kan bá wọn ní wọn lọ pé ẹ àkíyèsí ẹ máa ń ta àwọn pípù yìí báyìí kí nìkan níjẹ̀ta lọ́ bá pè yìí tó bá pẹ̀lú ní mo lọ sí oòrùn lọ sí ibi ní wọ́n ní aráwọ̀ ní ọgbẹ́lọ́sẹ̀ ìsìnká fún bẹ́ẹ̀ mo lè ti gbé bàbá wọn wọ́n máa ní ẹ̀ṣí ẹ̀ṣíkéṣọ́ ní àwọn oníṣẹ́ o àwọn fẹ́ ṣe ìsìkáàbù lọ́nà kò sí ìsìkáàbù lọ́nà yìí jáde jáde ní ẹ̀mọ̀ tó kò sí ìsìkáàbù Online. ẹni wọ́n sọ pé ah those people are innovators ẹ̀ẹ́ ìgbọ́n sọ wọn ti fẹ́ kẹ́lọ́ wá rí wọ́n wà láì náà we are going to beat them ó ní àmọ́ ah. ah, ìdánwò táwọn ti wá nípa láti wá wáyé ah ó ní àwọn tàbí ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ̀ tẹ̀sí bá wọn. so bí ó kì í ṣe yí àwọn èèyàn ló jọ tí níbi àwọn bá tilẹ̀ náà so wọ́n wá ní òun fọwọ́ pé àdínkù wọlé wọlé náà lọ́nà lọ́nà àdínkù sí ti káàpù. wọ́n ti wọ́n ju gbogbo àwọn ẹ̀dá ṣe sọ ní gbogbo àgbáyé nìyẹn pé ọ̀rọ̀ díẹ̀ ká ilé sọ yìí alẹ́ ìjẹta. so náà ni súnà tí wọ́n bá ṣe fún òṣèlú àlẹ́ ìfọ̀lọ́ ọ̀sán ìlú àwọn sọ̀hábà rẹ̀ kò má ṣe ti jàmàtá náà ní ti ẹni tó lóbele àti kòkòrò olóbele ànábìkọ́ ànábìkọ́ olú òlè tó bá lóde láíláí rẹ̀ kò tó bẹ́ẹ̀ tó bá ìsọ ẹja ara ti tòun bẹ́ẹ̀ tó wà bẹ̀rẹ̀ ẹ̀ lọ sẹ́nà pé kí ni bíbí à ti fi tẹ̀sí òun ní àní ọkàn bá tòkòtò tó pé òun náà máa mú bí tó ní tòkòtò tó ní ọgbà náà bẹ́ o tọ́ o ní pé kọ́lọ̀ wọ́n ṣáà sàánú fún wa ó tẹ̀sọ́ wa ní ojú ọ̀nà láàdá ọgbà ọ̀nà ìlú wọn ní ọ̀sẹ̀ láti ọ̀nà ọ̀nà ìlú ọ̀ṣọ́dọ̀ ńlá ìyá ìyá kan Ìjọba ọ̀gbọ̀n ọ̀gbẹ̀rẹ̀ àdúgbò fún àwọn ìsáṣà rẹ̀ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ àti wàlátàrọ̀ pé àkójọ abẹ́lọ́ kí ọlọ́run fi lè sọ ní àmì ayé àti ní àjọrọ̀ a máa gba ilé lọ́wọ́ wa a máa lè máa kí àṣùgbọ́n síwájú kí yóò tó do àgbàdé a fi àṣìṣe pẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ilé tó mọ́sálásí abẹ́lọ́ kí ọlọ́run bàbá àti ìgbàdà wọn kọlọ́ba àdéhùn wọn bákan náà abẹ́lọ́ bá fún ìmọ̀mù wa láàyè abẹ́lọ́ bá fún kọlọ́ba àlọ́rẹ̀ ìmọ̀mù wa àbẹ́lọ́pàá kọlọ́pàá àdìkù dáadáa kọlọ́pàá àdìkù sí àwọn àti àṣìṣe lánàá fún àdìkù wa yìí wáwájú ọ̀dùnkù táǹjẹ́ lápapọ̀ àbẹ́lọ́pàá kọlọ́pàá tó ń bìí sí wa àwọn àbẹ́lọ́pàá bí àwọn àgbàlagbà sí máa ń bẹ̀rọ̀ nínú ọlọ́run dákun bá àpáná adébọ̀rẹ́ ó bá wọlé ẹ̀kọ́ pátápátá kọlọ́pàá wa rẹ̀ bí àṣìṣe nílẹ̀ ó bá tó sùn àmìlíga àbẹ́lọ́pàá fúnfẹ́ náà ní gbogbo àyè tí tó ń jẹ́ táǹjẹ́ lápapọ̀ àti gbogbo àyè wá táǹjẹ́ lọ́rẹ̀ àti gbogbo lẹ́yìn bàbá bá a ti súnà nígbà a mọ̀ nígbà bí èèyàn wa a mọ̀ náwó sódà a lè mọ̀ gbé máyì fún wa ṣùgbọ́n a bá mọ̀ àwa bẹ́ẹ̀ tó bá ní bèrè. Òkè àwọn ẹyin obìnrin táwọn obìnrin bá ń bèrè máa ń bọ́ sí fàlà fi ránṣẹ́ lápàdà kàdé lè mọ̀. Òkè àwọn kan ti bọ́ sí wọn òkè. One, two, ẹ máa ẹ máa tọ́ nọ́mbà yìí báyìí ní nọ́mbà two, you fẹ́ nínú one, three, four, five, six, seven láti ní ti ìwéré náà lọ́wọ́ so eight tọ̀ masala àkókò nine tó kọ́lọ̀ jẹ́ kí àìsíkò lè gbà wá so abẹ́lẹ̀ ọ̀hún a máa ti fún àwọn stars ní ẹ̀kọ́ kan tó ẹni àkọ́kọ́ tó máa ti béèrè béèrè tí number one so a ní kí stars wà dáhùn lọ ìkàkọ́ àtẹ̀sí náà ok wọ́n ní bí akọ́kọ́ àtẹ̀sí eléyìí náà wọ́n ní kí á wọ́n ẹ̀ something on the issue of taking picture and the danger of being so. When I will go Okay. Ìbéèrè yìí, wọ́n ní regarding to photo, what is the difference between photo and video? And so far, video also show picture. Is it wrong? So ẹni ẹni ti bẹ̀rẹ̀ kí ni àkókò wà láàrin káwọ fíìmù àti káyà bọ́tò ṣé abúlé ká káwọ fíìmù náà ní àbí abúlé káyà bọ́tò rẹ̀ nínú àbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ to wọ́n tó mú kàwá sí ẹ̀yẹ́ tó láwọn ìgbà sọ́tọ́ sábà ní wọn àgbà ó ní kí wọ́n yẹ sí àdìs of every media misguidance and every misguidance is inspired so ó ní kí wọ́n sàlàyé àdìs rẹ̀ bí a bá kọ́ fẹ́ láti ọ̀dọ̀ start up. الحمد لله والصلاه ìbéèrè tí àbí òun nípa pípé mọ́tò yíyà ewu ni wọ́n wà níbẹ̀ ewu wà níbẹ̀ látara pé àwọn ẹni sọ wọn àti sọ́yà lọ ó sọ pé láàrin wọn àwọn láàrin wọn sọ pé lẹ́nu ìlú ìwé ilé àwọn ọ̀sán láàrin wọn tó bá lọ ya ọkọ ní àṣàjì ní alẹ́ sọ pé tó bá ti ní ọjọ́ ìwà ìgbéyàwó tó ń yà wọ́n wọ́n yà wọ́n tó bá ti ní ọjọ́ ìwà ìgbéyàwó ọlọ́run tó sọ fún ọ pé àṣìwò náà àṣìlọ́kùn ipe nǹkan tí dálẹ̀ ìyàwó yìí ní ọjọ́ ìwé síra ọ̀wà ní lágbára tó wà ní ìyàwó lọ́wọ́ wọn wà. Tùlé yìí náà ni àwọn nínú náà, ìfọ́tò ìyàwó fún ẹgbẹ́ mùsùlùmí kó jìnà sí láti máa yà á àyàfi tó bá jẹ́ pé fún ìpínlẹ̀ sí ìjọba kọ́ọ̀nù yìí tí bá jẹ́ ìrẹsì sí lọ́kọ́ọ̀nù fún ìgbọ̀nà ìyà fọ́tò kí ni irú àwọn ẹlẹ́sì òun náà ni ó ti pé kò sí nǹkan kan bí ẹ̀rọ ṣe àgbégbé ọ̀yà fọ́tò tó pé bí ọba sí ìyà fọ́tò yẹn òun ní ìgbọ̀nà bí alákòójú ẹgbẹ́ ṣe international passport ní ẹgbẹ́ travel bí a lè tó ní ìgbà sí ìgbà nínú tí ìrìn àjò yóò lọ́rùn fún yà nínú ẹ̀kẹ́ ìrọ̀rùn yà fún tó yẹ abẹ́ni tó wà ní school gọ́ọ̀mẹ́ntì òun lè dìbò ní vice chair abẹ́fẹ́ yóò ní passport ID card so ìyẹn lọ́rùn yà ní títí àmìlì ni àwọn ọmọ ilé kí wọ́n ti ṣe kí gọ́ọ̀mẹ́ntì àti ìgbégbé pẹ̀lú ìdákalẹ̀ kí a máa ń kọ́ bọ́ọ̀mù ọmọ ẹgbẹ́ tó máa tọ́tù sí ní òfin méjì lára wọ́n làbọ́ sí àbámá yìí onídìgbé ọ̀dà wọn lórí wọ́n lè mú bọ́tò ìwà sí kí ló sọ fún fọ́ọ̀mù kí kí ni ó di kí ni ó kí ló fẹ́ kí wọ́n ti kí wọ́n dà lórí orí mi ṣe òróró rárá irú dọ̀rú ọ̀yẹ́ làwọn àlè bí kò ní kó jẹ pé kí o tó wá lọ lè ṣe ní ṣe pé wọn lọ lè ń kẹ́kẹ́lẹ́ ìyọ́nà lè ń kẹ́kẹ́lá òun tó ojú ṣe nígbà wọn yóò ṣe ètò ọ̀rọ̀ yóò rà ṣe ìdíkọ́dà yóò rà ṣe ní ìdíwọ̀ yá kúrò ìyẹn ní kí ló yọ ọdún sí nítorí nǹkan yẹn àwọn tòun náà ló fẹ́ léde láti láti ṣe tọ̀ wọ́n á ní kí ni ìyàtọ̀ tí wọ́n ń bẹ láàrin fọ́tò ẹ̀rẹ́sẹ̀ píjọ àti fídíò kámẹ́rà fídíò kámẹ́rà ìyàtọ̀ wà mẹ́ tó lọ́tọ́ kálukú wọn bá wo bí ẹ̀yẹ ṣe ń ṣe ìwé pé àbọ̀wọ̀ ẹ̀yẹ píjọ ní sin òun lójú kan kan náà kò lè ṣe yé èèyàn ní ẹ̀yẹ píjọ náà wọ́n sọ pé àkìyú máa nǹkan tẹ́ ẹ dáhùn ọ̀ya ọdẹ ọkà gbogbo yẹn lásán ni àmọ́ kò lè ṣe yé èèyàn ní wàá ṣe báwọn fídíò ní tiẹ̀ ó rọrùn bí n sọ̀rọ̀ lọ́wọ́ yìí káwọn fídíò mi káwọn yẹn lè kọ́ ọ̀yìn ní ìsìnkú ọ̀dà wọn lọ́wọ́ so ara àwọn ìyàtọ̀ ti bẹ̀rẹ̀ lẹ́yìn lẹ́yìn náà ní máa mú fún ọmọ ṣáàkà ní ẹnu sì máa mú sí ọ̀nà ìpínlẹ̀ yìí ṣe pé èyí tí kìí ṣe ẹni ẹgbẹ́ kan yóò ti fi ẹsẹ̀ ẹni ẹgbẹ́ kan bí ṣe ṣe náà ní ìlú ìṣẹ̀lẹ̀ rẹ̀ so ìgbẹ́ náà afẹ́sẹ̀ wípé àwọn náà ti ní ipò ìṣàn nǹkan náà ni wọ́n tẹ́lẹ̀ ìgbàlẹ̀ sí mi lé wọ́n lè sọ̀yàtọ̀ sí fẹ́ fọ́tò tó àwọn pàtó yá wọ́n lè padà ní kékeré ìyàtọ̀ fi ṣe kò náà tó ti pé wọ́n lè pínlẹ̀ pé àdá ọ̀pọ̀ padà ní kékeré ìyàtọ̀ torí ẹni ṣe ti bá àdúrà ṣe kò lẹ́yìn ọ̀pẹ̀ mí wọ́n náà sọ fún ẹni tó bá kẹfẹ́ tí ẹ bá kẹfẹ́ tí ó kó wọ́n lè pé àwọn àbí ẹ ọmọ àwọn eré orí ìtàgé so أدري إليه والله أعلم نعم ọ̀rọ̀ ìṣàlàyé kúlù bídá tí ń tọ̀lọ́lá anẹ́sọ̀lọ́ àtìsọ́lá tó sọ fún wa ní kúlù bídá tí tọ̀lọ́lá kùlọ̀kùlọ̀ tí ìlà so ipé gbogbo bídá àmì ẹnumta ní ìlẹ́lẹ̀ olùgbọ́lá ìyà gbogbo àlùsíní yóò ti sábà di iná ni tó àwọn wá ní kólóbẹ̀lẹ̀ àti kòkòrò àwọn ní kékeré ní rẹ̀ àwọn kan ní gbogbo lóhun yẹn ti yàtọ̀ sí sí amẹ́ríkà mọ́ àlùsọ́nà lọ́sọ̀ ẹ̀wù lápẹ̀lú ní ẹ̀bá ní pé ẹnìna ọlọ́pàá wàtàmá ìmá ṣe ìkọlù tẹ́lẹ̀kẹ́ bá ní pé ẹni ní ṣe oúnjẹ mara tí ń pọ̀ pọ̀ á ń ṣẹbọ tẹ́lẹ̀kẹ́ bá ti lẹ́lẹ̀kẹ́ ló mú ẹ̀rí wa pé ànábì ní ìnà orúkọ tàbí ayímá wàtí wà láta ṣírkù yóò mú wa pé ànábì pèlè mọ́ so bídà ànábì ní dọ̀láàlà alòmí tábà wọnú alkùrọ̀án àti ní ìlàlọ́wọ́ dọ̀láàlà ìmọ̀túnmọ̀ ẹ̀bọ̀ dọ̀láàlà ìmọ̀túnmọ̀ kúkú dọ̀láàlà ìmọ̀túnmọ̀ kí ọ̀ṣẹ́lọ́ ẹ̀ṣẹ̀ tí ò tó kúkú tí ò tó tí ó tó fẹ́dá ẹwọ gbọ́ tí àwọn ọmọ ìyá Ànábì Yusuf alẹ́sọ̀rọ̀ tí wọ́n sọ wípé inna Yusufa làhábù wa akhi làhábù ila abina wa nahnu isbatun wọ́n ni inna lanarahu inna abana lafi dhalalin mubin wọ́n ní kú bàbá wa ó fẹ́ràn Yusuf àti ọmọ ìyá rẹ̀ ju àwọn yòókù lọ àwa sì wọ́n fẹ́ràn àbí jù àwa lọ wọ́n ní ah, bàbá yìí làfẹ́ ọkọ̀ láàrín inú àánú ni bàbá yìí wà kódà kò bí àánú rẹ̀ àánú rẹ̀ yóò kílẹ̀ tó sínú àánú rẹ̀ nìsín dọ̀lá tó bá wọn bá dùn kùránì tí àwọn ní àlẹ́ mi tún pé kúkúrú ní ṣe n táwọn rí pé ṣe ni pé wọ́n wà báyà sí pé ó fẹ́ràn ọmọ yìí gbà tó sì gbọdọ̀ rí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni dọ̀lá tó bá ń jẹ́ ṣírí wọn bá yẹ ṣírí kébìlá ọ̀dọ́lélá pẹ̀lá nígbà so ewu lẹ́wà pé sínú hadith ló ń bẹ̀ so èyí tó ti lọ òun náà ní pé kí ọkọ̀ pé tó ló bẹ́ẹ̀ láti dọ̀là àlà dọ̀là àlà yẹn jẹ́ bọ̀ dọ̀là àlà yẹn jẹ́ kókùrù dọ̀là àlà yẹn jẹ́ ẹ̀ṣẹ̀ torí pé ìtumọ̀ dọ̀là àlà tó sọ nínú àlàkọ̀rọ̀ fáàlù náà kí wọ́n ní dọ̀là àlà bóòlù sí jẹ́ pé ti lẹ̀wọ̀n nìkan tó bá sì ní pé bọ́ọ̀lù sí ń bọ̀ wá nìyẹn ni pé kọ̀rínà ni kò sí kọ̀rínà kankan tó jọ bẹ́ẹ̀ bọ̀ àbí kó fún níbi táyà ìlànà ọ̀yá ni obìnrin yẹn wá ní ìbájà àwọn èèyàn gbàtọ́ ń gbọ́rọ̀ ni wọ́n sọ pé ìmọ̀ àtìrà àti ọ̀rọ̀ ń pàtà lọ́sì ó ní iná lánà mọ̀lá ní òbí. obìnrin ìyàwó ọba ó ń pe ọmọ ọ̀dọ́ rẹ̀ kíkọ́ bá wọn láṣepọ̀ á ah, fi iná lánà rọ́ra fi mọ̀lá ní á ẹni àná wà lórí ọmọdé yìí tí wàá kúkú ọ̀la ni wọ́n ti sọ lórí ọ̀pẹ́jọ láti fi tó máa kúkúrò nìkan máa tó máa nǹkan ẹ̀ṣẹ̀ ń gbà tí ẹ bá ṣe bídà bídà ń jẹ́ ṣírí kí ni ẹ máa ń dà ọgbà rẹ̀ lọ kí wo ni bídà ṣe máa ń jẹ́ ṣírí kí wo ni bídà ṣe máa ń jẹ́ kúkú kí wo ni bídà ṣe máa ń jẹ́ bídà ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ṣírí tí ó sì ní jẹ́ kúkúrò ẹwù lápẹjú ní sí ẹtú mú àkùnfàn tó wá ní òfẹ́fẹ́ ọlọ́run mo fẹ́ kí ni tó máa rẹ̀ mú ó ti wọ̀ ọ́ ẹ̀rí wọ́n yàtọ̀ sẹ́ni tọ́tọ́ sí bí òkú tó ní mo fẹ́ pé òòrùn ẹ̀rí wọ́n ológun òun nísìn mo ṣe kíní mo ṣe ẹ̀bọ́ tiẹ̀ bí òkú lọ́dọ̀ àtẹ́lẹ́ ni wọ́n ní kòránì fún bẹ́ẹ̀ ọlọ́run wọ́n wá sí kòránì wọ́n wá lókè ẹsẹ̀ ní láì ògbẹ́sẹ̀ ní ògbẹ́sẹ̀ ní wọ́n ní wọ́n máa ka yàtí láti ní kòtì wọ́n ní kúrú yà wọ́n wáyé mọ́nà kúrú so la ṣe kan na ala kó fún mi yá kí ló dé ìdè débẹ̀ gbéra tó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sí gbéra òfìrí yá lọ gbéra kúkú sàgbègbè ní òfìdá kúkúrú lọ tó a bọ́ ṣe tó bá lè lápẹ̀lú ilé ṣe ẹni tó lọ síbi Ọbàtálá tó lọ lè tọrọ nǹkan ó kílẹ̀ bọ̀dẹ̀ tó lọ síbi sàárè àfẹ́ ẹni ọlọ́run ẹni tó fi ní

tó bá tuntun bá bí dáàni àmọ́ òjò máa ń ṣe kò sì jọ máa kúkúrú sùúrù ẹni náà ṣe kò sáà sọ pé wọ́n ní ha máa wọ́n máa ṣí ya lò ìjọ ìbí ẹ̀ṣẹ̀ ń bẹ nínú àwọn bí dáàni lẹ́lẹ̀ ìbí ẹ̀ ní tòsí kan àbí ẹni tó ní pé òṣèlú ẹni tó ní tàbá tó tó ní àwọn òṣèlú rẹ̀ ṣàṣepọ̀ mọ́ ìdòtọ̀ lọ kí ló fi jọmọ́ kó fi jọmọ́ ṣe tó àbẹ́sí pé nìsín ó ó ó kí wọn tán láyà ìyàlá àtẹ̀kùnlá àtẹ̀kùnlá àtẹ̀kùnlá tó kí ló jẹ́ wọn ṣe gbéde àná àmọ́ òjò wọn ṣe kíkà ìgbé ìjọ pé ó di fúfú kó tako kẹfẹ nínú òfin ọlọ́run pé ẹ̀yin tọrọ ní kó ti lọ́ta kò yàrá ní òjò so bí ìrọ̀lẹ́ máa dáhùn ẹ̀rọ attract attention wọn so tó wọ́n pé wọ́n ní kí a pè àkíyèsí lórí ẹ̀ fẹ́nìkan mú fóònù wá sí báyìí láti fi ṣèbéèrè náà ní ẹgbẹ́ nǹkan tó rí àlejò pé ìbába Saudi ni wọ́n á mú fọ́tò bàbá Saudi wá bí tí wọ́n ti ń gbé wìsáàmù sí Donald Trump so wọ́n tó wá fi fọ́tò bàbá Saudi kọ́ ògiri níbẹ̀ so fọ́tò ń di bí mẹ́ta fọ́tò ọba Saudi gẹ̀gẹ̀ àti fọ́tò bí tí wọ́n ti ń gbé kíní ẹ̀ ìsáàmù sí ọ̀rùn Donald Trump ya ẹbá wọn tá ń tẹ̀lé náà rí so pé ẹ̀sìn ní fọ́tò ọ̀dá so kìí sàwọn là ń tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam là ń tẹ̀lé ni ẹ̀gbẹ́já padà sí pẹ̀lẹ̀ kò tó yẹ sí pé wọ́n lè ṣe àṣejò wọ́n lè lè ṣàṣejò kò yí báyìí sí so ibi tí wọ́n ní ká padà sí ìpìlẹ̀ tó ń dára padà sí ni inú Al-Qur'an àti sunna Nabi sallallahu alaihi wasallam àtàgbéyà wọn sàhábà kódà wọ́n jẹ́ àfà sunna kò yí báyìí sí lọ́ba sí mistake àlẹ́ fi mistake rẹ̀ sọ àlẹ́ sọ mistake rẹ̀ díẹ̀ sí tó yà wọ́n ti wá náà nàìjà so ìtàbẹ̀rẹ̀ ni pé kílẹ̀ yìí so ọmọ èèyàn ni wọ́n tó bá jẹ́ pé wọ́n ṣàṣìṣe ní kọ́ tó bá jẹ́ pé ṣètọ́ ni kó wọlé bá wọn lásìkò yẹn kọ́ kò yẹ báyìí sí àbí tó bá jẹ́ pé wọ́n ti ẹ̀yà àwọn ẹgbẹ́ ọmọ kó wọ́n yà ń kọ́ gbogbo orí àwọn ìṣèmọ̀ alátúpọ̀ gan ta lè fi wáwí jáde fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn so ká tún wá sọ pé ọba sáwọ́dí kò yẹ báyìí sí so ipò tí wọ́n wà yẹn ni bí ẹ sí pé ó so ìbá ti ẹnu táàmà bẹ̀rẹ̀ ní pé ibi tó bá kù sí kọ́nà kó tún wọ́n ṣe àwọn kan náà ń gbé orísìí àgbákò kàrà àfirikọ́ bá Saudi bá ìyàwó Donald Trump lọ so tó bá bá lọ́wọ́ sí ẹyọ jáde kó ní Islam àṣọ pé bíbá obìnrin lọ́wọ́ dá gbogbo alágbàbí kò dá wọ́n ni ẹ̀yẹ̀ ìyá lùsùn náà alábòsí ní wọ́n wo bá Saudi rán wọ́n ṣe kíníkà àà ó ní bá lùsùn náà sí máa ń bá olórí lò èyí tí ò yẹ yínú alùsùn náà àkíń ṣàhárọ̀ àkíń pọ́n aburú kíkí ṣéèkì wájú sí ní lámdọ́lá ìràmọ́lù ọ̀nàṣáyé ní ọba sáórí àbọ́tò ọba sáórí bá gini lọ́wọ́ kí ni kílẹ̀ kílà bá ní pèsè fún ọba sáórí wọ́n fẹ́ máa tọ́ níye gẹ́ǹsì ọba sáórí nìyẹn àwọn tí wọ́n ṣe láwọn ìfọwà lónìí kẹrì bá sọ pé kí ètò ìlọba sáórí wọ́n ní tó jó lórí wọn tó tó ń ya fọ́tò pẹ̀lú obìnrin wọn sọ̀rọ̀ ọwá jẹ́ pé ọba sáwọ́dí wà bòbẹ̀rẹ̀ lọ́wọ́ wà ní kíni àwọn àbá súnnà tán jẹ́ àbá súnnà tí wọ́n súnmọ́ bá wọ́n ó ti pè wọ́n sákèèsí ó kàn ní bá ṣe máa ń bá olórí lò láwọn ìkòrí sákèèsí wọ́n àdẹ̀ ní wàhálà náà ti fún nítorí nǹkan sẹ̀sì fún ẹsẹ̀ mi gbogbo jágbàjàgbà táwọn yọkàn mọ́ sọ kúsọ ẹmọ̀ wà láì mo gbọ́ pàwọn tmc mo gbọ́ pọ́n. so àìgbọ́sùn náà yìí ní dáwọn láàmú ó àti pé ọba sáwọ́dí bòbìnrin lọ́wọ́ àti fún ìyá fọ́tò kò bá ṣẹ̀rí àmù ó ti yé báyìí nísìnyí kìí dẹ̀ ń ṣe dẹ̀bí kò yé báyìí nísìnyí ṣùgbọ́n kò sọ wọ́n di kèfèrí alùsùn náà ń yọ ìjáde kúrò so ó yẹ òjẹ̀ ní ká má tẹ̀lé wọn kódà ní tẹ̀lé tó bá ń sàbòsí kò so kọ́nà bá kí ó sànà wa so ẹ má fi yín ṣe dẹ̀lí so ọba Saudi kìtàbù àti súnnà ní ẹ̀rí wa wallahu a'lam so ní bèèrè ní alákọ̀ọ́kọ́ tí wọ́n bèèrè wọ́n bèèrè nípa arìnrìnàjò wọ́n ní ọlọ́run bá nígbẹ́ láyọ̀ ìdáfà arìnrìnàjò ní so bó ṣe rí náà nìyẹn àmá àwọn olóko méjì àbí olóko mẹ́ta yóò kí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni sùn èèyàn ní kí lẹ́yọ̀kan méjì wọ́n wá ní lára àwọn nǹkan táwọn tún gbọ́ inú ẹ̀ ni pé wọ́n ní àwọn nawafil àwọn arrawatib àwọn nawafil àwọn náfìlà tí wọ́n fi sí tọ́tò papọ̀ máwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan pé anabi sallallahu alaihi wasallam máa gbé jù sílẹ̀ tó bá lẹ́yìn tó bá sẹ́yìn àjòkò fún kí àwọn náfìlà yìí wọ́n ní báwo wá ní tahajjud náà ṣé tahajjud náà ṣé á filẹ̀ ní pápá jùlọ ọlọ́run ti yọ̀ǹda ìrọ̀rùn yẹn àyàn wítìrí tàà mọ́ kí lẹ́yìn àìṣà yẹn àwọn wà nínú àwọn náfílà tó yẹ sí pé anábì sallallahu alaihi wasallam kìí fílẹ̀ safaron wa hadaron orin àjò ní o àbówàn lé ní o anábì sallallahu alaihi wasallam kìí ó fi tahajjud lẹ̀ arìnrìn àjò yóò máa kí tahajjud lọ yóò máa kí wítìr lọ tó ṣe ra ìsẹ̀sọ́ nínú àwọn náfílà tánàbì mọ́ ti ara mọ́ ni nígbà tó bá wà ń lé àtìgbà tó bá wà ń rìn arìnrìnàjò ó lè ṣe tahiyatul masjid kò yé bá ní sí torí pé náà àwọn dawatul asbabu yẹn sábàbí ló bí wá kò yé bá ní sí so arìnrìnàjò ó lè ṣe náfílà istikhara kò yé bá ní sí náà dawatul asbabu ó ti bá ní sí so ó yàtọ̀ fún àwọn ilé ti ẹ̀sọ́ yẹn so ẹlẹ́ẹ̀kejì <clears throat> mo kọ́ ilé yẹn ti fẹ́ àbí so ẹlẹ́ẹ̀kejì mo ti gbàgbé okay okay bí ìyẹn fẹ́ ṣe tilawatul Qur'an so ó fẹ́ ka Qur'an yóò ọkọ̀ ka sura kan náà níbẹ̀rẹ̀ náà tó bá ọkọ̀ ka sura yẹn tó bá tún wá fẹ́ bẹ̀rẹ̀ tìláwà yóò tún wá bẹ̀rẹ̀ níbi sura yẹn gínà àbí yóò wá bẹ̀rẹ̀ sura míì tó bá fẹ́ ká àbí yóò tó wá ka súra ẹ̀rẹ́ ilé òkè ah, bídáànù bídáànù yóò bídáà pátápátá gbáà ni pé èyàn fi sọ́rọ̀ kan sí èyàn fi síde tilawatul Qur'an so nígbà tó tó bá tó parí yóò tó fi yóò yóò tó fi gbà lẹ́yìn tí ó bá ń sí yóò wá sọ Qur'an tó fẹ́ kiri gan yóò wá sọ sáàrin ábílẹ̀ ní pé kí ló ti fi ń ṣe gún kàbáwọn kò yí ẹlẹ́ẹ̀kejì òun ni pé ìbáàdà ní ṣe kí ló dé tó fi ń ṣe ìbáàdà lórí kèfí àtànàbí ò ṣe bẹ̀ pé báyìí nìsín a sọ wípé ta ni sálàfù ẹlú ilé báyìí sọ àwọn olùmọ̀ sọ pé lè sáré yí àmàlù sálàfù àwọn sálàfù kì í ṣe báyìí pé báyìí nìsín ẹgbẹ́ ti tìláwàtì kùrán kó bẹ̀rẹ̀ tìláwàtì kùrán pé báyìí nìsín pẹ̀lú ìsìára àti basmala kó bá yẹ náà kò sí láì ó ti yé báyìí nísìnyí tó àmọ́ kó wá jẹ́ pé èèyàn kọ́kọ́ fi sóòrà kan bẹ̀rẹ̀ náà ó fẹ́ ka Kùránì báyìí sí fún bí àpẹẹrẹ yóò wá mú Suratul Fatiha yóò fi bẹ̀rẹ̀ fún bí àpẹẹrẹ ni o tó bá tó wá kà tán yóò tó wá fi Suratul Fatiha yóò tó fi dé ládé <laughs> yóò tó fi dé ládé ṣe ní báyìí bídà ni tó ká jìnà sí wallahu a'lam. bu wax tó dáhùn rẹ̀ ọkàfẹ́ ṣe àwọn àfikún kékèké kan sí ìbéèrè tí a ṣéèkì dáhùn tán ní ìsinsin so a ṣẹ́rí alákọ̀ọ́kọ́ so nípa ọ̀rọ̀ lílọ́lá láàrin èdè so ó dábí pé ìtẹ́ni gbọ́ yí pé wọ́n ń béèrè láìpó yàtọ̀ díẹ̀ sí nǹkan tí ẹ̀dáhùn so táwọn ń béèrè ó ní pé ìjẹ́ èdè lárúbáwá lọ́lá ju èdè yòókù lọ so bóyá ní tẹ́yìn gbọ́ wọnyé sí ni pé ìjẹ́ àwọn elédè lárúbáwá sí wọn lọ́lá ju àwọn elédè mi lọ sí àwọn sábà ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n mú dẹ̀lì wá pé àtẹ́lédè lárúbáwá àtẹ́lédè yorùbá àtẹ́lédè mi kò sẹ́ni tó lọ́rọ̀ àjọra wọn lọ alẹ́ lárúbá tí ó lọ́lá ju yorùbá lọ alẹ́ yorùbá tí ó lọ́lá ju yorùbá lọ àsáàsù ni pé táfọ́wà tí ó lẹ́yìn fi dáhùn fẹ́rẹ̀ pé tí mo dẹ̀ gbọ́ okay ṣiṣẹ́ yìí ni pé ṣe ń tẹ́ǹfà ní èdè ṣe languages lẹ́ ń sọ pé wọ́n wà ìlú ọ̀ tí mo fẹ́ gbọ́ náà ni ẹ̀ bó ti ẹmọ́ tí mo fẹ́ gbọ́ ni pé ṣe language lẹ́ ń sọ pó lọ́lá jùra wọn ni àbí àwọn people of the languages pé sáwọn èèyàn sí ẹ̀rí máa ń bẹ ni pé èmi àwọn ẹgbẹ́ méjì à ń fa ọ̀rọ̀ wọ́n mú àyà kùránì wá èmi mú àyà kùránì wá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni um, ṣe rí elétò pàtàkì jù òun ni pé wọ́n ti ṣàlàyé so wípé àyà kùránì so tó bá takora wọn àtàmì tẹ́ bá rí pé èyí ìgbésẹ̀ àyà kùránì tẹ̀yìn ìgbésẹ̀ ìṣòro ní kọjẹ́ pé àwọn méjì àìmàkánda mú wọn àbíkọ́ ẹgbẹ́ nìka àìmàkánda mú wọn tó bá tí wá rí báyìí wọ́n ti sàlàyé tó ìbá nìsí tó dájú ní pé ìwọ́n tó wáyà bá ìgbàmí ìgbàjọ́ pé lórí àyà kan ìyẹn méjì àmàṣẹ́bàbà lórí ẹ̀ pé àgbóyè tèmi padà sí fáhùn sálà kí làwọn ẹni ṣáájú àwọn sálà gbóyè lórí ẹ̀ àgbóyè tí wọn gangan sí àgbóyè tí wọn yẹn kò rí kò rẹ́sẹ̀ wà lẹ̀ kò rí lè wọnú ṣẹ̀ríà ó ti ìbáyìí sì wọ́n ti sàlàyé yẹn tó ìbáyìí sọ fún àlà so mo rò pé ìbéèrè tí wọ́n béèrè òun náà ní nípa pé séèyàn kan lè pè yàn kan ní pé sí èyàn kan ó lè ni ẹni pèyàn kéfèrí ṣùgbọ́n ni nǹkan tí a ń láti gbọ́yé atẹ́kfíìr kásọ pé lágbájá káfíìrì ni lágbájá mùsùlùmí Islam kò sẹ́ni tó takò lè kásọ pé lágbájá káfíìrì ni èèyàn sì lè ṣe bẹ̀tẹ̀ àwọn oníṣe àwọn wo ni ó ṣe àwọn alùlẹ̀ àwọn olùmọ̀ náà ni a gbé iṣẹ́ yẹn kalẹ̀ fún sẹ́rí àwọn alámọ̀rí ẹ̀sìn ìgbẹ̀tọ́ yẹ kò ní so ẹlòmí ọkà rò pé tó ń bá dáṣe lára mọ̀ rí ẹsẹ̀ kan báyìí àtikọjá sí pé òun náà sáàgbọ̀rọ̀ dá sí nínú nínú ẹwù nípa ká gbé ìdájọ́ ìdúdú lé àwọn ẹ̀lórí nísìn kí n rí yẹn níṣe kó ṣe sí náà sì kí wá mẹ́gbà kí mànà kírímínàlì yẹn jẹ́nu ṣẹ̀ríà owó ọlọ́run gbogbo ilé ọlọ́wọ́ àwọn ṣùkáàbù ló ṣe kò yí bá ní sí bákan náà àlàyé nípa ká máa ṣe dáwà ọlọ́run gbogbo ilé ẹbí tó mí nàná kìfáyà ni tàbá ti ráwọn tó tó tán jí rúmọ̀ tán sí dáwà ìwọ mọ̀ gbọ́ dáwà ń tiẹ̀ kọ́ wá nígbà tí mìíràn jẹ́ mùsùlùmí mọ́sá gbọ́dọ̀ máa pèpè náà ni máa kiri káàkiri máa rìn káàkiri rìn dígbà pé ó sì pè gbogbo rẹ̀ kúrú àwọn nǹkan báyìí kò sínú Islam tó ṣe rí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ tẹ̀fíìr nítorí pé a ní àwọn nǹkan tá ń pè ní mọ̀wá ní tẹ̀fíìr àwọn nǹkan tó lè kọ̀ fún wa ká kéèyàn pé ẹ̀ ní kéèkèrè wọ́n tó lọ fẹ́ pé yẹn kèfèrí sí ti bá fi ọ́n ta ní sí bá fi ọ́ sí ta ń sì pé kí làwọn màá ní tẹ̀fíìr á sì lè lè kà fún mi tó bá wá kà fún mi tán ká tẹ̀lé wá fún ọmọ lọ́wọ́ àti dáadáa wọ́n kà á kí wá tí n bá béèrè tẹ̀tùlí pọ̀ pé báwo ló ṣe wá mà á báwo lè yẹn ṣe máa ń lù wà láì kò ní mà. ẹ̀sìn ọ̀dọ́ sábà yín sì pé àlùkọ́tọ̀ ó ló sọ àwọn kọ́tọ̀ òṣèlẹ̀ lẹ́yìn gbogbo nǹkan yẹn ló ní àwọn àdílà ló ní bó ṣe ń mọ̀ pé lágbájá mufti ni nasi ni jahilu ni ẹ mokoro ni ẹni tá ẹni tá jẹ́ ń pa lélẹ́yìí ẹni tó sàṣìṣe lélẹ́yìí ẹni tó gbàgbé lélẹ́yìí báyìí ẹni tó jẹ́ láì màkà lélẹ́yìí ìwọ lè mọ àtàwílù ńkọ sọmọ kí ọ̀nà ìṣòbí tàwílù náà wọlé nu sẹ̀ríà tó bá yẹ kó wọ́n tó ṣe tàwílù ńkọ kò yẹ báyìí sí kódà inú àwọn àdáàrù ní pé ṣé kọ̀ ya wèrè tí ọ̀ ya wèrè torí pé rúfi akọlẹ́ àmì ẹni sẹ́lá tí wọ́n sọ fún ọkọ̀ wèrè débẹ̀ wọ́n sọ fún ọkọ̀ gbọ́dọ̀ wò pé ṣé ṣé kéde kó ọjà wọ́n kàrù pé ẹ̀rùn eh, nígbà tó ṣe náà ti jìkì ìbìnrin náà ni mo lè lórí mo lè lẹ́ mo mẹ́lẹ́mẹ́lẹ́ bẹ́ẹ̀ ní mẹ́lẹ́mẹ́lẹ́ so gbogbo àwọn ṣẹ́rí ìsáàfù ẹ̀dá pẹ̀lú bínú àwọn ìbéèrè mẹ́ta yìí àti ìbéèrè sáré obìnrin bojú kírun àti ọba wa tí kúlù bí dáṣe ń lọ lálà àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta wọn wàláhì àwọn tó wà fẹ̀kúlì àti ìyẹn àbá ṣéfìlẹ̀ ti sọ́lẹ̀ ọ̀rọ̀ nípa kókóbìnrin bojú kírun alimami ibn al-munzir wọn nà kọ́lá ìjìmá wa lórí ẹ̀yìn pé kò sí ìjìmá ò sọ ikóbìnrin ọgbọ̀nà bojú kírun tọ́pá wà ń bí tẹ́lẹ̀ kàkà òjìrí kìí sọ àwọn nìkan ibn wà níbo lélẹ̀ ìjírí tí ẹ̀ lọ́kàn gbé bídá òṣìṣẹ́ tó ní ẹmọ kí òun yàrá yìí pẹ̀lú bòdì wàláì nípìlẹ̀ gan kò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú fọ́nà babúra nípìlẹ̀ kò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà tí táwà ti kú òǹbẹ̀ tàbí kú òǹnú àkídà yẹn wàláì kò sí fàtíwà pé kóbìnrin ma bojú gẹ̀mù ní tóun náà ma ń sọ ní pé àbóbìnrin bá wà ń kọ̀rọ̀ yàrá yóò sì jú ẹlẹ́ni pé mafúmù kìmáàrù lórí ọ̀rọ̀ wáyàtọ̀ fún mafúmù kìmáàrù lẹ́yìn ẹ̀rùn àgbóyé ìmọ̀ lórí ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ fún àgbóyé ìtumọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìgbà tó yá lè ṣe tọ́nà tó gbé wáhì yẹ́dẹ́ lọ́bá tó bẹ̀rẹ̀ gbogbo ọmọ ojú kí ẹ̀wọ̀n so gbogbo náà wọn kaba ìpèkè yẹn pé kèbè yìí kí lọ fẹ́ gbà ní gbogbo yìí kí lọ fẹ́ gbà ẹni tó ní fẹ́ pè yẹn tó pè yẹn kèbè yìí wà lọ́wọ́ ìjọba ní kọ́ka kùrán nílé mẹ́rin dápọ̀ hàn nìkan ọya àwọn àkánù sọ̀lá kí làwọn àkánù sọ̀lá ó lè mọ́mọ́ àwọn wàjibátù sọ̀lá àwọn súnà sọ̀lá ó lè mọ́mọ́ kò yí báyìí nìyí àwọn ìnáwó akéwì lòdù wọlé mẹ́yẹ oṣù àmọ́ ìpòyàn kéfèé rí wùdé ọgbọ̀dọ̀ mú yẹn dání nítorí gíní nítorí àkídà rẹ̀ ní pé kàmẹ́pẹ̀ mùsùlùmí kéfèé tó ẹjá sọ́ra àlè ìwòlé pèyàn kéfèé yẹn mọ́sí wapọ̀ bàtọ́ ni wọ́n bá di tẹ̀fírù wọ́n ajá rẹ̀ ní wọ́n bá di tẹ̀fírù wọ́n ajá rẹ̀ kọ̀ọ̀sẹ́ni tí ń bá di tẹ̀fírù wọ́n ajá rẹ̀ ń bẹ̀ àwọn wo ni ọmọ ṣe là ń sọ pé kèéṣe wọ́n tó wọlé kapá sí à wọ́n tó wọ́n mọ ṣòro kù tẹ̀fírù tọ́mọ wà ní ìṣẹ̀sí ọmọ kúfúrú gan wọ́n tó ń pè jílí ní kúfúrú nínú ìwọ́n lọ́mọ kúfúrú wà láì ọmọ tí ń jẹ́ kúfúrú gan lọ́wọ́ fi hàn kéde ara àfúgé òdúó lẹ́nu ẹ́ wọ́n tó sọ pé ẹni tó bá sọ pé ẹni tó bá sọ pé à lè gbàwẹ̀ rọ́jàbù à lè gbàwẹ̀ pẹ̀lú àti ẹ̀fà ń gba rọ́jàbù oníkéde ó ní kẹta bàbá wa fi dìkè fèrí ni pé ọlá bàbá wa takò kẹyẹ gbà wẹrọ jà ló dìkè fèrí sí tọ́yí pé àwọn àbá àtọ́ pọ̀ ju idán wà nù ẹ tí ọ̀nà sáà máa ń sè èmi ò sí lórí mọ́kìfù pé ìwòlé gbàgbé ọrọ̀ jábù èmi gbà pé ìyẹn lè gbàgbé ọrọ̀ jábù dáadáa pẹ̀lú ìníyẹ ti ọrọ̀ jábù ṣùgbọ́n mo mọ̀ mọ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àbá so àmọ́ ẹni táwọn afá pọ̀ jù lórí ẹ̀ ni pé ẹ lè gbàwẹ̀ bí níjẹ̀ tí ọ̀rọ̀jà ẹ kéde pẹ́ ilẹ̀ gbàwẹ̀ náà ọ̀rọ̀jà gẹ́gẹ́ bá ṣe ń gbàwẹ̀ náà oṣù yòókù ẹ̀fẹ́ gba monday thursday àyàmú ìbí gbogbo àwọn ẹ̀rẹ́ gbà àmọ́ pé ẹ̀ ń gba ọ̀rọ̀jà ó ní ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ló di kejì rí báwo làwọn yẹn ti ń ṣe báyìí irú àwọn yẹn náà mọ̀ sọ pé kìnnìkan tẹ̀síwù wọ́n bá ní tẹ̀síwù wọ́n á yá irú yìí náà la sọ nítorí yìí la fi sọ pé kẹ́ mọ̀ màgbìyàn kéde rí just anyhow ọlọ́run bó sànù wa ó ti báyìí sí ẹjẹ́ ká sọ́ra tó rà àwọn ìròyìn báyìí kò sẹ́ńtọ́ ní kò yìí lẹ́kùn kéfì yà máa wọ̀ ní kò yìí kéfì lílà ń sàlàyé kí lẹ́lẹ́kì ẹn tó sùn lọ́sàn ọmọbọ́n tí ó wá lálà tí ó tí nǹkan tó máa ń dọ́mà tó jáde lára rẹ̀ omi tó máa ń dọ́mà tó jáde lára rẹ̀ ó jẹ́ ọkùnrin lójú obìnrin kò sẹ́ńtì òní ṣẹlẹ̀ sí wọ́n ní sáwọ̀ rẹ̀ bàjẹ́ kò sí nǹkan tó sàbẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ lálàáfíà tó yẹ bá ní ìfipá jẹ́ pé lórí lójú oorun ní nǹkan yóò kàn máa wẹ̀ lásán ni yóò sì máa bá ìbádà rẹ̀ lọ yóò máa bá gbogbo ìbádà tó kù lọ àwẹ̀ rẹ̀ ní kankan kódà àwẹ̀ rẹ̀ kò dínkù torí pé hadithu kan ti jẹ́ kó yé wa nípa pé ntẹ́ni tó sùn bá ṣe nígbà tó fi sùn ọlọ́run bá àlẹ́gẹ́lá mi mú lé lórí wọ́n ní hadithu wọn falẹ̀ kan yẹ pé rufi àti aqlam àní sára nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ní anáìm àní náìní hatta yẹ sáìkì lọ wọ́n ti gbé gègé sókè fẹ́ni tí bá ń sùn tí tí fi jí gbogbo tí bá ń ṣe wọ̀n ní kọ́lẹ̀ tí bá ní ṣùgbọ́n ọlọ́wà kí ó sàrọ̀wà lọ́rùn ààyàn